الحمد لله والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته ونفس رجاء الأحد رجاء رجاء كان الدين لقمة من الجمادة الأولى hijira fourteen forty two èyí tó ṣe déédéé ọjọ́ kẹwàá nínú oṣù january miladi two thousand and twenty one ó tẹ̀síwájú nínú ètò wa jalsatul basira ibi tí a ti máa ń sọ̀lẹ̀ yìí nípa ọ̀gbọ́yé ẹ̀sìn wa eléyìí tó ṣe pé yóò wáyé lónìí online láti nu kìtàbù tawhid àfọ̀n onítìrà oníbàbù qawli llahi ta'ala ومن الناس من يتخذ من دون الله أندادا يحبونهم كحب الله أرى ألم بتبقى tó ní bẹ nínú àwọn èèyàn àwọn ẹni tó sọ yìí pé wọ́n máa fi àwọn ẹlòmíì ṣe ẹgbẹ̀rún fún Allah wọ́n sì máa nífẹ̀ẹ́ wọn gẹ́gẹ́ bí wọ́n ti ṣe nífẹ̀ẹ́ sí Allah ohun tí afáàgbà lérò pẹ̀lú lẹ́yìn òun náà ní kí wọ́n fẹ́ fi yé wa pé àyà yìí ṣe àfihàn pé àwọn ẹni tó lọ́wọ́ bá ń sọ̀rọ̀ wọn níbí ọ̀sẹ̀bọ ni wọ́n alámùlùmálà ni wọ́n abọ́gibọ̀pẹ̀ ni wọ́n ìdí tá a sì fi jẹ́ ọ̀sẹ̀bọ ó ní í ṣe pẹ̀lú ìfẹ́ wọ́n nífẹ̀ẹ́ sọ́lọ̀ ṣùgbọ́n wọ́n tún wá nífẹ̀ẹ́ sí nǹkan míì dọ́gba pẹ̀lú ìfẹ́ tí wọ́n ní sọ́lọ̀ eléyìí gangan ló sọ wọ́n dọ̀sẹ̀bọ eléyìí tó túmọ̀ sí wípé ajẹ́ wípé ìfẹ́ ìjọsìn kan ni nínú àwọn àjọsìn torí náà gbogbo ẹni tó bá nífẹ̀ẹ́ ọlọ́run yóò fẹ́ràn ọlọ́run ní ìfẹ́ tó ju ìfẹ́ tó ní sí gbogbo nǹkan lọ a gbọ́dọ̀ fẹ́ràn nǹkan kan gẹ́gẹ́ bá a ti ṣe fẹ́ràn ọlọ́run à ń bọ̀sibọ́sí pé àwọn afẹ́ràn nǹkan kan ju Allahu Rabbul Alamin lọ tí ẹnìkan bá fi lé lọ nífẹ̀ẹ́ sí nǹkan kan tó fẹ́ràn nǹkan kan dọ́gba pẹ̀lú ìfẹ́ tó ní sọ́lọ́ fọwọ́ mùsùlùmí onítọ̀ọ́ntọ̀ sẹ́bọ̀ báwo wá ni tó bá yẹ kó o bá lọ nífẹ̀ẹ́ sí nǹkan kan ju ìfẹ́ tó ní sí Allahu lọ tó máa ń sọ pé yẹn di mushrik ó túmọ̀ sí pé látàrí kó o nífẹ̀ẹ́ nǹkan kan dọ́gba pẹ̀lú ìfẹ́ tó ní sí Allah faqad ashrakta bi dhalika ash-shirka al-akbar ó ti ṣẹbọ sọ́lọ̀ ní ẹbọ tó tóbi al-mukhrij min al-millah èyí tó máa ń yọ̀yàn kúrò nínú ẹ̀sìn Islam torí pé dáhùn ọ̀sẹ̀bọ náà ṣe nù tí wọ́n fi dọ̀sẹ̀bọ nísìnyí tẹ́ sọ pé ẹnìkan ń Ògún wọ́n sọ pé ah ogún ni wọ́n nífẹ̀ẹ́ sí ó nífẹ̀ẹ́ sí Allah ó lóun fẹ́ràn Ọlọ́run ó sì tún fẹ́ràn ogún èwo lójú kan lọ á òun lè sọ pé kan lójú kan lọ lọ́wọ́ mùsùn. ẹnìkan nísìn wọ́n ní ó ń sin èṣù ó lè sin kankan láì jẹ́ pé ó nífẹ̀ẹ́ rẹ̀ báwo nífẹ̀ẹ́ tó oníṣẹ́ṣù àtìfẹ́ tó oníṣẹ́ Allah wọ́n sọ pé wọ́n dọ́gba ni lọ́wọ́ mùsùn báwo wá ni tó lọ nífẹ̀ẹ́ sí nǹkan yẹn ní ìfẹ́ tó ju èyí tó ní sí lọ ó ti ṣẹbọ sọ́lọ̀ náà nù ní ẹbọ tó tóbi torí ẹ̀ gbàdá tó wá mà wípé ìfẹ́ oríṣi kan ni nínú àwọn oríṣi wà òun náà sì ní pé ká nífẹ̀ẹ́ Ọlọ́run ju bá gbogbo nǹkan lọ. ẹni ò bá nífẹ̀ẹ́ sọ́lọ̀ ń ju ìfẹ́ tó ní sí gbogbo nǹkan lọ la yumkinuhu an yakuna mu'minan wala musliman èèyàn lè jẹ́ múmìnì kò sì lè jẹ́ mùsùlùmí gan pẹ̀lú torí ẹ̀ ló ti jẹ́ pé ó pàtàkì ká tún mẹ́nu bà agbọn bíbà yìí àwọn olùmọ̀ nípa at wọ́n ní ìfẹ́ ó pín sọ́nà méjì alákọ̀ọ́kọ́ wọ́n ń pè ní mahabbatul ubudiyya ìfẹ́ tó ní í ṣe pẹ̀lú ìjọsìn ìfẹ́ ti ìjọsìn ìfẹ́ ti ìjọsìn yìí dandan dandan wọ́n gbọ́dọ̀ jẹ́ ní tí a fún Allahu Rabbul Alamin nìkan mahabbatul ubudiyya ò sì lè wá ìfẹ́ ti ìjọsìn kò lè wá àyàfi kó jẹ́ pé ìrẹ́rẹ́ ọ̀ ń bẹ pẹ̀lú rẹ̀ nítorí pé téèyàn bá lòun nífẹ̀ẹ́ ọlọ́run lódodo ó gbọ́dọ̀ jẹ́ni tó lè rẹra rẹ̀ sílẹ̀ fọlọ́run lódodo bákan náà ọ̀pọ̀ à ìtẹ̀lé tọlọ́run gbọ́dọ̀ wà pẹ̀lú ẹ̀ báwo ló ti fẹ́ sọ pé ọ fẹ́ràn lọ ó sì rẹra rẹ̀ lẹ̀ fọlọ́ nílẹ̀ fọlọ́ túmọ̀ sí kò ní jọ́sìn ó sì tẹ̀lé nítorí pé law kana hubbuka sadiqan la ata'tahu innal muhibba liman yuhibbu muti'u tó bá ń kó dodo ìlọba nífẹ̀ẹ́ sí Allah ọ̀ bá tẹ̀lé tiẹ̀ nítorí pé wọ́n ní olólùfẹ́ ó máa ń tẹ̀ láṣẹ ẹni tó bá sọ pé nífẹ̀ẹ́ ni eléyìí tó túmọ̀ sí wípé ah, mahabbatul ubudiyya yìí ẹni tí ò bá ti sí pẹ̀lú ẹ̀ kò sí tàbí ṣùgbọ́n kó ní tìǹ á lè tó sínú àwọn ẹni tó gbọ́ lọ́wọ́n bá gbọ́ mahabbatul ubudiyya èyí tó ṣe pé adil wat-ta'a ọgbọ́dọ̀ wà pẹ̀lú ẹ̀ ìtẹríba àti ìtẹ̀lítọ́lọ́ ó gbọ́dọ̀ wà pẹ̀lú ẹ̀ á gbọ́dọ̀ gbé lọ bẹ́lómi tó sí Allah gẹ́gẹ́ bí ó tọ́ káfíńrù kú wọ̀ fẹ́lómi yàtọ̀ sí Allah. tí ó sì tọ́ ká kalẹ̀ fún ẹlòmíì yàtọ̀ sí bẹ́ẹ̀ náà ni a gbọ́dọ̀ gbé ìfẹ́ ti ìjọsìn lọ bẹ́lòmíì tó yàtọ̀ sí àbọ̀ atọ́ ká dúnra lórúkọ nǹkan míì tó yàtọ̀ sí ọ̀hún tó sì rò pọ́ tọ́ ká búra lórúkọ nǹkan míì yàtọ̀ sí gbogbo àwọn eléyìí abala kan ni nínú àwọn abala àjọsìn tó gbọ́dọ̀ jẹ́ ti Allahu Rabbul Alamin nìkan tá a gbọ́dọ̀ gbé lọ bẹ́ẹ̀ lómi yàtọ̀ sí Allahu Rabbul Alamin eléyìí jẹ́ ẹ̀tọ́ Allah tá a sì gbọ́dọ̀ gbé lọ bẹ́ẹ̀ lómi tó yàtọ̀ sí Allah torí ẹ̀ al Ibn qayyim rahimahullah ó ń sọ fún wa nínú nù níyà وني وعبادة الرحمن غاية حبه مع ذل مع ذل عابده هما قطبان وني إجوسين فو الله إن تنقني إجوسين فو الله وني غاية حبه كاني فيري دي بونغو كاني فيري دي بونغو مع ذل عابده ẹlẹ́ẹ̀kejì nínú tá à ń pè níjọsìn òun náà ní kó jẹ́ pé ẹni tó lò nífẹ̀ẹ́ ọlọ́run ọ̀rẹ́ ra rẹ̀ sílẹ̀ fún ọlọ́run tó lò ń jọ́sìn fún òun máa kótó báyìí àwọn náà lórí gun méjì ńlá tó di ìjọsìn mu yàní ké kéèyàn jẹ́ pé èèyàn nífẹ̀ẹ́ ọlọ́run dé góńgó kó sì rẹ́ra rẹ̀ sílẹ̀ fọlọ́run ọba dọba eléyìí ni wọ́n ń pè níjọsìn torí ẹ àwọn olùmọ̀ máa ń sọ yìí pé kí là ń pè ní ìjọsìn gan wọn ni ghayatul zulm ma'a ghayatul hubb òpin ìrẹrẹ ni sílẹ̀ àti òpin ìfẹ́ níta ń pè ní ìjọsìn ẹ ẹ tara sọláàtì kẹfì wọwọ téèyàn bá rẹra rẹ̀ sílẹ̀ kò lè ṣe sọláàtì ó dúró ó tún dúró gan ọgbọdọ wọ nǹkan míì ọ̀gbọ́dọ̀ mọ wọ̀nyí wọ̀n ó tún wá mọ fọkàn rẹ gbàdọ̀ sí tó ń sin lọ ó tún tẹ̀ fún Allahu Rabbul Alamin wàá tún forí kalẹ̀ fún Allahu Rabbul Alamin gbogbo eléyìí tó ń sin yẹn téèyàn bá tẹra rẹ̀ sílẹ̀ kó rẹra rẹ̀ sílẹ̀ parí èèyàn lè ṣe kí ni ń da àwọn ẹni tó lè sin lọ́ọ̀ láàmú ìgbéraga ni àtàrí nífẹ̀ẹ́ Allah tó ẹ sì mọ̀ yín pé èèyàn lè má gbéraga níwájú Ọlọ́run kọ́mọ̀ pààrọ̀ ẹni ò sì nífẹ̀ẹ́ ọlọ́run kò sí tàbí ṣùgbọ́n pé kò ní jọ́sìn fún un ṣe eléyìí torí ẹ̀ wọ́n á ní nínú ẹ̀sìn Islam yìí báyìí innal ibadata tatarukkazu ala thalathati ashya ìjà ń pè ní ìjọ́sìn nínú ẹ̀sìn Islam ńṣe ló jókòó lórí àwọn nǹkan mẹ́ta alákọ̀ọ́kọ́ òun náà ní al-mahabba dúró lórí ìfẹ́ a lè jọ́sìn fọlọ́n tá a bá nífẹ̀ẹ́ rẹ̀ ẹlẹ́ẹ̀kejì òun náà ni alẹ́ lọ́wọ́ ó tún dúró lórí ìbẹ̀rù nítorí pé tá a bá bẹ̀rù ìyàtọ̀ wà lọ́dọ̀ rẹ̀ a nísìn torí ta ló fẹ́ wọlé ẹlẹ́kẹta alẹ́ rọjà ó tún jókòó lórí ìrankà tó o bá ranka àlùjáná tó wà lọ́dọ̀ Allah báwo ló fẹ́ jọ́sìn fún mahabbatun wa khawfun wa nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yìí oná lèèyàn máa fi jọ́sìn fọlọ́ tí ìjọ́sìn fi máa jẹ́ ìjọ́sìn òdodo èèyàn gbọ́dọ̀ jẹ́ pé èèyàn nífẹ̀ẹ́ Allah Rabbul Alamin ju gbogbo nǹkan lọ wà ìlà ntí máa sẹ́rí èèyàn kúrò nídìí kájọ́sìn fọlọ́ ọ̀pọ̀ gan tíyàn ọba wa nífẹ̀ẹ́ ọlọ́run ọba dé góńgó o ò ní lè fi àwọn nǹkan míì tó fẹ́ sẹ́rí rẹ kúrò nídìí ìjọ́sìn sílẹ̀ lọ síbi ìjọ́sìn fọlọ́ ìfẹ́ yẹn gbọ́dọ̀ jẹ́ kó ju gbogbo ìfẹ́ lọ ilé òfin lè jọ́sìn fọlọ́ iná tọ́lọ̀ wọn bá dákalẹ̀ fún àwọn ọ̀tá rẹ̀ àwọn ẹni tó kọ̀ láti jọ́sìn fún ọlọ́wọ́n ọba wa ọkọjá nǹkan téèyàn ń pè nítorí pé iná yìí báyìí kò sí nǹkan tí wọ́n sọ sínú rẹ̀ tí ò yọ anabi sallallahu alayhi wa sallam nínú ìròyìn tó sì fún wa nípa náà òun náà ní pé gbogbo náà lé ayé eléyìí táwa dá tó jójòjòjòjòjò ní ìgbà tó búrẹ́kẹ́ burúkú tá a pa títí tá a rí pa. ìdá kan péré lọ́jẹ́ nínú ìpín àádọ́rin ti náà kì í àmọ́ tí agbára wa tí ọba ara náà lé ayé yìí báyìí táwa lẹni náà nínú wa tó ń jẹ òkúta òkúta ọmọ àpáta tó ṣe pé iná kò ní ran ara rẹ tó fi wá jẹ́ pọ̀ ya mùsùà ó ń ṣe tó wọ̀ nínú ilé ayé yìí ó ń tẹ̀lé basubasu ó ń ta kòfin ọlọ́run ó ń pè torí pé náà dàlùkìyàmà yẹn tún lé débi pé wàkúùdù hànàs wàlhìjà àwọn èèyàn àti àwọn àpáta àwọn lè kó náà yìí tòtáwá ni ọ̀bẹ̀rù àti wọn náà kò sẹ́ni tó ọ̀bẹ̀rù àti wọn náà torí ẹ̀ afẹ́ wà lẹ́jọ́nà ẹ̀rù nọ́mbà wa ha anífẹ́ ọlọ́run ẹ̀rù nọ́mbà wa a sì wà lẹ́jọ́nà ọ̀rọ̀jà àwọn arìnrìn kan láti wà lẹ́jọ́nà àwọn nǹkan mẹ́ta yìí òun náà lèèyàn máa fi jọ́sìn fún Allahu Rabbul Alamin torí ẹ̀ làwọn olùmọ̀ọ́sì sọ yìí pé man abada Allaha bil mahabbati faqat fa huwa sufi ẹni tó bá yẹ pé ìfẹ́ lásán tó ní sọ́lọ̀ ló fi ń jọ́sìn fọlọ́ ò níbẹ̀rù rẹ̀ ò sì máa rán kan dáadáa tó wà lọ́dọ̀ rẹ̀ ó ti dó tọ̀rí kọ̀ nítorí pé àwọn ń tọ̀rí kọ̀ kò bá jẹ́ tọ̀rí kọ̀ yìí yòówó lè máa ṣe nínú àwọn turuku sòfíyà eléyìí tó wà àwọn ẹni tí ń ṣe tọ̀rí kan yẹn innama ya'buduna Allaha azza wa jalla bil mahabbati faqat àwọn máa ń sin náà ni pẹ̀lú ìfẹ́ lásán àwọn máa sọ pé àwọn ń tà wọn àwọn ọmọ sin ọlọ́run káwọn ọmọ bà wọ́n náà àwọn ò sì sin náà nítorí pé àwọn fẹ́ wà lìjànà àmọ́ torí ìfẹ́ eléyìí táwọn ní sọ́nà làwọn fi sin náà wa li ajli hadha iná lẹ́sẹ̀ rí i pé mélòó nínú òfin tẹ́ ìnà àwọn Súfí ń ṣe mélòó nínú àwọn òfin mẹ́sẹ̀ ìnà àwọn Súfí ń jìnà sí nítorí pé àwọn ò bẹ̀rù àti wọn wọn ò ti torí pé àwọn ń àti wọn sí náà wọn ò sì ìran kan àti wọ àlùjánnà káwá pé ìran kan yẹn ló mú wọn máa sí náà wa innama ya'buduna Allaha li'annahum yuhibbunahu faqat nítorí ìfẹ́ tí wọ́n ní sí Allah Rabbul Alamin nìkan làwọn ti ń jọ́sìn fún ìdí nìyí tó fi jẹ́ pé as-sufiyyatu dhullal àwọn ẹni tó ti sọnù tó ṣìnà ni làwọn sufi limadha nítorí pé tí wọ́n ń sì torí rẹ̀ sin lọ́yún kò lè kó wọn ń jánu láti jìnnà sí tọ́lọ̀ ní kí wọ́n má ṣe kò sì lè ṣe wọ́n lójú kòkòrò láti gbárí máa tọ́lọ̀ ní kí wọ́n ṣe kí wọ́n ṣe tán kí tó ṣe náfìlà yóò sọ̀rọ̀ torí ẹ̀ ló ṣe jẹ́ pé ẹni tí bá wá ń sin lọ nítorí pọ́ bá nífẹ̀ẹ́ sọ́lọ̀ wọn bá ní kìí ṣe nítorí pé ó nífẹ̀ẹ́ sọ́lọ̀ ó sì jẹ́ni tí ń bẹ̀rù ìyàtọ̀ wà lọ́dọ̀ rẹ̀ ó sì ràn kàn tẹ́tọ̀ wà lọ́dọ̀ rẹ̀ àjẹpọ̀ nítàn sófìyàn bọ́ọ̀lù sófì tó ti sọnù. àkàràmọ̀kọ́mọ̀lá ẹ̀rí lọ́dọ̀ àwọn sòfìyà eléyìí ń bẹ́nu tó máa ń jẹ lẹ́nu bí ẹni ń jẹun wọn máa sọ pé la na'budu Allaha khawfan min 'adhabihi wa la na'buduhu raja'an fi rahmatihi wípé àwọn máa sin Ọlọ́run torí pé àwọn bẹ̀rù ìyàtọ̀ wà lọ́dọ̀ rẹ̀ kálá àwọn òṣìṣẹ́ Allahu Rabbul Alamin nítorí ìran kan àti wàlìjánná rẹ̀ subhanallah àwọn ẹni tó lọ́wọ́ bá wá ròyìn kọ́ wípé yad'unana raghaban wa rahaban wa khashi'in wọ́n máa ń pe àwọn ọlọ́run ọba raghaban lẹ́ni tí ń sojú kòkòrò àti wàlìjẹ́nà rahaban lẹ́ni tí sì ń bẹ̀rù àti wọná wa kanu lana wọ́n sì tún jẹ́ni tí ń bẹ̀rù àwọn ọlọ́run ọba ẹlẹ́dàá wa wọ́n ní ìtẹríbọ kan fọlọ́ أريد إليه من عبد الله عز وجل بالمحبة فقط فهو صوفي تبعني منه أو ينقف ẹni tó ń sin Allahu Rabbul Alamin bir-raja'i faqat tí ń sin ọlọ́run pẹ̀lú ọ̀ràn kan lásán eh, àwọn àlìjáná bá àlìjáná àwọn òkùnkù wọ̀ ókè lẹ́sìn dáná báyìí àláwọ̀ àlìjáná tó ìran kan lásán làwọn fi ń sin lọ la mahabbata 'indahum wala khawfa 'indahum wọn ò jẹ́ni tó nífẹ̀ẹ́ ọlọ́ wọn ò sì jẹ́ni tó ń bẹ̀rù ọlọ́ ìran kan pé àwọn sáwọ́ àlìjáná náà lọ́wọ́ àwọn ń kọ àwọn eléyàn ní murji'a murji'a àwọn ẹni tó ṣe pé àwọn akhraju al-amala min musamma al-iman wọn yọ iṣẹ́ kúrò nínú táǹpẹ ní ìmánì àwọn kan wò yí pé ma huwa al-iman àwọn sọ pé al-imanu ma waqara fi al-qalb ń bẹ lọ́kàn tí nǹkan kan bá ti ń bẹ lọ́kàn rẹ̀ tó jẹ́ ìgbàgbọ́ ó òbúkátà pọ̀ sọ́jáde lórí ahọ́n òbùkátà kò fi hùwà àwọn eléyìí là ń pè ní murji'a àwọn làwọn ti sọ pé la yadurru ma'al imani dhanbun tó bá sá ti gbàgbọ́ nínú ọkàn rẹ máa ṣe lọ́run sójà rí àwọn murji'a rẹ faman 'abada Allah 'azza wa jalla bir-raja'i ẹ sì máa ń pé àìdíà o má sí lọ́run kó o sì tún wà lẹ́jẹ̀ náà ká máa pè ọ́ mọ́mìnì. so o ti wà tipẹ́ o ti wà tipẹ́ so àwọn mọ́rọ́jì àyẹn ideology wọn yẹn ti wà tipẹ́ ẹyinjú kan làwọn fi ń kan làwọn fi ń ríran ìgbà tí wo àwọn àyà alukur'an àwọn àyà ti ń sọ nípa àforíjì wa ìkẹ́ ọlọ́run wa ẹ mọ́ sọ̀rọ̀ ìtinú níbi ìkẹ́ ọlọ́run ọlọ́run kẹyìn onìkan làwọn قل يا عبادي الذين اسرفوا على انفسهم لا تقنطوا من رحمه الله ان الله يغفر الذنوب جميعا انه هو الغفور الرحيم يروان آية بلا ماري أي يرون تواكو يتتاينو على نكوان تو يكي سيفون عين دادا إقولات سي أي دالك بارما لا تقنطوا من رحمة الله أما سي صوري تنو níbi àtiríkì ọlọ́run inna Allaha yaghfiru dhunuba jami'a ọlọ́run a máa ṣàforíjì gbogbo ẹ̀ṣẹ̀ innahu huwal ghafurur rahim aláforíjì ni tọ́ba foríjì ni tá a tún kẹ́ni torí ẹ̀ ọlọ́run ẹlẹ́dàá wa ibi tí máa ti sọ pé òun gọ̀fúrú rahim ni wọ́n rí wọn ò ní rí kó tún sọ pé òun shadidul iqab àwọn murji'ah so àwọn eléyìí akhrajul amala min musammal iman nígbà tá a sì mọ̀ pé al-amalu dakhilun fi musamma al-iman iṣẹ́ ń bẹ nínú tí à ń pè ní imani fal-amalu fal-amalu ruknun fil-iman iṣẹ́ orígun ló náà jẹ́ nínú gbàgbọ́ òdodo orígun ló jẹ́ nínú gbàgbọ́ òdodo ìjẹ́tọ́lẹ́ ìbá yé wa eléyìí ó mú wa yìí pé kò lè ṣeéṣe kọkàn máa jánu fánu sọ pé mo gbọ́ náà wọn bá gbọ́ kó sì jẹ́ kó o sin lọ kọ́ wa jẹ́ olùgbàgbọ́ òdodo torí ẹ̀ lẹ́sìn máa rí tọ́lọ́ ọmọ sọ pé illal ladina amanu wa amilus salihat innal ladina amanu wa amilus salihat tó ìmánì lásán tá a bá fi lè yọ iṣẹ́ tí ìmánì pè wá lọ sídìí rẹ̀ kú lára rẹ̀ kò lè jẹ́ gbàgbọ́ mọ́ ọ. gẹ́gẹ́ bó ṣe jẹ́ pé tó bá pín iṣẹ́ ìmánì lásán láàmà ṣe láì kò ní ìmánì náà kò tún lè amanu wa amilus so nǹkan méjèèjì yẹn wọ́n jọrìn ya iṣẹ́ kù lára ìgbàgbọ́ òdodo kí òdodo tún jẹ́ òdodo má lẹ́sẹ̀ rí ọlọ́run ọba wa nínú alukur'ani alápọ̀nlé wípé ẹ wà lẹ́jẹ̀nà sẹ́ni tí ó bá wà lẹ́jẹ̀nà ṣùgbọ́n wíwà lẹ́jẹ̀nà yìí ó ní í ṣe pẹ̀lú sẹ́tẹ̀ bá ṣe wọn ní ó dún antel kọmọl jannatu òrètòmùhá bímà kúntùm tàmẹlú bímà kúntùm tàmẹlú torí ẹ á lè yọ iṣẹ́ kúrò lára ń tà ń pè òdodo kí gbàgbọ́ òdodo ọjẹ́ gbàgbọ́ òdodo. ọlọ́run ẹlẹ́dàá sọ pé wọ́n máa kí àná lọ́hù bí ìhà ọlọ́run ọba ọ̀jẹ́ni tí ó fi ìgbàgbọ́ yín tí ó fi ráàlì nítorí pé ńgbà tánà fi sọ̀rọ̀ láàrin ìṣẹ̀lẹ̀ tó dé Madina wọ́n ṣe oṣù mẹ́rìndínlógún tí wọ́n fi ń kọjú sí tó sọ̀rọ̀ láàrin ìṣẹ̀lẹ̀ mọ́ àwọ̀ sánà máa bẹ̀ lọ káwọn má kọjú sí Baitul sí mà ọlọ́run ọba ẹlẹ́dàá wá sí gbọ́ ọgbà gbà qad nara taqalluba wajhika fi as-sama' falanuwalliyannaka qiblatan tardaha fawalli wajhaka shatra al-masjid al-haram wa haythu ma kuntum fawallu wujuhakum shatrahu tọ́ gbàtí ọlọ́run ọba pa wọn láti kọ́ ọmọ kọjú sí Baitul Maqdis. àwọn mọ́mìnì wọn á bí anabi sallallahu alaihi wasallam lérò tó gbogbo sọ láti ta ti ṣe fún sùmẹ́rìndínlógún kọ́ ìṣirò èwo ní ọ̀bà yìí ọlọ́run aṣọ àyàkálẹ̀ kí wọ́n máa kí lè kana Allahu li yudi'a imanakum ọlọ́run ọba ọ̀jẹ́ni tí ó fi sọ sọ̀láàtì yín ráàlì fasamma rabbul izzati wal jalal as-salata bil iman هذا دليل من أدلة أهل السنة والجماعة على أن العمل داخل في مسمى الإيمان. torí pé ọlọ́run bá pé ọ̀sọ́látù ní ìmánì ó fi hàn wáyé pé àwọn ṣe ìmánì téèyàn ọba ti ṣe gbàgbé ẹ̀ kò ní ìmánì ẹni tí bá ń ṣe lọ́run pẹ̀lú òran kan lásán láì nífẹ̀ẹ́ ọlọ́run láì bẹ̀rù ọlọ́run onítàn á lè pè ní ẹni tí ń ṣe lọ́run torí pé mọ́rùjí lásán lélẹ́yìn ẹni tí bá ń ṣe lọ́run pẹ̀lú ìbẹ̀rù ńkọ́ ẹni tí ń sinọ́ pẹ̀lú ìbẹ̀rù lásán eléyìí á pè ní kọ́rìjì kọ́rìjì àwọn là ń pè ní wàyídíyà wàyídíyà àwọn tó ń pè àwọn àyà tó sọ nípa léríyà ìléríyà ìléríyà onìkan làwọn rí àwọn náà yíjú kan wọn fi ríran ìgbà táwọn múrídìí àárí àwọn àyà tó sọ nípa àánú ìkẹ́ àtàforíjì àwọn eléyìí rí àyà tó ń sọ nípa ìyà àgbákò ọ̀ràn mọ̀fọ́ráìf tí ó bá wọn aláìgbàgbọ́ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ọlọ́run ni wọ́n máa ń yaqtul mu'mina muta'ammidan fajaza'uhu jahannamu khalidan fiha وغضب الله عليه ولعنه وأعد له عذابا عظيما رواه آية بان إن الله لا يغفر أن يشرك به so bí àwọn àyà tó ń sọ pé wàá jìyà wàá jẹwé yá mà wàá gbà làwọn rí àwọn wàá jìyà mà téèyàn bá ti ń sílọ̀ pẹ̀lú ìbẹ̀rù lásán òsì tàbí ṣùgbọ́n eléyàn náà ò sílọ̀ wọn náà ti di kọ́ríjì àwọn kọ́wárìj wọn bẹ nu wàá jìyà àwọn mọ̀tẹ́sílá wọn bẹ nu wàá jìyà kọ́wárìj àwọn sọ pé gbogbo ẹni tó bá fi lè ṣẹ̀ ẹ̀ṣẹ̀ kan nínú àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá àwọn ẹ̀ṣẹ̀ wo làwọn ẹ̀ṣẹ̀ ńláńlá àwọn làwọn ẹ̀ṣẹ̀ tó ṣe pé ọlọ́run ọba ẹlẹ́dàá wa ó ti ṣèlérí ìyà ńlá fẹ́ni tó bá ṣẹrú rẹ̀ gẹ́gẹ́ bíi ká purọ́ gẹ́gẹ́ bíi ká ṣe mùnáfìkì gẹ́gẹ́ bíi ká jalè gẹ́gẹ́ bíi ká jẹni tó ṣẹbọ sọ́lọ̀ gẹ́gẹ́ bíi ká pààyàn gẹ́gẹ́ bíi ká ṣe zìnà gẹ́gẹ́ bíi ká mutí gẹ́gẹ́ bíi ká parọ́ zìnà máyàn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá yìí ẹni tó bá fi lè ṣe ọ̀kan nínú àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí lọ́dọ̀ àwọn àwọn sọ pé téèyàn bá ti sẹ́ táìsẹ̀ ó di kèfèrí ok tọ́ba túbá ń kọ́ wọ́n sọ pé Ọlọ́run nígbà tó túbá rẹ̀ kí ni àwọn àṣẹlẹ̀ sí lọ́jọ́ gbẹ̀ndà òkèèyàmù wọ́n ní khalidun mukhalladun fi nar yóò máa bẹ́ nù nágbèrè kése ni níbo làwọn kìnnì di àwọn kìnnì wọ̀nyí ti rí wọ́n ní tẹ́fọ́ lọ́n sọ pé ala la'natullahi ala al-kadhibina ala la'natullahi 'alal kadhibin sí ọlọ́run sì lè forí ẹ fẹ́ pa àyà yẹn rẹ tọ́ba túbá ńkọ́ sí ẹ fẹ́ bá àyà yẹn jẹ ni tọ́ba dídọ́ gbé ndàlù kìyàmù ńkọ́ bó làánù òṣìṣẹ́ tí ọba wọná <laughs> àwọn Mu'tazila àwọn Mu'tazila sọ pé ala la'natullahi 'alal kadhibin ni wọ́n sì dì mú tiwọn nù ọ̀dà tẹ́báwò zina lápèjúwe ọlọ́run ẹlẹ́dàá sọ pé ولا تقربوا الزنا إنه كان فاحشة وساء سبيلا ولا تقربوا الزنا تي بس الزنا تبجية يا تجيني تكوني كفارة من يرى نتوري صوتي ولا تقربوا الزنا ونسيتي قرابة إنه كان فاحشة بوني فحش ẹ̀zínà ti lè ṣe gbé kúrò pẹ̀lú ìyàtà bá fi jẹ́ lásán wàtá ẹsẹ̀bí làwọn sì lójú ọ̀nà burúkú ni báwo la ṣe lè há kú kò sí tàbí ṣùgbọ́n yọ ìyàwó nánà àbàyà jẹ̀mà ẹ qul ya ibadiya alladhina asrafu ala anfusihim la taqnatu min rahmatillah wọn ni nǹkan mi lè lè nǹkan mi lè lè. inna Allaha la yaghfiru an yushraka bihi wa yaghfiru ma duna dhalika wọn ni tọ́ba túbọ̀ tó bá kú fọwọ́ wọ khalidun mukhalladun fi nà sọ àwọn Mu'tazila nínú àwọn wàhídíyà nítorí ṣe wọn nù torí wọn hó sẹ tí wọn fi pe Ali ibn Abi Talib tí wọn pè ń kèfèrí wọn pe Ali ibn Abi Talib wọn pè ń kèfèrí tọ àwọn Mu'tazila náà nínú wàhídíyà ni wọn wà Mu'tazila ọgá tí wọn là ń pè ní Wasil ibn Ata. Wasil ibn Ata ọjọ́ makiw fún alḥasan albasri alḥasan albasri olùmọ̀láni nínú àwọn tàbíyì ìmọ̀ ń kọ́ àwọn èèyàn kí ó ní mẹ́tíláṣí Basra wọn á bi léèrè jọkà akramakumullah kí ni ìdájọ́ ẹni tó bá ṣe irtikabul kabira tó bá ṣe ẹ̀ṣẹ̀ ńlá ṣé àìkò di káfírin ni àbápè ní mọ́mìnì nínú alimami alhassan albasri bá sọ pé a ah, káfìrì báwo fèsì káfìrì a sọ pé mọ́mìnì bí ìmánìhì fàṣẹkùn bí màrtẹkẹsọ mi kẹbìrọ mọ́mìnì náà lápè ṣùgbọ́n kò kì látàrí ẹ̀ṣẹ̀ ńlá tọ́ṣẹ̀ wọ́n sì lè mú àtọ́ ọmọ kí ó lò ń jẹ́ fún alhassan albasri wọ́n sọ pé lọ́dọ̀ tó wọn kì í ṣe mọ́mìnì kìí sì ṣe káfíìrì sọ̀rọ̀ pé kìí ṣe káfíìrì ó ti fi ya pátá àwọn khawarij níbo lọ́wọ́ wà ó ní fi manzilatin bayna al-manzilatayn ńbẹ láàrin imani àti kófò ìfẹ́ á ní ipò imani àti ipò wo lọ́wọ́ láàrin imani àti kófò tọ́ba túbá ńkọ́ àwọn náà ní ọlọ́run nígbà ókè tọ́ba kú ńkọ́ àwọn náà sọ pé khalidun mukhalladun fin nar yóò máa bẹnu lágbèrè kése sọ àwọn eléyìí náà wàá ìdíyà làwọn náà torí ẹ gbogbo ẹni tí bá ti ń sin náà pẹ̀lú ìbẹ̀rù lásán kò sí tàbí ṣùgbọ́n kò sí náà kò sí náà kẹ máa dẹ́rù bá àwọn èèyàn nídìí ìjọsìn ẹ ti di wàá ìdíyà kẹsì máa fa àwọn èèyàn lọ́kàn balẹ̀ lórí kí wọ́n sẹ́ lọ́n ẹ di kí ni mọ́rùjì à ẹ bá dá jẹmọ́ ara nù pẹ́ sílẹ̀ tí wọn fa àwọn ọmọlẹ́yìn yìí tẹ̀sùn wọn lọ́kàn balẹ̀ o bí a máa sẹ́lọ̀ bẹ́ẹ̀ bá ti fẹ́ jàre ẹ máa dáràn bẹ́ẹ̀ bá ti fẹ́ jàre torí inna Allaha yaghfiru dhunuba jami'a àwọn tá a lá pa àwọn eléyìí murji'a tí bá dájà máa kalẹ̀ tó ṣe pé ẹ̀ńkà lérí jahannama fáwọn èèyàn jojúmọ́ ni lágbèjúwe wọn sọ pé gbogbo ẹnikẹ́ni tó bá lọ sóde olókùn yọ wọ náà iye òkèlè àmàlà tó bá jẹ ń bẹ iye ọdún tí ó ṣe nù jahanna tẹ́lẹ̀ náà ti wá bẹ wàyí yíyá torí ẹ bẹ́ẹ̀ lẹsẹ rí tẹ bá máa tauhid ẹ máa rí pé àwùjọ àwọn àkídà oríṣiríṣi wà ń bẹ but lè má jókòó tàwọn ti tẹ́lẹ̀ o àkídà táwọn èèyàn ń gbé ká ó ti póríṣiríṣi ṣùgbọ́n àwọn ò ní pera wọn lórúkọ tẹ́ ń pa àwọn àtàkọ́kọ́ ìwọ ni látàrí pé ọmọ ìmọ̀ tẹ̀wọ̀hìn lọ́mọ wò pé ah, àkídà wàhídíyà làwọn eléyìí ń gbé ká ẹ̀rí pé ní ìsìn láwọn Yorùbá mi sùn ní àwọn àfáàfá yẹn omi ìlórúkọ pọ́n pépè lọ sí di wọ́n mọ̀ àwò pé sábà pé kínní ní haram lásán àwọn èèyàn ò ní sáfún sábà sọ pé kínní yìí báyìí ọlọ́run ọba ọ̀fẹ́ àwọn èèyàn ní ìka kún pé kọ̀dà abẹ́ ṣíṣe nǹkan báyìí kúfùrù à kúfùrù báwo yóò jẹ wọn sá fún darí tó kúfùrù yún ó ti sọ di kí ni wàhídìyà bí àwọn ọmọ tẹkùrìyà ni àwọn náà wà bẹ́ẹ̀ wàhídìyà nítorí pé nísìnyí sábà ní kásẹ̀sẹ̀ máa ń kí ni haram haram òun náà nǹkan tó ṣe tá a bá pàtì á gba alẹ́ tọ́ sí ẹ̀yìn tá a bá sì ṣe alẹ́ tọ́ sí ẹ̀tẹ́ lábẹ́ òfin ṣẹ̀ríyà alẹ́ tọ́ sí ẹ̀yìn tá a bá pàtì alẹ́ tọ́ sí ẹ̀tẹ́ tá a bá ṣe wọ́n máa kọ́ àwọn èèyàn ní tìtorí rẹ̀ pa nǹkan jù wọ́n lè sọ pé kí ni ìdájọ́ ká mu sìgá kófò ok kí ni ìdájọ́ ká fọwọ́ sí ká fi jọ kófòrò à sẹ́mi pé ẹni tí wọ́n fẹ́ kẹ́sìn wọn bàjẹ́ àwọn ọmọ wò pé tó bá ti gbọ́ pé kófòrò ni yóò tètè ṣe kí ni yóò tètè sá fún un sọ àwọn eléyà ń pè wọn ní wàáyí di ìyà torí pé ẹ̀sìn yẹn ẹ̀sìn ọlọ́run ọba ni kìí ṣe léyìn ni wọ́n ti ń rọ dípò pọ́ àmọ́ yí bọ́ bá ti ṣe wọ̀ torí ẹ̀ a gbọ́dọ̀ sin ọlọ́run gẹ́gẹ́ bí ahlẹ̀ sùn náà ti bá àwọn ti sin sin lọ wọn máa ń sin lọ bil mahabbati wa bir raja'i wal khawf pẹ̀lú ìfẹ́ ìran kan àti ìbẹ̀rù mọ sọ pé òǹsìn náà kọ ọmọ bá wọ ná à àwọn sófin nìyẹn o mọ sọ pé òǹsìn náà kó lè bá wà lìjánà àwọn sófin nìyẹn o tọ́lá ṣe wùyàn máa ṣe lọ́n sójà rí àwọn mọ́rìjíà nìyẹn o ọjà sọ̀rọ̀ fún ọba file fọwọ́ kan síbi tó fi gbọ́nu fáńtà káàpù àbí òye wa àwọn tánu wàhídìyà so ẹ̀rí báwọn yẹn ti ṣe sí lánà alhamdulilayi a ti rí i pé kò sí tàbí ṣùgbọ́n gbogbo bí tẹ́ bá gbègbà láyè ẹ̀rí pé ojú ọ̀nà àwọn ahlus sunna kò sí ojú ọ̀nà tẹ̀lé fi wé tí wọ́n sọ pé ahlus láàrin gbogbo àwọn àjọ yòókù tá a láǹjọ ń ṣe islam wọn dà gẹ́gẹ́ bí mùsùlùmí ti ṣe rí ni láàrin gbogbo èèyàn yòókù táwọn ń ṣẹ̀sìn ni wa kadhalika ja'alnakum ummatan wasata ọlọ́wọ́n bá ń ròyìn àlùmọ́ yìí ike àlùmọ́ tó dúró dọgba ni eze kemgbe ń bẹ láàrin o àlùmọ́ tó dúró láàrin gbogbo àlùmọ́ yòókù wọ́n ní bẹ́ẹ̀ náà ni àwọn jẹ́ ìjọ eléyìí tó dúró dọ́gba jù láàrin gbogbo ìjọ yòókù táwọn náà ń pera wọn ní mùsùlùmí. ọjọ́ pé ìfẹ́ ó ń bùkátà ká nífura ní ìsìn ó ń bùkátà ká nífura báwo láti ṣe jẹ́ pọ́lọ̀ la fẹ́ràn ju gbogbo nǹkan lọ báwo láti ṣe jẹ́ pọ́lọ̀ la fẹ́ràn ju gbogbo nǹkan lọ ní ìfẹ́ tìjọ́sìn ní ìfẹ́ sí ìjọ́sìn nítorí ẹ̀ ńgbà tí anabi sallallahu alaihi wasallam tó ń bi Umar radiyallahu anhu léèrè nípa àfẹ́ tó ní sóhùn wọ́n á sọ pé wà anabi sallallahu alaihi wasallam mo fọlọ́n búra pé wọ́n ni mo fẹ́ràn ju gbogbo nǹkan lọ yàtọ̀ sí pé mo fẹ́ràn ara mi jù ah, ẹnìkan ò ní gbàgbọ́ ṣáájú kó tó jẹ́ mi ló nífẹ̀ẹ́ sí ju gbogbo nǹkan lọ à Umar sí o ẹ̀ka náà ló tún padà wá pé pé mo ti wá fẹ́ràn rẹ jura mi ganan lọ nísì anábì lọ ṣẹ̀ṣẹ̀ gbàgbọ́ ni ṣùgbọ́n ọ̀rọ̀ tá ànábì sallallahu alaihi wasallam sọ ń bẹ̀ má sì gbọ́ yìí o ọ fẹ́ fẹ́ràn ọlọ o sì fẹ́ fẹ́ràn ànábì sallallahu alaihi wasallam ju gbogbo nǹkan lọ títí dórí ọlọ́run kété níta ànábì gbà lérò nìyẹn ànábì lọ́ọ́ fẹ́ràn ju gbogbo nǹkan lọ yàtọ̀ sọ́lọ̀ ṣùgbọ́n ọ̀gbọ́dọ̀ fẹ́ràn ànábì gan dọ́gba pẹ̀lú ìfẹ́ tó ní sọ́lọ̀ wa minan nasi man yattakhidhu min dunillahi andadan yuhibbunahum ka hubbillah tó bá fẹ́ràn ànábì Muhammad sallallahu alaihi wasallam dọ́gba pẹ̀lú ìfẹ́ tó ní sọ́lọ̀ ó ti ṣe kèfèrí sọ́lọ̀ ó ti ṣẹbọ sọ́lọ̀ ọgbọ́dọ̀ jẹ́ pọ̀ fẹ́ràn Allahu Rabbul Alamin ju gbogbo nǹkan lọ kódà ju anabi Muhammad sallallahu alayhi wa sallam àìjẹ́ bẹ́ẹ̀ o lè jẹ́ mùsùlùmí o lè jẹ́ mùmínì sọ̀ká kíyè sáà nìyẹn torí pé a fẹ́ràn anabi sallallahu alayhi ìfẹ́ tá a ní sọ́lọ̀ ló mú a fẹ́ràn anábì sallallahu alaihi wasallam torí pò náà ló ní ká fẹ́ràn rẹ̀ ìmánì tá a ní sọ́lọ̀ ló pè fún nítorí pé ò lè jólùgbàgbọ́ òdodo tó bá yẹ pé ìwọ ọ̀fẹ́ ńtọ́lọ̀ wọn bá fẹ́ òun kórìíra ńtọ́lọ̀ ń fẹ́ ò lè jólùgbàgbọ́ òdodo bí kò sọ pé kórìíra àwọn màláìkà fáńtà káfẹ́ bí kò sọ pé kórìíra àwọn anábì ọlọ́fà fáńtà Because kò sọ pé kórìíra àwọn tíra tọ́lọ̀ ń sọ kalẹ̀ fà ń tẹ káàfẹ̀ bí kò sọ pé kórìíra yóò mọ kìyà mọ̀ fà ń tẹ káàfẹ̀ ọwọ́ ọgbà tí kádàrá kórìíra à ń tẹ káàfẹ̀ gbogbo ń tọ́lọ̀ ń bá fẹ́ téèyàn bá fi lè kọ́ ìyẹn ti di kèfèrí sòká kíyè sáàrin yẹn ìfẹ́ oríṣi kejì tí èsì ìfẹ́ ìjọsìn òun náà ni ìfẹ́ téèyàn máa ní tí ò ní í ṣe pẹ̀lú ìjọsìn òun adórísì mẹ́rin alákọ̀ọ́kọ́ òun náà ni mahabbatun tabi'iyya ìfẹ́ tá a ní tó ṣe dọ́gba pẹ̀lú àdámọ́ mi yàn à gbogbo wa náà la mọ̀ pé kálukú ńgbà tá a ti kú a nífẹ̀ẹ́ sóúnjẹ kò sẹ́ni tí ń bó oúnjẹ sọ̀tà àfi tó bá fẹ́ kàn kú dànù nǹkan tó kàn burú jù ni pé kọ́ wá jẹ́ pé o fẹ́ràn oúnjẹ tayọ gbogbo nǹkan orí rẹ ti dàrú tó bá ti rọ oúnjẹ bá orí ẹ dàrú kò ní máa tó ń se má ẹ̀yẹ lẹ́yìn ló burú gbogbo èèyàn pátá korongodo kò sẹ́ni tí o fẹ́ràn oúnjẹ because kò sẹ́ni tó fẹ́ kébi ọ̀pọ̀ nkú bákan náà gbogbo èèyàn ló fẹ́ràn ká mu mi nítorí pé tó o bá rọ bá bá rọ oúnjẹ tó o rọ mi mu wàhálà dé èèyàn bùkátà omi bákan náà gbogbo àwọn nǹkan tẹ́mi máa ń fẹ́ràn ní jíjẹ ní mímu eléyìí tó jẹ́ tọ̀ tí kìí ṣe wọ̀ eléyìí nínú ìfẹ́ tọ́lọ̀ ń dá máa wà ní. gbogbo wa ní ìsìn la fẹ́ràn kó orú ọmọ mu wa ẹ̀rí nísìn tó máa tan fáàn ara ó túká ju kọjá pé wọn tan fáàn lọ tó bá tún wá tan air condition nígbà tí ooru mú bàjẹ́ inú ó tún tún ju ìgbà tán tan fáàn lásán lọ sáà má gbà sára jù. wọn á tún lọ ṣe egun rẹ léṣe bákan náà á pé gbogbo èèyàn ní tó bá jọkùnrin kó níyàwó so tí ọba níyàwó ó rí i pé inú rẹ ó dùn tó wà ń gbogbo obìnrin náà ló sì fẹ́ràn kó wọn tó dá dúró bákan náà ẹ rí i pé ní nǹkan jíjẹ wá ní kéèkì wọ́n sọ̀rọ̀ adára sí lóríṣiríṣi wọ́n sọ wọ́n fún kálukú bó ṣe jẹ́ ẹni tó bá kanjú tẹ́lẹ̀ torí tí kéèkì ń dùn yọ̀rọ̀ àmọ́ rẹ́rìn músẹ́ à kí ló dé ta lọ́pọ̀ lẹ́rìn kéèkì náà ni bọ́lá ti ṣe dọ́mi so eléyìí ń bẹ nínú ìfẹ́ eléyìí tọ́lọ̀ ti dá ma wà kò sí tó burú nu eléyìí ìfẹ́ ru eléyìí kò sí tó burú mẹ́ ìfẹ́ kejì tó náà ni ìfẹ́ gbígbé nǹkan ga ìfẹ́ gbígbé nǹkan ga lọ sí àyè tọ́tọ́ sí gẹ́gẹ́ bí ọmọ títí máa nífẹ̀ẹ́ bàbá àtìyá rẹ̀ so eléyìí ń bẹ nù fẹ́ eléyìí tọ́lọ́ ọba ẹlẹ́dàá wa tó fi sáwọn èèyàn lára èèyàn máa fẹ́ràn bàbá rẹ̀ èèyàn máa fẹ́ràn ìyá rẹ̀ lópin ìgbà táwọn méjèèjì ọba ti jọ́ ṣẹbọ ìfẹ́ tó dénú ìfẹ́ òdodo èèyàn ní sí bàbá àtìyá rẹ̀ tí wọn bá ti jẹ́ ọ̀ṣẹbọ sọlọ torí ẹ̀ wọ́n máa pa àwọn òbí wọn lé wọ́n máa yẹ́ wọn sí nítorí pé òun ló bí òun ló ṣe dáadáa sí i. gbàtí bàbá wa màmá wa bí wa wọ́n ti ṣe dáadáa sí wa nítorí pé tí bá bí wa ayé yìí dùn kò dùn so dáadáa tí wọ́n ṣe sí wa yóò jẹ́ ká fẹ́ràn lẹ́yìn náà bàbá àtìyá rẹ àwọn àwọn náà kọ́ rí ọ àwọn náà fi ọ sójú ọ̀nà wọn sọ pé ọgbọ́n wọn sọ pé mi ì orúkọ ni tó rẹ bàbá àtìyá rẹ ni bó tilẹ̀ jẹ́ pé ìgbà tí wọ́n ń kọ́ yẹn kọ́ ọmọ ìyá bọ̀ kọ́ ọmọ ìyá dẹ̀pẹ̀ ìwọ ọmọ wò ó pé àwọn bàbá yẹn ti lé jù màmá yẹn ti lé jù so àwọn náà mọ nǹkan tí wọ́n fẹ́ kọ́ jẹ́ àwọn ò fẹ́ kọ́ gọ̀ àwọn ò fẹ́ kọ́ bàjẹ́ nígbà tí ó di tiẹ̀ nìkan kọ́ má di tiẹ̀ nìkan nígbà tó gọ̀ bàbá rẹ̀ ọmọ ṣe wàhálà títí dégbà kan tó bá ti yá wọ́n fi ọ lẹ̀ ìwọ náà wọ́n bá ti fẹ́ síra rẹ ní ìsìnkú ṣe sòtòrí wọn náà ti rí o ti rí gbèsè ayé tó wà ń bẹ̀ nù tó bá pé nítawọn kọ lọ́dà ni nítawọn ní kọ́ máa ṣe lọ́dà ni àbí nítawọn ní kọ́ pàtì tó bá pè lọ́dà ni ṣíṣe ọ̀dà ju pípàtì lọ wọn náà ní ìsìn wọn náà lè tẹ̀sà kẹ́ bọ́lọ̀ ṣe sọ pé wà àjẹ ìná òun nẹ́jẹ̀dẹ̀ yìí á ti fọ̀nà má torí làákà ìta fún afọ̀nà dáadáa mọ́ afọ̀ ìdá èyí tó bá wù ọ́ tẹ̀lé so ó nífẹ̀ẹ́ òbí rẹ nítorí wàhálà tí wọ́n ṣe so ká nífẹ̀ẹ́ àwọn òbí wa yìí látàrí wàhálà tí wọ́n ṣe yẹn ìfẹ́ tọ́nà ti pa wá láṣẹ tọ ìfẹ́ ẹlẹ́kẹta ó náà ní ìfẹ́ àánú ìfẹ́ àánú èyí táwọn òbí náà máa ní sọ́mà nítorí pé tí òbí rẹ ò nífẹ̀ẹ́ rẹ̀ nífẹ̀ẹ́ tàánú wọ́n ti pọ̀ dànù lásìkò ká ń bẹ tẹ́gbẹ́ tírù rẹ tó o bá tó ẹgbẹ̀rún tí bàbá rẹ bá fẹ́ pa yín jọ kàn wàláyà ó pa yín dànù tó lágbára kan ìwọ tí ẹ ní máa kí ni ṣẹlẹ̀ aka lu ankónkó ni pọ́pọ́pọ́pọ́ ẹ̀yọ̀ kan náà ni wọ́n bá fi gbọ́ láwùjẹ o ti lọ ọ̀nà pọ́pọ́pọ́ wọ́n ti pààyàn dànù ṣùgbọ́n àánú à. Ah tọmọ bá ń ké òbí ò ní gbádùn rẹ ọmọ yẹ gbà tóbi rẹ torí àánú kó ní jẹ wọn sùn torí ń sin kùn wọn bàjẹ́ lẹgbàá ariwo tó máa ń pa wọn ò ní mọ tí wọn ń ṣe mọ à wọn ìyá ọwọ agbọmọ ìyá náà gbẹ iná wa gbẹ gbogbo ń tà ṣe kọmọ mo ti ṣe fún mo ti bá bọ lédi mo rò pé báyà lédi irin máa ń di ìlédi orin máa ń di ẹ agbóúnjẹ mo fún lóúnjẹ ọyàn mo fún lọyàn ọgbà kankan ìsàǹsùn fún iná ni a àwọn òbí rẹ̀ ò ní gbádùn nítorí àánú tí wọ́n nílé wọ́ lórí so eléyìí náà wọ́n bẹ nínú ìfẹ́ eléyìí tó ṣe é pé ọlọ́run ẹlẹ́dàá wa ó fi sára àwọn èèyàn ó fi sára àwọn èèyàn nísìnyí tọ́mọ bá ń rìn lẹ́yìn ìgbà tó dàgbà tí ń rìn níbi tí àtúbọ̀tán rẹ̀ ò ní dáa ìfẹ́ yẹn ni ọmọ àti òbí tóbi ó fi máa ké pé àmọ́ ṣe má gba abẹ́rẹ́ ìwà tó ń hu dáa àtúbọ̀tán rúwa èké dà ìfẹ́ ló fà tí ò bá jẹ́ bẹ́ẹ̀ òbí mi gan bọ̀rọ̀ rẹ gbé ẹ pàtì tọ́ba òkú pera rẹ̀ sí òbí yẹn ó tún wí dúró pé ká bó láti fẹ́ sí bó láti fẹ́ sí àánú nù. ẹlẹ́kẹ̀rin òun náà ní ìfẹ́ ìfẹ́ téèyàn á máa ní sí akẹgbẹ́ èèyàn nínú ìgbésí ayé ẹ rí i pé ẹnìkan wà tó jẹ́ pé ẹjọ́ wà náà ni láti kékeré rẹ̀ títí tó fi dàgbà títí tó wọn náà fi ń dògbó ìwà àti ẹ̀ náà ni ó rí pò nífẹ̀ẹ́ rẹ̀ bákan náà ẹni tó yẹ pé ibi iṣẹ́ lọ́jọ́ pa yín pọ̀ iṣẹ́ kan náà lè jọ ń ṣe ẹ lè jọ má ríra ńjọ́ kan ó rí pò nífẹ̀ẹ́ rẹ̀ bákan náà ẹni tó yẹ pé owó lọ́jọ́ pa wá pọ̀ àjọ ń ṣe káràkátà ni ó rí pò nífẹ̀ẹ́ rẹ̀ bákan náà ẹni tẹ́jọ́ rìnrìn àjò tẹ́jọ́ gbéra láti bí tẹ́lẹ̀ Si, ẹ wọn ti pè Sokoto láti bí dé Sokoto kì í kékeré so láti gbà tẹ̀ ti sọ̀rọ̀ síra yín láti pẹ́ ń sọ̀rọ̀ síra yín bẹ́ẹ̀ látàrí ìṣẹ̀lẹ̀ kan tẹ́ ẹ rí lọ́nà lọ́yà yín lẹ́nu ó di pé bóyá ọ̀lọ́ kọ́kọ́ sọ̀rọ̀ kọ́kọ́ peter bá ti yanu tẹ́ ń ti sọ̀rọ̀ wọn máa gbé ah àṣeyàn pàtàkì ni ọkùnrin yìí báyìí yín lè púpọ̀ lọ́dọ̀ rẹ̀ látàrí pé yóò yá yẹn yọ ya yàn lọ́gbọ́n ó lè tún fọ̀nà mí hùmà yàn gan téèyàn tí màá nù gbèsè ayé yìí òrìpò nífẹ̀ẹ́ rẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn wọ̀nyí téèyàn bá ní irúfẹ́ yìí eléyìí kìí ṣe ìfẹ́ ti ìjọsìn èèyàn lópin ìgbà tó o bá ti máa fira rẹ̀ wọ́lẹ̀ fẹ́ni tó lò nífẹ̀ẹ́ yìí tí ó sì sí kò ń rá bàbà níwájú ẹ̀ sí wàhálà mẹ́. ipò wa lè fẹ́ tó ẹni tó lò nífẹ̀ẹ́ obìnrin àbóbìnrin tó lò nífẹ̀ẹ́ ọkùnrin tó wá lò nífẹ̀ẹ́ rẹ̀ ju gbogbo nǹkan lọ láyé yìí ipò wo lè fẹ́ tó sí sífẹ̀ẹ́ tìjọ́sìn ó lò nífẹ̀ẹ́ rẹ̀ ju gbogbo nǹkan lọ láyé nínú gbogbo nǹkan sì ní Allah ọlọ́run ẹlẹ́dàá ni قل أي شيء أكبر شهادة قل الله Ọlọ́run ló ṣe ìfúnra rẹ̀ wọn á sọ pé wọn nífẹ̀ẹ́ nìkan ju gbogbo nǹkan lọ tẹlẹyìn ò ti máa fẹnu jágéètì wa nítorí délé ká kíyèsí ẹnu wa ká kíyèsí ẹnu àkọ́kọ́ á sọ pé kìí ṣe ìfẹ́ tìjọ́sìn so ìfẹ́ ràn yẹn ló ń pa bí ẹmu tí òjì kọ́ mọ̀rọ̀ sọ máa inú ta alákọ̀ọ́kọ́ yẹn látò sí eléyìí tá a pè ní ìfẹ́ tó jẹ́ ti àdámá gẹ́gẹ́ báwọn yẹn ti máa nífẹ̀ẹ́ sí ìyàwó wọn tí ìyàwó máa nífẹ̀ẹ́ sọ́kọ wọn nísìnyí ìyàwó rẹ ló ń sọ báyìí torí pé ó nífẹ̀ẹ́ rẹ ní lẹ́bù tọmọ èèyàn lẹ́bù ní sọ̀rọ̀ ó kẹ́jẹ́ pé kò mọ̀ọ́rọ́ sọkọ̀ gbédè níbi ń sọ fún fẹ́ràn rẹ ju gbogbo nǹkan lọ má ti kọ́ tán ajá bíkọ́ tó bá tún di lọ́la náà nísìnyí olóyìn ló tún kó pọ́npọ́ ṣé wọ́n sọ pé fẹ́ràn mi gbogbo nígbà ẹni darí wọn wọn nọ́nsẹ̀nsì ah subhanallah torí ẹ èèyàn kí lèèyàn jẹ ẹ kàn tún gbólóhùn rẹ̀ sí ni wọ́n ni mo fẹ́ràn jù lọkọ ọkọ mélòó ni no pé ní jíjí ọkọ èèyàn o ni jù tó ti pé sọ fún pé ni jù níyàwó nítorí pé ìwọ ni mo fẹ́ yàwó bó tilẹ̀ jẹ́ pé mo ní ju ìyàwó kan lọ àmọ́ ẹ tẹ̀ ẹ̀ bá sọ̀rọ̀ rẹ̀ ó dára o mo rò pé nítorí káwọn obìnrin burú bàjẹ́ wọ́n burú bàjẹ́ tó bá ti lọ sí sọ báyẹn o ti dára nìyẹn ti dára nìyẹn pé ṣẹbi mi náà fẹ́ràn jù níjọ mo á sọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ilẹ̀ sọ bẹ́ẹ̀ kọ́dà mo kà á èèyàn dára nù torí délé mo fẹ́ràn rẹ ètùkú mo fẹ́ràn rẹ jù lọkùnrin ọmọ sọ mo fẹ́ràn rẹ so bóbìnrin wa sọ pé mo fẹ́ràn rẹ jù eléyìí kò sí wàhálà ń bẹ̀ sálọ̀ bá tún fẹ́ràn náà àwọn àwọn èèyàn ẹbí náà ló fi fẹ́ mi sàmọ́kùnrin ọgbọ́dọ̀ tètè sọ pé mo fẹ́ràn rẹ jù mo fẹ́ràn rẹ mo nífẹ̀ẹ́ rẹ àmọ́ mo nífẹ̀ẹ́ rẹ jù lá jù yẹn no wàhálà ọmọ lọ ṣẹlẹ̀ lẹ́yìn ìjẹ́ bó ṣe jẹ́ ọlọ́run ẹlẹ́dàá wa ni wa minan nasi man wọ́n bẹ nínú àwọn èèyàn tí Ọlọ́run bá ń sọ níbí ni àwọn ọ̀ṣẹbọ torí àwọn ọ̀ṣẹbọ àwọn náà làwọn ẹni tó ṣe pé wọ́n máa nífẹ̀ẹ́ sí nǹkan míì ní ìfẹ́ tó dọ́gba pẹ̀lú ìfẹ́ tí wọ́n ní sí and that ọjọ́ jẹ́mọ̀ need and need náà ni aláfiwé aláfijọ ẹni tá a fi ṣe dọ́gba pẹ̀lú nǹkan míì wọ́n máa fẹ́ràn nǹkan tí wọ́n fi ṣe fún wọ́n máa nífẹ̀ẹ́ sí wọn. irú ìfẹ́ tí wọ́n ní sí Allah ìfẹ́ tá à ń sọ níbí ó náà nífẹ̀ẹ́ tìjọ́sìn iná ló fà ló fi jẹ́ pé ìfẹ́ tí wọ́n ní sóòsà ìfẹ́ tí wọ́n ní sí èrè ni ló mú wọn máa jọ́sìn fún wọ́n ń jọ́sìn fún gẹ́gẹ́ bá ń ṣe ń jọ́sìn fún Allah wọ́n ń jọ́sìn fún àwọn òòsà gẹ́gẹ́ bá ń ṣe ń jọ́sìn fún Allah àti pé wọ́n fẹ́ràn òòsà gẹ́gẹ́ bá ń ṣe fẹ́ràn Allah torí àwọn sọ pé ma na'buduhum illa liyuqarribuna إلى الله زلفى فأقروا على أنفسهم أنهم عبدوا تلك الأصنام ما فإن أراهم جوا طاوا نسي عمو سعين هذا كنت تنسي دوا قلو الله فهذا هو الشرك كذا قلت تجايك أليك أني تبعتين كن كمية تصي الله أني فارين نسي أني تنكو جيسو أليك تفسي دوا قلو الله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 sọ eléyìí gangan ló sọ wọn di mùṣírikù tẹ́bá wọ àwọn kèfèrí ní ìgbà ayé jahiliya kéésì kí wọ́n mọ Allah wọ́n mọ̀ dáadáa ṣùgbọ́n wọ́n ń pè nǹkan míì pẹ̀lú rẹ̀ gẹ́gẹ́ bá ń ṣe máa ń pè òun náà wọ́n nífẹ̀ẹ́ sí nǹkan míì pẹ̀lú rẹ̀ ní ìfẹ́ tó dọ́gba pẹ̀lú ìfẹ́ tí wọ́n ní ìdí nìkan wọn fi jẹ́ mùṣírikù kí wọ́n mọ Allah rárá rárá bàbí ẹ̀ wọ́n mọ Allah. kí ló dé tí wọ́n ti sọ ọmọ ní Abdullah nígbà tí wọ́n Allah wọ́n sọ ọmọ ní Abdullah àti Islam tó dé baba anabi Muhammad sallallahu alayhi wa sallam Abdullah ló kọ rẹ̀ níjọ wa ní Islam dé bàbá Abubakar radiyallahu anhu ọsọ ọmọ rẹ̀ ní Abdullah Islam ò ti dé rárá wọ́n mọ Allah torí mgbata ìgbà tí anabi sallallahu alayhi wa sallam ti ń bẹ tí wọ́n gbọ́ tí ń bẹ lọ́n lórí ìforí kan lẹ́gbẹ́ ya ọlọ́ ya Rahman ọ̀tán ọ̀tán ìwọ ni ká má pè láta ká má pè Uzza ká má pè manata ìwọ sì ń pè Rahman mọ́ Rahman Allahu làmà àmọ́ Rahman lọ́la ń sọ pé kò lè dùn Allah àwọn ìdùn Rahman ayyamma tad'u fẹlẹ́ al-asma'ul husna ẹ pé ọlọ́ àbí ẹ pé Rahman. èyí yòówù ẹ bá fẹ́ pè nínú àwọn orúkọ rẹ, tọ́lọ́n làwọn orúkọ tó rẹwà jù torí rẹ̀ wọ́n máa Allah ẹ sì mọ̀ pé látara Allah ni wọ́n ti sọ aláàjà wọ́n yí orúkọ ọlọ́run ọba padà wọ́n sọ ní aláàjà gẹ́gẹ́ bí àwọn Yorùbá náà àwọn Yorùbá ẹ rí i pé wọ́n kó sàkà ní Ọbàtálá so. ẹ̀yìn àwọn náà ń sọ pé wáhídù ọba tààlà àbẹ́rẹ́ rí nǹkan bẹ́ẹ̀ wọ́n ní wáhídù ọba tààlà wọ́n sì sòtà ní kíni ọba tààlà so inú inú nǹkan tá ń pè ní ilhadun fi asma ilahi azza wa jalla torí délé ẹ rí i pé ọ̀kan nínú wọn láti fi hàn pé wọ́n mọ Allah wọn ni billati wal uzza wa man dana dinaha. وبالله إن الله منهن أكبر olóhùn fi láta búra òun fi ọ̀zá búra àti gbogbo ẹni tí máa ń ṣẹ̀sìn tí ń bọ láta tí ń bọ ọ̀zá òun fi wọn búra wabillahi òun tún fi Allahu búra inna Allaha minhunna akbar torí kọ́ lọ́n tóbi ju gbogbo àwọn òsàkú gbogbo yìí lọ subhanallah. nígbà tí Ànábì sallallahu alaihi wasallam tó ń sọ fún ọ̀kan nínú àwọn sàhábà òun náà ni al tó bí Imran tamari Imran ibn Husayn radiyallahu anhu so anabi sallallahu alayhi wa sallam sọ fún yín pé. ǹjẹ́ ìwọ ẹmọrọ ìwọ Hussein yìí Ọlọ́run mélòó ló ń sìn ó ní mẹ́fà ńgbọ́n wọn bí méje ló tẹ pé ńgbọ́n wọn wá ó ní mẹ́fà ń bẹ ńlẹ̀ ọ̀kan ń bẹ lókè lókè tọrọ bá dàrú sí gbogbo ẹ tí ò lójútùú mà ìwọ lọ́wọ́ máa pè sí ó lè tọ́ wà lókè abẹ́rẹ́ rí nǹkan fẹ́ wọ́n mọ ọwọ́ ṣùgbọ́n wọ́n ń ṣe kẹfẹ́ sí tọ́ ilé ìfihàn yìí pé gbogbo àwọn sẹbọtẹrí yẹn wọ́n nífẹ̀ẹ́ sí nǹkan míì gẹ́gẹ́ bí wọ́n ti ṣe nífẹ̀ẹ́ sí Allah ìlọsọ wọn di ọsẹ bọ ìdí tí wọ́n sì fi nífẹ̀ẹ́ sí Allah tẹ́lẹ̀ náà ni kí wọ́n mọ̀ pọ̀ lọ́ọ́ dáhùn wọ́n wá nífẹ̀ẹ́ sí nǹkan míì wọ́n wò pa àwọn súnmọ́ àwọn wọ́n lè tètè máa bá àwọn gbọ́ bùkátà àwọn wọn ò lẹ́sẹ̀ lọ́rùn bí ẹni tí ń bọ̀ kúta àti igi wọ́n súnmọ́ lọ pẹ́kípẹ́kí bí ẹni tó pẹ́ nìkan wọlé àbánabi tọ́lọ̀ ránṣẹ́ pé àwọn ni ó tètè bá wọn páàsì fáìlì àwọn àbí màláìkà so ìdí nu tí wọ́n fi ń fi nǹkan míì sẹgbẹ̀rẹ̀ afọ́lọ̀ tí wọ́n fi dọ̀sẹ̀ bọ̀ báwo wá ni tó bá yẹ pé nǹkan míì tó yàtọ̀ sí Allahu yẹn lẹ nífẹ̀ẹ́ sí ju Allahu lọ nǹkan ọ̀sẹ̀ bọ́ náà nìyí títí dòní ẹ̀rí pé ọ̀rọ̀ yóò yí padà o ọ̀rọ̀ yóò yí padà lọ́dọ̀ yorùbá nìsí ẹ rí i pé àwọn yorùbá ti ń ṣẹbọ bí àwọn ń Ṣàngó àwọn náà gbà pé kínní kan jẹ́ ẹlẹ́dàá àwọn so ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ọ̀ṣẹbọ ni wọ́n nítorí wọ́n fẹ́ràn Ṣàngó bí wọ́n ti fẹ́ràn Allah àbí kó sì jẹ́ pé wọ́n fẹ́ràn Ṣàngó ju Allah lọ àwọn abọ́ rẹ̀ wọ́n fẹ́ràn rẹ̀ gẹ́gẹ́ bí wọ́n ti fẹ́ràn Allah àbí kó sì jẹ́ pé wọ́n fẹ́ràn rẹ̀ ju bí wọ́n ti fẹ́ràn Allah lọ. àwọn eléégún wọ́n fẹràn Allah wọ́n sì fẹràn eégún wọn àbíkọ́ gẹ́gẹ́ bí wọ́n ṣe fẹ́ràn Allah àbíkọ́ kí àwọn wọn ju bí wọ́n ṣe fẹ́ràn Allah lọ oloro, làwọn olóró kò sí yàtọ̀ àwọn ẹni tí ń pe ẹni tó wà nù sàárì nǹkan sì ẹni tó wà nù sàárì bí ṣe Allah kí ẹni tó wà nù lọ kò yí padà títí dòní ọlọ́ni wàmínà nàásì man yattakhidhu min dunillahi andadan yuhibbunahum ka hubbillah walladhina amanu ashaddu hubban lillah kẹ́sì máa wọ nǹkan o àwọn olùgbàgbọ́ òdodo ti wọn àwọn fẹ́ràn ọlọ́run ju gbogbo nǹkan lọ ìdí tá a fi jẹ́ olùgbàgbọ́ òdodo tó bá kọ́ àwọn náà fẹ́ràn nǹkan míì gẹ́gẹ́ bá a ti fẹ́ràn ọlọ́run àwọn náà ẹ̀yin ń tọ̀rí kọ̀ kí ló dé tẹ gbé àwọn ṣéwò yín tẹ gbé wọn hárì tẹ wá gbé wọn sókè róróró ẹni tí ń pe Ahmadu Tijani Abdulkadir Jailani Shadili Muhammadu Badawi Naqshbandi Burelawi àti gbogbo àwọn tọ̀rí kọ̀ gbogbo yìí báyìí ẹ rí i pé ipò kan ni wọ́n gbé àwọn ṣéwò wọn sí i ipò yẹn ga tẹ́lẹ̀tẹ́ máa bá wọn sọ pé islam ní ká ṣe sunna anabi sallallahu alaihi wa sallam ní ká tẹ̀lé wọ́n sọ pé rárá àwọn ò lè fi tọ̀rí kọlẹ̀ ìdáni àwọn náà tọba fẹ́ tẹ́ wọ́sá ti bẹnu àtẹ́lu amadu tìjani lọ́dọ̀ tìjaniya tọba fẹ́ tẹ́ bẹnu àtẹ́lu ahmed rifai lọ́dọ̀ àwọn rifaiya bẹnu àtẹ́lu muhammed badawi lọ́dọ̀ àwọn badawiya bẹnu àtẹlu ṣéwù àwọn ṣàbílíyà lọ́dọ̀ àwọn tán láwọn ṣe jábìlì ó rí i pé wọ́n ti wọ́n fẹ́ràn àwọn ṣéwù wọn yẹn gẹ́gẹ́ bá ṣe fẹ́ràn ọ̀la ṣe eléyìí ó sọ yàn dọ̀tẹ́ bọ̀ ó sọ yàn dọ̀tẹ́ bọ̀ kọba àkọ́kọ́ sọ yín dọ̀tẹ́ bọ̀ kí ló dé tẹ̀lé pàtí wọn ti ṣé ìlànà Ọlọ́run ni tiwọn àbí lànà nàbì Muhammad sallallahu alayhi wa tó fi wá jẹ́ pé ńlẹ́ bá ti oníkálukú yín ojú wo lẹ́sìn wọ ẹni tí ọba bá yín ṣe tọ̀rí kọ yín síbójú ẹni tó sínà tí ò ní wà lùjẹ́ náà ni bẹ́ẹ̀ náà ni irú àwọn ẹni tó jẹ́ pé àwọn náà tọ̀rí kọ sí wọn one times four ni mẹ́rin lọ́pàdé pọ̀ bí àwọn arìnkáyé wọ́n ní tọ̀rí kọ oríṣi mẹ́rin lọ́pàdé ń bẹ̀ o ẹni tẹ́ bá sọ fún pé níta ń ṣe kì í ṣe súnà ẹ̀yin náà wá ṣe súnà kẹ́ ẹ ah èyí táwa ń ṣe yìí nítorí pé ọ̀gá wọn tó fi lélẹ̀ kò ṣe é takò lọ́dọ̀ tiwọn tó o bá ti gbọ́wọ́ àyàfi tó o bá gbé ọwọ́ dànù ló fi lẹ̀ gbogbo eléyìí ọmọ fi hàn pé wọ́n mìíràn nà sí man yattakhidhu min dunillahi andadan yuhibbunahum ka hubbillah ayyuhal muslimun sẹ́nìkan bá gbọ́ lọ létí pé máa ta yín lára bí ìgbà tán bá bú ṣéwù yìí. ẹ̀rí pé àìmọye ebú ni wọ́n ń bú Allah àìmọye ẹnu àtẹ ni wọ́n bù lọ lóru àti tí gbogbo èèyàn sì ń gbọ́ ṣé ń ta yín lára ṣébi ṣéwù kan ni kàn fún lásán tí gbogbo ayé dàrú tí gbogbo èèyàn lọ gbé nǹkan ìjà pé jọba gbà lájọ fún ọ̀bọ̀ ọkàn mọ̀ọ́lánà mọ̀ọ́lá tẹ́ máa ń pè mọ mọ̀lánà tó yàtọ̀ sí ọlọ ẹ̀ ń tanra yín dànù. ìbẹ̀lẹ̀ sì rí pé òdodo lọ̀rọ̀ lọ. wọ́n wa minan nasi man yattakhidhu min dunillahi ni yuhibbunahum ka hubbillah walladhina amanu ashaddu hubban lillah. torí ẹ̀ lẹ́sẹ̀ rí pé ìgbà tí ìmánì bá wà nítorí ẹ̀ lè má ti torí rẹ̀ ma ìwúlẹ̀ tẹ́ máa jà. òun náà ni kí wọ́n tẹ̀ sọ́lọ̀ àbí kí wọ́n tẹ̀ sí ànábì Muhammad sallallahu alaihi wa sallam àwọn pé kínní kankan jàmá àìdíọ́lọ́jì kankan àǹdé ká àwọn ṣùyúkú wa àwọn ni wọ́n ń bú yìí nìkan kí ló ń já mọ́ kí ló ń já mọ́ ibi tọ́lọ̀ ọ̀tún máa dá imá nìyí wò ni tọ́lọ̀ lè máa dánú kọ́ máa fánu kọ́ máa sọ pé ìwọ́n tiẹ̀ ó nínú ẹni tó fẹ́ràn ẹnìkan dọ́gba pẹ̀lú ọlọ́run á ń bọ̀ kọ́ fẹ́ràn rẹ̀ jùlọ ìṣẹ̀lẹ̀ ló jà máa tí wọn náà bẹnu ẹni tó yẹ kí wọn máa bẹ wò tí wọn máa jà torí wọn bá mẹnu bá àwọn ṣé wù yín ẹni pé àwọn míì náà lónìí ó lè jẹ mọ̀álìmù tó kọ́ wọn ṣé orí wọn ti wá kú ẹ wá rí i pé wọn gbé gbégbégbégbé wọn tún gbé náà lọ sípò ọlọ wọn máa fẹ́ràn rẹ̀ dọ́gba pẹ̀lú mẹ́sẹ̀ fẹ́ràn Allah ẹni tó bá tó kọ́ bẹnu àtẹ́lu wàhálà dé yìí ìjàgbá tí ò ní tán ọbẹ̀ rẹ̀ nítorí wọn bá sì bu ọ lọ wọn bá bu ọ lọ ẹ rí ti gbogbo ọ bẹ sọ pé ẹ lọlá àgọ fúru rẹ àwọn bíi káni kò bú bàbá tí wàá kọ ó bu ṣé wa gbẹ́kú bá dán wò yóò dé yàn gbálá hmm, yìí bá dán wò yóò dò subhanallah ṣe eléyìí á máa fi hàn wá dájú sáká gẹ́gẹ́ bó ti ṣe jẹ́ pé òdodo lọ̀rọ̀ lọ òmìnira nẹ́ẹ̀sì. من يتخذ من دون الله اندادا يحبونهم كحب الله والذين امنوا اشد حبا لله ان تلنا اليولوج اي قد سوان بابا لاو ما تسوان داني سوان فيران بي ما سفيران الله لاني كمان بينو اتلو ها بابا لاو وانا لاك بيكبا واني يا واني اه اه اه بابا وسيب اه كيني ها كيني بينو ها بابو فو ها بابا دانو àwọn bàbá rádaràda àwọn bàbá pálapàla àwọn ọba yé jẹ ẹlòmíràn ti bẹ́ẹ̀ wọlé àwọn tọ́lọ̀ ń kọ́ ayé fún un kọ́ ayé fún ta ni kò kọ́ ayé fún àwọn múmi àwọn ọ̀daràn burúkú àwọn amùsùà lọ́lọ́run wá pa ayé ibi tó ti rí inú fóònù ìmánì rẹ rí bọ́yá o ti sẹ́nìkan ṣe dọ́gba pẹ̀lú Allah. ẹrẹ lomi ara rẹ ò ní lè gbà á yóò tún máa gbé nǹkan ṣẹlẹ̀ ah èyàn lè sọ̀rọ̀ àwọn bàbá ìgbà kọ lọ bẹ́ẹ̀ nítorí pé o ti fi wọn sí ipò Allah wàláhì mọ́ṣíkìlà òdodo lọ́rọ́ lọ ká yẹra wa wò ká fi mọ̀ lódodo sọ́lọ̀ ń lọ fẹ́ràn jù lọ àbí nǹkan mìíràn tó yàtọ̀ sí Allah sọ́lọ̀ ń lọ bàbàrà jù lọ àbí nǹkan mìíràn tó yàtọ̀ sí Allah. eléyìí já ọjẹ́ ìpèníjà ńlá tọ́ torí ẹ̀ ọ̀dọ̀ kálọ̀ mọ̀ pé ká nífẹ̀ẹ́ yìí nífẹ̀ẹ́ tìjọ́sìn ọ̀kan lọ́jọ́ nínú oríṣi ìjọsìn báà sì gbọ́dọ̀ rúkú wọ̀ fún nǹkan mi yàtọ̀ sí Allah tá a forí fún nǹkan mi sí Allah ni a nǹkan mi ní ìfẹ́ tó kún fún ìtẹríba àti ìtẹ̀lé ìtẹ̀lé tẹnu àgbọ̀dọ̀ nífẹ̀ẹ́ kankan bẹ́ẹ̀ yàtọ̀ sí Allahu Rabbul Alamin torí ẹ ẹ sì máa wo àwọn ọmọ náà wọn padà máa sọ fún gbogbo ẹni tí wọn bá fi ṣègbèrà fọlọ́run tó bá dijọ́ ọgbẹ́ni làlùkìyàmà nínú náà jahanna nígbà tí gbígbà kò ní wúlò mọ́ onítàlọ́hì ìnkùnà lẹ́fí ọ̀bọ̀lẹ́lẹ́ mọ̀bín ìdùnnúsàwí kùnbí rọ́bì làálẹ́mì àfi allah rọ́bì làálẹ́mì àfi búra inú àánú tó kojú hàn láwa ayé nígbà tá à ń fi yín ṣe dọ́gba pẹ̀lú olúwa gbogbo àgbáńlá ayé bẹ́ẹ̀ ni gbogbo ẹni tí ń fẹ́ràn kankan lónìí dọ́gba pẹ̀lú Allah ni ó sì jẹ́wọ́ tó bá di dọ́gbọ́n dàgbìyàn lọ́wọ́ yà náà ló dé tó ní tètè mànà lónìí kọ́ tẹ̀lé ẹ̀sìn òdodo lónìí kó tó dàbá mọ̀mọ́ lọ́wọ́. ولا ولقل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا hẹ́tẹ̀ yẹ́tì ọlọ́hùn bí amẹ̀ ọlọ́run ọba ẹlẹ́dàá wa wọ́n fi ń hàn wá nínú àyà yìí wípé gbogbo àwọn nǹkan tá a sọ nípa àwọn wọ̀nyí báyìí ẹnikẹ́ni tó bá fi ìfẹ́ tó ní sí wọn tó bá gbé e hárí tó tì síwájú ìfẹ́ ọlọ́run ìfẹ́ anabi Muhammad sallallahu alayhi wa sallam tó tì síwájú ìfẹ́ tó ní sí ká jagun sójú ọ̀nà ọlọ́run ọlọ́run ṣe ìlérí fún wa ìlérí yà pé a jẹ́ pé ẹ máa retí ẹ máa retí títí tí ọlọ́run ọba ó fi mú ọ̀rọ̀ rẹ̀ dé ìyà nǹkan àbá sọ fún wa eré anabi Muhammad sallallahu alayhi wa sallam tó bá yẹ kó àwọn bàbá yín tó bá jẹ́ pé àwọn bàbá yín bàbá tó bí ọ àtàwọn àyà yín gbogbo wọn náà wọbẹ̀ àwọn òbí yín lẹ bá nífẹ̀ẹ́ sí jù wọ àbẹ̀nà òkùn àwọn ọmọ yín lọ́kùnrin lóbìnrin wọn àtàwọn ọmọ ọmọ yín lẹ bá nífẹ̀ẹ́ sí jù wọ ikhwanukum àwọn ọmọ àyà yín lọ́kùnrin lóbìnrin wọn àwọn lẹ bá nífẹ̀ẹ́ sí jù wọ azwajukum àwọn ìyàwó àtàwọn ọkọ yín lẹ bá nífẹ̀ẹ́ sí jù wa ashiratukum àwọn àbátan àwọn àyè kan àwọn àmọ̀lẹ́bí yín lẹ́ẹ̀bá nífẹ̀ẹ́ sí jù lágbọn bàbá àti alágbọn ìyá yín wa amwalun iqtaraftumuha àti àwọn owó ilé ayé àwọn dúkìá tẹ̀ rí kójọ lẹ́ẹ̀bá nífẹ̀ẹ́ sí jù wa tijaratun takhshawna kasadaha àti káràkátà káràkátà tẹ̀ ń bẹ̀rù kọ́ lọ díẹ̀ dún arin lẹ̀ kókútọ̀ má bàa nífẹ̀ẹ́ sí jù ترضونها لبا ينسجو أبي كركتا eléyìí tẹ ẹfẹ kókù puku ọba wọn mẹsàkínú na ha àbáwọn alẹtẹ tẹ yọnu si pé ọ eléyìí dá pọ ahabba ilaykum minallahi wa rasulihi tó bá pẹ àwọn nǹkan lẹ́sìn tún nífẹ̀ẹ́ sí ju ìránṣẹ́ rẹ̀ lọ wa jihadin fi sabilihi lẹ́ẹ̀bá nífẹ̀ẹ́ sí ju ká tún jagun sójú ọ̀nà ọlọ́run ọba lọ fatarabbasu ajẹ́pẹ́ ẹ máa retí ẹ máa retí orí ibú ni ẹ máa retí ọ̀ràn ẹ máa retí àrélù ẹ máa retí àjálù hatta ya'ti Allahu bi amrihi títí tọ́lọ́wọ́n bó fi mú ọ̀rọ̀ rẹ̀ dé eléyìí fi hàn wá pé ká jagun sójú ọ̀nà ọlọ́run kájà fatafata tí a ti gbé súnà nabi muhammed sallallahu alaihi wasallam àga ó pàtàkì ju gbogbo àwọn pàǹdùkú lé ayé yìí lọ òun la gbọ́dọ̀ tù síwájú ìfẹ́ Ọlọ́run ìfẹ́ ànábì sallallahu alaihi wasallam ìfẹ́ kẹsàn Ọlọ́run ọba lọ síwájú láti jà nítorí kó lè bá lọ síwájú a gbọ́dọ̀ tù síwájú gbogbo òfẹ́ yòókù bàbá wa báwò bá fẹ́ràn bàbá rẹ ju gbogbo ọtọ fẹ́ràn rẹ jọ lọ òfẹ́ràn rẹ ju ànábì lọ tó fẹ́ràn rẹ̀ jù lọ síwájú ẹ̀sìn islam lọ nítorí dájú náà ni pé bàbá rẹ̀ ọ̀la àlìjáná tí ó fi ọ sí bàbá rẹ̀ ò níná tó lè fi dẹ́rù bọ̀ báwo wá ni àwọn ìyá yín kọ́ bákan náà ni àwọn ọmọ yín kọ́ bákan náà ni wọn ò ní kankan ọkọ àbíyàwó wọn ò ní kankan àwọn ọmọ ìyá yín wọn ní kankan àwọn mọ̀lẹ́bí yín wọn ní kankan gbogbo owó tẹ́lẹ̀ kójọ kò lè ṣe nǹkankan fún yín tó ń bá ń ti lọ́ta lórí tókútókú lọ gbogbo kárakáta tó bá ti kú wá pàtì ni gbogbo létẹlẹkọ tó bá ti kú ẹ pàtì ni tó bá jẹ́ pé àwọn nǹkan yẹn lẹ bá fẹ́ràn ju Allahu lọ tó wá mú yín tó mú yín má lè jagun sójú ọ̀nà Allah tó mú yín má lè jà fatafata fún lọ síwájú ẹ̀sìn Islam ajẹ́ pé ẹ máa retí o títí tọ́nà wọn bẹ ẹlẹ́dàá wa tí ó fi gbé ìyàdé. والله لا يهدي القوم الفاسقين ọlọ́run ọba kì í fọ̀nà ma àwọn tí wọ́n bá jẹ́ pòkì ọlọ́run pè wọ́n ní pòkì nítorí pé ẹni tó bá ti kú ìtumọ̀ ọpọlọ wọn ìyẹn ni ní àgbẹ̀bí sọ pé wallahu la yahdi al-qawma adh-dhalimin ọlọ́run bá kì í fọ́nà mọ́ àwọn tó bá jẹ́ alábòsí kẹ́bí tún sọ pé wallahu la yahdi al-qawma al-kafirin ọlọ́run bá kì fọ́nà mọ́ àwọn ẹni tó bá jẹ́ kèfèrí so eléyìí túmọ̀ sí pé ìmọ̀nà tí wọn ní fún wọn ọ náà ní fífi ní ṣe kòńgẹ́ àmọ́ ìmọ̀nà àlàyé ìmọ̀nà kásàlàyé fún ni kàlánilọ́yẹ̀ kò lè pamọ́ sí wọn torí pé gbogbo káfíìrì náà ń gbọ́ tá à ń sọ̀rọ̀ islam gbogbo àwọn ọ̀daràn àwọn ọ̀sẹ̀bọ náà ń gbọ́ tá à ń sọ̀rọ̀ islam ṣùgbọ́n ní tọ́lọ́wọ́n bọ̀ bá fẹ́ fi mọ̀nà àwọn kan máa ṣàlàyé ni so yóò máa gbọ́ lágbọ́gbọ́n tí yóò máa gbọ́ àgbọ́dànù torí kò ní tẹ̀lé kò ní tẹ̀lé ṣùgbọ́n ìmọ̀nà káfíìrì ṣe kò ń gẹ́ ọwọ́ ọlọ́run ló wà ọlọ́run ló máa ń fi yàn ṣe kò ń gẹ́ èèyàn kò lè fẹ́ lómi ìsèkòǹgé àti mànà ọlọ́run ló máa ń fi hàn mánà kọ́nà ẹlẹ́dàá kọ́mọ́sì wà lọ́nà. àwọn olùmọ̀ sọ pé àyà yìí nítorí àwọn èèyàn kan nínú àwọn mùsùlùmí tí wọ́n wà ní hijira àwọn sọ̀hábà náà ṣe hijira láti mọ́kà lọ sí mẹ́dínà ṣùgbọ́n àwọn eléyìí kọ̀ láti ṣe hijira tòun àwọn fún dídúró sí mọ́kà lórí sí mẹ́dínà torí táwọn bá ṣẹ́kù mọ́kà àwọn láǹfààní àti sọ dúkìá wọn wọn ò ní gbalé mọ́ àwọn lọ́wọ́ gbogbo àwọn mọ̀lẹ́bí àwọn wọn ọ̀rọ̀ ẹlẹ́kùn ẹ̀ láwọn odò mọ́kàntà wọn ìfẹ́ gbogbo nǹkan wọ̀nyí làwọn fún lọ́lá lórí kánífẹ́ ọlọ́run àti kánífẹ́ anabi Muhammad sallallahu alayhi wa sallam lọ́lọ́run sì ṣe ṣèlérí ìyà fún wọn. wọ́n tún gbà wá pé ńgbà tí àwọn èèyàn yìí gbèrò láti ṣe hijira gẹ́gẹ́ bí gbogbo mùsùlùmí yòókù àwọn iye kan àwọn àbátan wọn wọ́n dì wọ́n mú kó lẹsẹ fẹ́ fi wálẹ̀ tẹ́lẹ̀ tálẹ̀ fẹ́ fi wálẹ̀ tálẹ̀ fẹ́ fi wálẹ̀ so gbàtà ti dì wọn mú àwọn náà máa tí wọn ṣe má àánú wọn ṣe wọn wọn ni tọ ẹ bá ti fẹ́ ká lọ ó wù wá ká lọ àmọ́ tọ ìfẹ́ ká má fi yín lẹ̀ lẹ́yìn nìkan ó ga lẹ́mìí wa hmm, àwọn ọ̀fẹ́ fi yín lẹ̀ ẹjẹ́ àjọ máa bẹ́ńbì so wọn á tara bẹ́ẹ̀ wọn sẹlọ torí pé nítorí tí ọ̀ràn èèyàn lórí wọn wọn náà ní káwọn náà ṣe hijira ìdí ìrùn tó lọ́n fi bá wọn wí tọ́lọ̀ ẹlẹ́dàá wa tó fi kàn wọ́n lábò pé ń táyé ẹni kékeré fún hijira láti Mẹ́kà lọ lọ sọ́dọ̀ Ànábì sallallahu alaihi wasallam kẹ́ fún lọ́lá lórí ṣíṣẹ́kù ní Mẹ́kà. tán bó tilẹ̀ jẹ́ pé amọ̀ pé ìfẹ́ tí wọ́n ní sáwọn nǹkan wọ̀nyẹn ni òjì kún lè ṣe hijira wọn ò sì sáláì nífẹ̀ẹ́ sọ́lọ̀ náà ṣùgbọ́n wọ́n fún ìfẹ́ tí wọ́n ní sí nǹkan lé ayé wọ̀nyẹn wọ́n fún lọ́lá lórí ìfẹ́ tí wọ́n ní sọ́lọ̀ àtànábì táwọn sàhábà tó wá ṣe hijira náà àwọn náà fẹ́ràn owó wọn tí wọ́n fi lẹ̀ wọn fẹ́ràn àwọn mọ̀lẹ́bí wọn tí wọ́n fi lẹ̀ àwọn náà fẹ́ràn gbogbo wọn ṣùgbọ́n wọ́n fún ti ń bẹ lọ́dọ̀ Ọlọ́run lọ́lá lórí gbogbo nǹkan yìí ló fi rọ̀ wọ́n lọ́rùn láti ṣe hijira tọ irú ewu ń bẹ o kẹ́kọ̀ọ́ láti sẹsì kẹ́ máa wá wá wá wí ìranù kan kẹ́ máa wá àyesọ ìranù tí ò wúlò ọlọ́ni iná innal ladhina tawaffahumul malaikatu zalimi anfusihim qalu fima kuntum qalu kunna mustad'afina fil ard. قالوا ألم تكن أرض الله واسعة فتهاجروا فيها فأولئك مأواهم جهنم وساءت مصيرا إلا المستضعفين من الرجال والنساء والولدان الذين لا يستطيعون حيلة ولا يهتدون سبيلا فأولئك عسى الله أن يعفو عنهم وكان الله عفوا غفورا ومن يهاجر في سبيل الله يجد في الأرض مراغما كثيرا وسعة ومن يخرج من بيته مهاجرا إلى الله ورسوله ثم يدركه الموت فقد وقع أجره على الله وكان الله غفورا رحيما ẹ̀rí àwọn ẹni táwọn mọ̀lẹ́kọ̀ wa gba ẹ̀mí wọn lọ́jọ́ ọkú wọn ní ìgbà tí wọ́n wà ń kó ẹni tó ṣe àbòsí sí ẹ̀mí ara rẹ̀ tí àwọn mọ̀lẹ́kọ̀ ọmọ wa bi wọ́n léèrè kíkẹ́ inú àwọn talẹ̀ wà tóbi jẹ́ pé ipò tẹ́ wà ní kó wá mú yín lọ ipò tí ọ̀dà wọ́n ní à àwọn abẹ́nú àǹtá sọ̀dọ̀ lẹ́nu lókè pẹ̀ wọ́n máa dá wọn lóhùn pé alam takun ardullahi wasi'atan fatuhajiru fiha ilẹ̀ ọlọ́run ọ̀wá fẹ̀ tẹ́ fi lè ṣe hijira láti ibìkan lọ sí ibìkan ọlọ́run ní fa ulaika ma'wahum jahannam àwọn eléyìí bù padà tí wọ́n ní náà jahannam àwọn wasa'at masira jahannama burú níbi téèyàn padà sí ọlọ́mọ̀sí wa lọ́mọ abẹ́ illa al-mustada'afina min ar-rijali wan-nisa' àyàfà àwọn ẹni tó ń sọ̀dọ̀ lẹ́ nínú àwọn ọkùnrin àtàwọn obìnrin wal-wildan àtàwọn ọmọ wẹ́wẹ́ la yastati'una hila àwọn tí wọ́n gbọ́ngbọ́n kan wala yahtaduna sabila tí wọ́n sì mọ̀nà téèyàn ti ẹ̀ gbà wàkàna Allahu afuwan ghafura alámòjúkúrò aláforíjì lọ́lọ́ ni ituma si pe o ti tori panda o ti tori pàǹdùkú o ti torí mọ̀lẹ́bí ka ìbátan kọkọ̀ láti tẹ̀lé ewu mẹ́mẹ́ màtáwọn eléyìí ti tori gbogbo nǹkan yìí tí wọ́n kọ̀ láti ṣe hijira ẹ̀wò parun tí ó lọ́jọ́ gbẹ̀ndà òkèèyàn jahannam àwọn eléyìí ibùpadà náà ni jẹ́ iná jahannam kọlọ ń sànù wa o. النبي صلى الله عليه وآله وسلم وصلنا حديث أنس بن مالك رضي الله عنه أن لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من ولده ووالده والناس أجمعين ẹnì kan nínú yín kò ní jẹ́ni tó gbàgbọ́ títí tí èmi ò fi jẹ́ pé èmi ló nífẹ̀ẹ́ sí ju ọmọ àti òbí rẹ̀ àti gbogbo èèyàn lápapọ̀ lọ. akhraja alimami bukhari àti muslim ló gbé jáde. ẹnìkan nu yóò ní gbàgbọ́ rárárárá kìí ṣe pé ìgbàgbọ́ ẹnìkan nu yóò ní pé ò ní jẹ́ni tó gbàgbọ́ rárárárá. ṣáájú kó di wípé anabi sallallahu alaihi wasallam lọ fẹ́ràn ju gbogbo èèyàn lọ. torí ẹ kìí ṣe pé wọ́n sọ pé ìmánì rẹ̀ ò ní pé nítorí téèyàn bá fẹ́ràn anabi sallallahu alaihi wasallam táyọ gbogbo nǹkan onítìyìn kò ní gbàgbọ́ kò ní gbàgbọ́ rárá ṣùgbọ́n àwọn olùmọ̀ sọ pé. ìtumọ̀ la yu'minu ahadukum wọ́n ní nafyun li kamali ìmánì ìmánì ò ní jẹ́ ní tó pé torí pé téèyàn bá jẹ́ ni tó fẹ́ràn ànábì àmọ́ kò fẹ́ràn ju gbogbo nǹkan lọ á sọ pé ìmánì rẹ̀ ò tí pé yàtọ̀ sẹ́ni tí ò fẹ́ràn ànábì rárá rárá rárá eléyàn á sọ pé kò gbàgbọ́ rárá ìtọ́ nínú àdéhìí àtẹtọjọ ni pé wọn ń lé ímánì gan wọn ń lé láti pìlẹ ni pé téèyàn ọba ti jẹ pé anabi sọ̀rọ̀ lọ àṣẹnà lọ fẹ́ràn ju gbogbo nǹkan lọ pátá kò tí gbàgbọ́ ìtaba wo àdéhìí ti Umar tó síwájú tó ní ìwà ni mo fẹ́ràn ju gbogbo nǹkan lọ àfọwọ́dẹ ara mi dánàbí ni kò tí gbàgbọ́ so nítorí pé tó máa ṣe tó máa ń túmọ̀ torí ẹ ẹnìkan nu yóò ní gbàgbọ́ rárá ṣáájú kó tó jẹ́ pé mi lọ́ọ́ fẹ́ràn ju gbogbo nǹkan lọ eléyìí ló fihàn lọ́kàn balẹ̀ nínú ìtumọ̀ àdéhìí yìí ju ká sọ pé ìmánì rẹ̀ ò ní pé lọ. حتى أكون أحب إليه من ولده títí tó fi jẹ́ pé èmi ni mo fẹ́ràn èmi ló fẹ́ràn ju ọmọ rẹ lọ. wa walidihi àtòbí rẹ̀ wan nasi ajma'in àti gbogbo èèyàn lápapọ̀ wọ́n tó bẹ́ẹ̀ láti fi hàn pé ètò èèyàn máa ń fẹ́ràn jùlọ ọmọ rẹ̀ ẹlẹ́ẹ̀kejì ni bàbá rẹ̀ ẹlẹ́ẹ̀kẹta làwọn èèyàn yòókù bàbá àtìyá rẹ̀ bàbá àtìyá ni nàmbà tù àwọn èèyàn yòókù ni nàmbà tírì bàtí màmá kan tó jẹ́ pé òun àti ọkọ tó bímọ fún wọn ti túká tipẹ́ wọn ló ti lé ní twenty something years so màmá yẹn wá wọn á ṣe sùúrù wọn lọ́kọ mi so àwọn ọmọ wa dàgbà lẹ́yìn twenty three years twenty four years twenty five years twenty six years àwọn ọmọ ti dàgbà so àwọn ọmọ wa dàbí ìgbà tí wọ́n fẹ́ máa ṣe wàhù síyà ntí yà ń ran kan páwọn ọmọ máa ṣe wọn ṣe àwọn máa ń di pé wọn ò fẹ́ gbọ́rọ̀ sí ìyàlẹ́nu má tọ́ ìdààmú wa báyà ìdààmú báyà wọ́n ní kí àwọn ọmọ yìí wọ́n sì wọ́n sì jọkùnrin àwọn ọmọ yìí ò sì níyàwó ni wọ́n ń ṣe báyìí sóhun torí tí wọn wọn lọ́kọ míì torí kí wọn lè ráyè tọ́jú wọn fẹ́ràn kí wọn máa kọ obìnrin lẹ káwọn ọmọ sì jẹ kéékèèké obìnrin náà yarí pé òun lòun ọmọ kọ mu lọ kò ní mọ̀ pé nẹgẹtífù mi wà torí tóbìnrin bá tọ́ ọmọ ọmọ ìtọ́ yóò kù síbi tó kù sí gan so sampo rẹ nù lẹ́yìn twenty something years àwọn ọmọ wa yarí má yà lọ àwọn ọmọkùnrin ìyá wa ní táwọn ọmọ ìbá wa níyàwó ńkọ́ kí ni wọ́n dà wò à nítorí wọ́n dà wò kò jẹ́ tuntun nísìnyí èèyàn ni wọ́n oníbàbà ó tún lọ́mọ ó sì ní gbogbo fámìlì kò nídìí wáàdì ta ló fẹ́ràn jù láàrin ọmọ rẹ àtàwọn òbí rẹ àtàwọn mọ̀lẹ́bí yòókù sẹ́yìn tó sẹ́yìn nídìí kan obìnrin lérí àwọn ọmọ yín lọ fẹ́ràn jù náà bọ́lá ti dá gbogbo èèyàn ni ọmọ lọ fẹ́ràn jù nọ́mbà tù làwọn òbí rẹ̀ nọ́mbà tírì làwọn fámìlì yòókù kọ̀sẹ̀ nídìí kọ́ mo bí ma kẹ́ ẹ tó máa mẹ́lẹ́ yìí ọmọ yín kótó di kó bí ma kátígórì tù ni ó tò yín sí tẹ́lẹ̀ náà. <laughs> torí pé eh, ẹ̀yin lẹ dààmú ẹ̀yin lẹ dààmú fọmọkà wọn máa wo pé kíná kan kíná kan sòtó ń bá ti bímọ ọmọ tiẹ̀ ló náà máa dààmú fún torí ẹ̀ ló ti jẹ́ pé ẹ máa rí nínú àwọn ahadith àti aya alukur'an tí wọ́n bá sọ nípa bàbá àtọmọ wọ́n máa sábà ti ọmọ síwájú nítorí pé ọkàn àwọn òbí. Si ó súnmọ́ tàwọn ọmọ ju bọ́kàn ọmọ ṣe súnmọ́ tòbí lọ. tó òbí ló máa ń dààmú fọ́mọ ọmọ èyí sábà dààmú fóbì tó bóbì ṣe máa ń dààmú fọ́mọ lọ. tẹ́lẹ̀ yìí túmọ̀ sí pé ìgbà tó ń sọ pé títí tí ń fi jẹ́ pèmí lọ fẹ́ràn ju ọmọ rẹ̀ lọ tọrọ ọmọ ló súnmọ́ ká àwọn èèyàn jù òbí ló ṣe pò kejì náà sọ pé ju òbí rẹ̀ lọ mọ̀lẹ́bí yòókù ló sì kẹta wà násì àjùmáàlì eléyìí túmọ̀ sí pé níta ẹ̀ máa fẹ́ràn jù nǹkan ó dìgbà tó bá tó fẹ́ràn ànábì jù bẹ́ẹ̀ lọ kó o tó jẹ́ ẹni tó nígbàgbọ́ òdodo ìyẹn ni pé tánàbì sallallahu alaihi wasallam bá dáa dúró lórí hatta akuna ahabba ilayhi min waladihi títí tí ń fi jẹ́ pé mi ló nífẹ̀ẹ́ sí ju ọmọ rẹ̀ lọ́kọ̀ bá tó ṣùgbọ́n wọ́n jẹ́ pé làákà ìwọ̀ ọ̀dọ́gba àwọn ẹlòmíín pín gbọ́ǹkan yìí àfikẹ́ sọ́jà ló fi sọ pé ju ọmọ rẹ lọ ju àwọn òbí rẹ lọ ju gbogbo èèyàn yòókù lọ Al-Imam Al-Bukhari àti Muslim ló gbé jáde gbogbo eléyìí fi hàn wá pé a lè jẹ́ ẹni tó gbàgbọ́ lódodo ṣáájú kó tó di wípé a fẹ́ràn Ọlọ́run ju gbogbo nǹkan míì lọ a sì fẹ́ràn anábì sallallahu alaihi wa sallam ju gbogbo nǹkan míì lọ. àwọn ni ìfẹ́ táàní sọ́lọ̀ ìtáàní sànàbì sallallahu alaihi wasallam kò sí tàbí ṣùgbọ́n pé ìtáàní sọ́lọ̀ òní ó lékè ké ìtáàní sànàbì náà tó wá sí kíni kó tó tẹ̀lé. ولهما عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الإمام البخاري أت مسلم وتنبيه قوامي جاري لا تودع أنس بن مالك كنا ọlọ́dàbí wa ìgbà àti ọlọ́lọ́n kó máa bá sọ pé thalatun man kunna fi wajada bihinna halawatal iman àwọn nǹkan mẹ́ta wọ̀nyí ẹnikẹ́ni tí wọ́n bá péjú pésẹ̀ sí lára yóò tara wọn rí adùn gbàgbọ́ òdodo. alákọ̀ọ́kọ́ ayyakuna Allahu wa rasuluhu ahabba ilayhi mimma siwahuma wọ́n lọ pé Allah àti ìránṣẹ́ rẹ̀ anábì Muhammad sallallahu alaihi wasallam ló nífẹ̀ẹ́ sí ju gbogbo nǹkan mi tó yàtọ̀ sọ́lọ̀ tó yàtọ̀ sí ànábì ilé jẹ nǹkan alákọ̀ọ́kọ́ àtẹ́pẹ́ ìmánì ó ládùn àwọn olùgbàgbọ́ òdodo tí wọ́n bá ní nǹkan mẹ́ta yìí àwọn ni ó ràádùn rẹ̀ èmi ò ràádùn gbàgbọ́ òdodo ó túmọ̀ sí pé ti jẹ́ arádùn rẹ̀ kò sí lọ́dọ̀ ẹ tó o bá ní nǹkan tí arádùn rẹ̀ ó pé ó ràádùn rẹ̀ kò sì tó kó o níkanu mẹ́tẹ̀ẹ̀ta ìdá kan nu mẹ́ta adùn lọ́yà ni ò ní ní adùn yẹn lódindi léyìí tó pé alákọ̀ọ́kọ́ ó jẹ́ pé Allahu Rabbul Alamin àti ìránṣẹ́ rẹ̀ anábì sallallahu alaihi ló nífẹ̀ẹ́ sí ju gbogbo nǹkan lọ ó ti kárí àwọn ọmọ ó ti kárí àwọn òbí ó ti kárí àwọn mọ̀lẹ́bí ó gbogbo èèyàn ọ̀dà abụọ ló ti fẹ́ sọ pé ọ̀fẹ́ràn ọlọ́run fẹ́ràn gbogbo nǹkan lọ òye sì gbé ọ̀rọ̀ ọlọ́run ọba ẹlẹ́dàá wa lékè gbogbo ọ̀rọ̀ ẹlòmíì ègbọ́rọ̀ ànábì sallallahu alaihi síwájú gbogbo ọ̀rọ̀ ẹlòmíì lọ́dọ̀ rẹ ọ̀tọ̀ tó máa mójútó ọ̀tọ̀ tó máa ra gbálé ọ̀rọ̀ táwọn ọ̀jọ̀gbọ́n sọ ọba lọ fẹ́ràn ọlọ́run ọba fẹ́ràn anabi sallallahu alaihi wasallam kìí ṣe nǹkan tí wọ́n máa bẹnu ọkàn rẹ lásán tó ní hù níwà ó hù níwà járí pọ̀ fẹ́ràn ọlọ́run járí pọ̀ fẹ́ràn anabi sallallahu alaihi wasallam àmì rẹ̀ tó sì tóbi jù ó náà ní kó tẹ̀lé tó lọ kó tẹ̀lé sọlọ lọ sallallahu alaihi wa wà sẹlẹ. ẹlẹ́kejì an yuhibba alẹ́ mara la yuhibbuhu illa lillah kọ́ fẹ́ràn èèyàn àmọ́ kọ́ ọmọ fẹ́ràn rẹ̀ nítorí nǹkan kan ju torí tọ́lọ́nù tó kọ́ ọ fẹ́ràn ẹnìkan nínú àwọn ọmọ ádámù kó o sì má fẹ́ràn rẹ̀ nítorí nǹkan mi àfi nítorí tọ́lọ́ èsì torí kọ́ fẹ́ gbowó kan lọ́dọ̀ rẹ̀ ah, olówó ni tí wọ́n ti bá olówó rìn àwọn náà máa já nǹkan kan síyàn lápò èèyàn máa ń sábà rí àwọn nǹkan kan téèyàn náà máa fi sára rìn dín wàá fẹ́ràn rẹ̀ nítorí ti Allah. bóòlù èèyàn ṣe fẹ́ràn èèyàn torí ti Allah torí pé léyìí máa ń tẹ̀lé torí kọ́ jẹ́ torí kọ́ jẹ́ olùbẹ̀rù ọlọ́run ẹ̀mẹ́ni ń fẹ́ràn olówó ni à olówó lèmi fẹ́ kí n máa bá rìn òkú irọ́ rẹ láì ṣé ọ̀rẹ́ láì owó àbíkọ́jọ́ pé torí ojú kòkòrò ojú torí tó ń fojú sùn ló fi fẹ́ eléyìí ìfẹ́ tí ewúlò fún péyàn lọ́dọ̀ ọlọ́nu ọ̀rẹ́ mi lágbájá ọ̀rẹ́ ẹrú èwo ọ̀rẹ́ àǹfààní tó bá ti jọ́rẹ́ àǹfààní kò wúlò torí kọjá torí tọ́lọ̀ torí eléyìí fi hàn wá pé ọlá ń bẹ ọlá ńlá ń bẹ fún ká nífẹ̀ẹ́ mùmínì nítorí ti Allah. kasi fẹ́ràn yẹn torí ti Allah òní awthaqu ural iman òun lèyí tó nípa jù nínú àwọn okùn ìgbàgbọ́ òdodo gẹ́gẹ́ bó ti wá nínú hadith anabi sallallahu alaihi ìjẹ́ tó bá yé báyẹn àdáwò tí wàá báyìí àdáwò ńlá òun náà ní pé àwọn èèyàn ti fẹ́ràn ara wọn máa ń torí ti Allah látọ̀jọ́ tó ti pẹ́. abdullahi bin abbas radiyallahu anhuma láti ayé ìgbà wọn ló ti sọ pé ẹ ètò pọ̀jù nínú ìmúnilọ́rẹ̀ lónìí kọjá nítorí tọ́lọ́mù ẹ wò láti anabi sallallahu alaihi wasallam ń kú sàárì rè ò sì yé ku eruku torí wọn ń sẹ̀ bó mọ́lẹ̀ náà ní kọ̀pẹ́ láti gbani àwọn sọ̀hábà ti sọ wípé. ìfẹ́ tá a fẹ́ràn ara wa lórí ìkọ̀jẹ́ tó rọ lọ́n orí àǹfààní lọ́pọ̀ tó o bá lọ́rẹ̀ẹ́ mẹ́wàá gbé wọn lórí àtẹ̀ kó o wo wọ́n fẹ́ràn tó rọ lọ́n mi àwọn náà lára bí wọ́n léèrè kẹ́nìkan bọ̀ bí wọ́n léèrè tí wọ́n fẹ́ràn rẹ̀ tó rọ lọ́n kí èsì tó rọ lọ́n ẹ̀rí kó tó bá pọ̀ rẹ̀ torí tọ́ lọ́ọ̀ ni ẹni máa rí lọ tààrà gbogbo gbà tó bá pọ̀ rẹ̀ tàǹfààní ni gbogbogbà. yóò máa kanlẹ̀kùn yín gbogbo gbà ní. àwọn ọmọ yóò ti dá ọ̀nà tí máa fi kanlẹ̀kùn mọ̀ ìyàwó yóò ti dá ọ̀nà tí máa fi kanlẹ̀kùn mọ̀ àwọn náà ti máa sọ pé àǹfààní bàbá ìyẹn ni pé bàbá àǹfààní nìyẹn ọ̀rẹ́ àǹfààní nìyẹn ìwọ náà máa wówó tí ẹ bá pàdé èèyàn mẹ́ta lọ́nà ìhà tí èkíní kejì kẹta kan kọ sí ọ ìlú òfì sáré sí wọn tó o bá fẹ́ kí wọn ẹnìkan nu ọmọ ìyá rẹ ní nínú ẹ̀sìn Islam kò láǹfààní kan tó lè ṣe fún ọ nípa àtàyè yìí àmọ́ ọmọ ìyá rẹ ní nípa tẹ̀ ẹnìkan nínú wọn òun jẹ́ kó ti bọ́ sánà ó ti bọ́ sánà bísínẹ́sì kan kọ́dọ̀ ó ti gbowó fún ọ lówó rìbìrìbì ẹnìkan ni wọn sì ń bẹ lórí pé òun bọ sàdéhùn ni pé tó ń bá padà gẹ́ẹ̀tì pé o ṣe fọkàn tán òun gbòòrò fún un ẹnì tí alákọ̀ọ́kọ́ tó ń jẹ́ gbẹrẹ fún un kọ́lọ̀ mẹ́tì wá gbẹrẹ fún un <laughs> tó ti wọ pé ò lè rí kankan gba lọ́dọ̀ rẹ̀. sàlámù àlè sàlámù àlè wọ́n kàn bára wọn lọ́nà fún wọn ò wúlò amẹ́ni tó ti gbowó kalẹ̀ sọ́dọ̀ àwọn ti rí kí ló dé Kilo ló Kilo kí ló fa gbogbo àlọ́ nítorí àǹfààní ayé yìí ẹnì kẹta tóun ti ń sáde òtí òtí bọ́ sí gbàdé òun bá ṣe pẹ́ sí àti bọ́ bá ṣe yá sí ní òjò ọkà fún tí wọ́n ti ń sáde òun láti di ọdún mẹ́ta kò mú sẹ́yìn ah, alẹ́ kò sọ́la yọkọ̀ rọra bọ̀ á lọ́wọ́ ní títí bọ́ mú alẹ́ kò sọ́la àwọn bá pẹ́ bí ọ̀sẹ̀ tó kọjá ló ṣàdúrà àti màbí ọ̀bọ̀ àrékùnkàrà ẹ̀pẹ̀rẹ̀ kọ́ra mọ́ wálé ń kẹta ó ti kiri ká. torí pé ń wò pé yọ bọ̀ sí òní bọ́tì ọ̀rẹ́ mọ̀ sọ àlẹ́ àwọn ni wọ́n wà. tó bá jẹ́ pé torí tọ́ lọ́ọ̀lẹ̀ yìí fi ń sọ̀rẹ̀ torí tọ́ lọ́ọ̀lẹ̀ yìí fi ń sọ̀rẹ̀ bó lẹ̀ fi ń sọ̀rẹ̀ nítorí tọ́ lọ́ọ̀ eléyìí ń tẹ̀lé tọlọ ń tẹ̀lé tà nàbì sallallahu alaihi wasallam ìwọ sì ń tẹ̀lé nítorí pé wọn bá sọ̀rọ̀ nítorí pé ń ṣe tọlọ ń ṣe tà nàbì sallallahu alaihi wasallam ìsì máa ń pàkíyèsí rẹ nǹkan báyìí jájọ máa ṣe nǹkan báyìí já pàtì Ọlọ́run fẹ́ eléyìí lọ́lọ́run fẹ́ so ó rí i pé wọn bá díẹ̀ lọ́fà kún tọ́ba ti fẹ́ sọ̀rọ̀ kọ́kọ́ òde la wà kò sáyé wáàzì bí wáàzì bí wáàzì ti fẹ́ bọ̀ àwọn jẹ́ ni. <laughs> kẹsẹ wáàzì tó máa bá yẹn jẹ nítorí kò sí wò pé kí o ní nǹkan kankan téèyàn lè rí gbà lọ́tọ̀ rẹ̀ wọ́n lè sọ pé yorùbá lẹ̀ o lówó o tún lọ́rọ̀ rẹ lẹ́nu. èsì pé o lórí tó ń fún yẹn o tún wá máa sọ kọ̀ọ̀bá kùn gbé ọ̀rọ̀ ìyẹn ni pé ńgbà tó ń sọ pé ẹ má ṣe báyìí kọ̀ọ̀bá kùn gbé irú àwọn ọ̀rọ̀ kọ̀ọ̀bẹ́tì dọ́gba kò sì bá kùn kọ̀ọ̀bá gbé àwọn òbí dáa so òdodo lọ́rọ̀ àwọn sọhábà ọlọ́pọ̀lọpọ̀ ọ̀rẹ́ lónìí ẹ torí àǹfààní ayé ni tó bá ní kẹ́ mú ọ̀rẹ́ méjì wá sẹ́yìn ń yàn láàyò ẹ ní mú wa ẹ ní mú wa torí ẹ tí rẹ ní sẹ́yìn láǹfààní ayé tó bá pẹ́ sẹ́yìn láǹfààní ayé pé ah lágbájọ ọ̀rẹ́ mi ni ah tàmẹjọ ọ̀rẹ́ mi nítorí pé ó láǹfààní ayé kan tó ṣe fún tàwa ni ọmọ sàǹfààní ayé fún ọ náà tó gbé in return òun náà fẹ́ àǹfààní òun náà fẹ́ kí wọn náà ṣe kan fún ọ torí di eléyìí èyí tó pọ̀ jù nínú àwọn ọ̀rẹ́ lónìí kò jẹ́ torí tọlọ́run tọ́ ọlọ́run sanu wa ẹlẹ́kẹta anabi sọ̀rọ̀ tó wọ́n sọ pé fẹ̀lẹ́ fún mọ̀nkún nàfẹ́ nǹkan ẹlẹ́kẹta ayẹ́kọ̀rọ̀ha ayẹ́cúdà fìl kófìrí bàdà ìdànkọ́dà hùwà hùmẹ́n kẹ́mi ayẹ́kọ̀rọ̀ha ayẹ́kọ̀dà fẹ́fẹ́ náà. kéèyàn kórìíra àti jẹ́ni tó ṣe wípé yóò padà di kèfèrí lẹ́yìn ìgbà tọ́lọ́run ti là á kúrò nínú jíjẹ́ kèfèrí ọlọ́run ló là wá o alágbára o káàzọ fi hàn àrí kèfèrí ọmọ kékeré ni àwọn eléyìí rí tí wọ́n dàrú wọn ò ronú common sense ò sí fún wa àwọn náà ní common sense ọ̀kan ṣiṣẹ́ ni torí common sense gan tí ó bá ti ṣiṣẹ́ kọ̀ọ̀kan mọ̀ mọ́ ó ti di sense tó wúwo níbo wọ́n ti wá lé mú nígbà tí ò ṣiṣẹ́ so ìwọ tó lórí tó ló ní common sense o tún ní deep sense ọlọ́run ló ṣàánú rẹ̀ tí ọba ṣàánú rẹ̀ ọba àmọ̀ pọ̀ gbọ̀ jù wọn lọ ọlọ́run ló fi wá mánà torí ẹ̀ lásìkò ṣe ń bẹ̀ pé kọ́má sì wá lọ́nà lẹ́yìn ìgbà tó ti fi wá mánà ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب so اهدنا الصراط المستقيم ní ìgbà mẹ́tàdínlógún lójúmọ́ làwọn kọ́lọ́ má sì wá nítorí pé olóògbèrè ìbá ọkàn gbogbo àwọn ẹ̀dá yìí bẹ́yìn isbàáyìn min asọ́bì arrahman bẹ́yìn isbàáyìn min asọ́bì arrahman láàrin ọmọ ìka méjì péré nínú àwọn ọmọ ìka ní gbogbo ọkàn wa wà yuqallibuha kayfa yasha ọlọ́run máa yí ọkàn kálukú bó bá fẹ́ ọlọ́run ló yí ọkàn wa lọ sí di islam táwọn islam ọlọ́run dákun yí ẹ àwọn kèfèrí náà Ọlọ́run ló yọ kan lọ sí di kófù tí wọ́n fi ń ṣe kófùrù tí wọ́n tẹ bàtí tẹ bá sọ fún wọn pé kófùrù ọ̀dà gan ẹjà eléyìí jẹba kéèyàn máa kórìíra àti padà sí kèfèrí lẹ́yìn ìgbà tó lọ́n ti là ń bẹ̀ gẹ́gẹ́ bí èèyàn ti ṣe ń bẹ̀rù téèyàn kórìíra kí wọ́n sọ̀n sínú ọ̀nà bẹ́ẹ̀ ni àfẹ́ wọná làfi ń ṣe Islam àfẹ́ wà lìjánà làfi ń tẹ̀lé Muhammad sọlọlọ alaihi wasallam gbogbo ọrụ yẹn tako gbàgbọ́ àwọn sofiya tó ra sọ pé sùfíyà yóò sọ pé mi ò sí náà nítorí pé mò ń bẹ̀rù yà èmi ò sì sí náà nítorí mò ń tọ ẹ rí èèyàn mélòó wa lónìí ní àti di mélòó ọ̀pọ̀lọpọ̀ ń bá lè di kí wọ́n di kí wọ́n sá ti rówó náà lẹ́sẹ̀ rí ó jà lọ́dọ̀ àwọn èèyàn wípé káwọn lọ lóyìnbó ọ̀pọ̀lọpọ̀ ní ìsìn gbogbo plan tí wọ́n ní láyé nípa àfẹ́ lọ lóyìnbó kódà tí wọ́n bá tún sọ fún pé tó bá dọ̀ wọ́n padà di kèfèrí àtàjẹ dọ̀n àwọn ọmọ lè má mú so wọn kàn bẹ̀rù kí wọ́n sọ wọ́n sí jàǹdà ìdí nu ẹ̀rí tọ́lá tó gbogbo wa ní ìsìn tó bá fẹ́ fi hàn pọ́ lájú ọmọwé kálukọ́ lọ wọ súùtì ni yóò kó sókòtò wọ̀ yóò fi ṣẹ́ẹ̀tì sọ́rùn yóò di okùn mọ́ abẹ́rẹ́ rí nǹkan mọ́ yóò tó gbé súùtù ká yóò gbélé òun náà máa tètè pé àwọn náà lajú ókè ńgbà tó nétìfù Paul àti Johnson tó bá Meriani àti Deborah ìgbà náà ló tó jẹ́ pé wọ́n lajú tó ìgbà náà ló tó jẹ́ pé ọmọ la hawla wala quwwata illa billah ẹ̀rí pé ọ̀pọ̀lọpọ̀ bẹ̀rù àti bí kèfèrí lẹ́yìn ìmánì ẹ máa jẹun ẹ máa fọwọ́ tún jẹun ẹ máa fọwọ́ ti gbé sẹ́nu pé àbóyìnbó ah, ti máa ń ṣe nìyẹn náà àbóyìnbó ti máa ń ṣe nìyẹn pé ah, wọ́n fẹ́ ṣègbéyàwó wọ́n máa ṣe lórúkọ Jésù kí ló rẹ̀ burú bẹ̀ káwọn náà máa ṣe lórúkọ Jésù náà kí ló burú bẹ̀ a máa bá wọn dé chọ́ọ̀chì yẹn o a máa bá wọn dé bẹ̀ bíkọ́sì pàdé wa lẹni tó náà ń ṣègbéyàwó yìí o àbẹ́rẹ́ nǹkan mẹ́ wọn ò àti ẹ̀rù onígbà wọn pé bí wọn bá rà wọn mú wọn mọ̀ lè rà wọn mọ àwọn ọmọ wọn kékeré lọ́wọ́ abẹ́ wọn dẹ̀ lu aago bó bá dẹ̀ wọ ọmọ náà lè lọ lu aago ńbẹ ẹ gbọ́n. sọ nítorí pé ìṣesí àwọn èèyàn lónìí ó fi hàn pé àwọn ò dààmú kó sá ti bọ́ sí i ní ìsìn ìgbà tó wá sí kó rí sẹ́ títí ó wá sọ wá di pé wọ́n máa ṣe mẹ̀gáàdì sọ́ọ̀tì ó wá gba ṣe mẹ̀gáàdì sọ́ọ̀tì. سمك كالراعي يرعى حول الحمى يوشك أن يرتع به ọ̀rọ̀ rẹ̀ dà gẹ́gẹ́ bí ẹni tí ń dáná létí ìgbàgede tí wọ́n tí wọ́n padà dá wọnú ẹ̀ àníìsín ìwọ wá ń ṣe mẹ́gáàdì sọ́ọ̀tì wọ́n padà dá wọnú rẹ̀ náà torí pé njọ́ kan yóò di pé a ah, bàbá bàbá ọlọ́dẹ ẹ wọnú sọ́ọ̀sì ẹ̀kẹ́ lọ gbago wa ebi ẹni pé màmá sọ́lẹ̀kùn ni a ah, bàbá tó abẹ́ ọ̀làgò tó burú lọ gbago wa dàrí ọgbàgo ni wọn lọ lọ́kọ́ káwọn ọba lu ọba ń gbowó oṣù àbọ̀ ń gbowó oṣù ọbẹ̀ so nítorí pé tí àwọn èèyàn bá ronú dáadáa ẹ rí i pé tí ọmọ mùsùlùmí ń ṣe lónìí tí ń fi hàn tó wọn ọ̀bẹ̀rù àti di kèfèrí ọ̀pọ̀ bàjẹ́ ọ̀pọ̀ bàjẹ́ nísìnyí ẹ wà á nu mọ́tò ẹ̀yìn lọ sẹ́kù àwọn arìnrìnàjà ti tún ká gbàdúrà gbàdúrà báwo o mr man public bus làwà so kò sì sáyò sẹ́nìkan láti sọ di church èèyàn mélòó lóyún ní ọ̀sán ìyá ẹjọ́ ṣe wèrè rẹ ok kó ṣe wèrè rẹ kó fi rẹ yín la so níbẹ̀ yẹn lẹ́bàá ti di pé ibi tẹ́sí lọ tẹ́sí lọ tẹ́sí lọ tí ń sàdóòfò tí ń sàdóòfò làwọn èèyàn ń lọ lórúkọ jésù tó nípa àmì ẹ bá ráwọn alájà àmì àá lé ṣé ẹ ń bẹ̀rù àti di kèfèrí ni ẹ bẹ̀rù àti di kèfèrí so torí de eléyìí ẹ kéèta ara o ẹ bẹ̀rù àti di kèfèrí rárárárá ẹnìkan sọ̀rọ̀ ah, ẹbí tó ń tí pé mo lọ sí àjò alájà ni mi o ṣùgbọ́n ilé wa àwa ni wọ́n ń pè lọ́mọ ológbòjò hmm, ọmọ ológbòjò eégún ológbòjò babalá bàbá tó fi bàbá mi nù. <laughs> ìwọ sì lọ ń bẹ̀rù. àti ti kẹfẹ ṣẹlẹ̀ yóò bẹ̀rù àti wọn wọn ipe ẹnìkan ti fi ń ni o gánjọ tí egun ọba jáde lọ àá ká ìlà ìlọwọ ó túmọ̀ sí pé àwọn èèyàn bẹ̀rù láti kí ló dé tó fi jẹ́ kí tó máa ń sọ̀rọ̀ Islam ní Islam tó jẹ́ bọ́lọ̀ ti ṣe àwọn tí wọ́n sọ̀rọ̀ pé ẹlẹ́tì kẹfẹ́rí ẹlẹ́tì kẹ́ni bẹ́ẹ̀ ẹgbẹ́ náà lọ lẹ́sìn ọ̀rọ̀ tó bá wù ló fi sá lìjẹ́nà táwọn kan máa fọ́ máa lé koko fọ́ máa pé àfikásẹ̀ ìsìláàmù kú kátó wà lìjẹ́nà àwọn ti lọ rí ni. wọn náà bá àkíkà ó sì ń rí àwọn pọ́ǹtì yẹn mọ́ láti pọ́ǹtì òfò ẹ̀rí pọ̀pọ̀lọpọ̀ bẹ̀rù àti di kẹfẹ́rí tí wọ́n kà ní pé kàrò ń jẹjẹ Eh, december àti january ẹgbọ̀njẹ end, end of the year bonus níbi sẹ́yìn wọ́n á ti líǹkì ẹ̀ mọ́ christmas and new year ẹ̀rù ọba yín láti di kẹfẹ́ lẹ́yìn ìgbà tẹ́ ti jẹ́ mọ́mì sẹ́yìn náà wàá máa sáré sí àwọn ẹ̀bùn nígbà tí wọ́n bá ti gbà tí wọ́n ti jẹ ráìsì wọ́n ti pa díẹ̀ wọ́n ti ṣe gbogbo ẹ̀ pé kí ẹ̀jẹ̀ á fi bàbá yìí léèrè ọ̀rọ̀ ayè ẹ kí lẹ rí sí kájẹran tí wọ́n bá gbé fún wa nítorí Christmas ráìsì tí wọ́n ti jẹ o <laughs> kì í ṣe pé wọ́n fẹ́ gbà pé ṣe ká gbà àbí ká kí lẹ rí sí ká gbà kí lẹ rí sí ká jẹ subhanallah kí ló dé tí wọ́n fún yín tẹ́ bá fẹ́ ṣe ọdún ìtúnu Ramadan wọ́n ti ṣe fún yín tẹ́yìn bá fẹ́ ṣe ọdún iléyà so torí pé àwọn ń wọ́nà tẹ́sí di kèfèrí ẹ̀yin òsì fura kí ló dé tó fi jẹ́ pé lónìí ọ̀pọ̀lọpọ̀ nínú ọmọ mùsùlùmí ó ń tẹ̀mí láàrin àwọn èèyàn ó sì ń sọ pé ẹ má sọ fún ọ pé mùsùlùmí ni mí subhanallah wọ́n mọ̀ wá sí ọmú fún kèfèrí ìmúra rẹ ìsọ̀rọ̀sí rẹ ìhùwàsí rẹ àwọn tó ń bá rìn gbogbo wọn yóò máa fi hàn pé ìwọ ò kórìíra àti di kèfèrí lẹ́yìn tó ti jẹ́ mùmínì ọmọ àti wọn rán lọ skul tó dé skul tó gbé ìrégbé àti ránù ló fi síwájú wọn fẹ́ máa gbé àwọn obìnrin lọ́tù kó gbé obìnrin lọ́sì tí wọ́n bá ti wá ọmọ mùsùlùmí gbogbo yẹn máa gbọ́ pé ah, ọmọ mùsùlùmí kí ló fẹ́ sún ọmọ mùsùlùmí débi àmọ́ wá gbé obìnrin pé don't ever tell anybody a Muslim la ilaha illallah ṣé ẹ̀yin bẹ̀rù àti di kèfèrí nù àwọn ọmọbìnrin mùsùlùmí tí wọ́n rán lọ sí sùkúù táwọn òbí wọn náà bẹ̀rù tí wọn ò kórìíra kọ́ mọ́ di kèfèrí lẹ́yìn táwọn ọmọ ti jẹ́ mùsùlùmí tọ́ ẹ pé òbí gan-an ni ó sọ fún ọmọ pé mínísítẹ̀t ìnìkan ọmọ ọmọ wọ̀ tòótọ́ ọmọ bá sì wọ nǹkan míì tó yàtọ̀ sí mínísítẹ̀t and trousers yọ àbùkù ọmọ náà wá dẹni tí ń wọ jilbab ọmọ tó gbé débi pé ń lo niqab à wọlé àmì sí bọ̀ sẹ́nu nítorí pé àwọn ìyá yẹn wọ́n ṣe tán láti máa fi sísọ́ọ̀tì láti fi máa gé jilbab ọmọ torí kíni nítorí pé ìgbàgbọ́ tí wọ́n ní pé tọ́mọ bá ti ń wọ jilbab yún ní yóò kù ní alùsùn náà ẹ̀jẹ̀ ọmọ wọ mínísítẹ̀ ká nítorí pé kí ló burú torí kò lè rí sẹ́ tó ọ̀bẹ̀rù káwọn ó di kèfèrí lẹ́yìn ìgbà tọ́lọ̀ ti là wọ́n nínú jíjẹ́ kèfèrí torí ẹ̀ náà lẹ́sẹ̀ rí i pé ó báyàn lọ́kàn jẹ́ kí láwùjọ tiwa lónìí torí oúnjẹ torí oúnjẹ ilé ayé yìí ọ̀pọ̀lọpọ̀ wọ́n sì ti gbé ọkà wọn bá wọ́n máa ṣẹṣẹ kèfèrí wọn ò ní ṣẹṣẹ mùsùlùmí oníkálukú ọmọ hùwà bó ti ṣe fẹ́ ó ń gan fúnra rẹ̀ ní ó tún máa ba ìsìláàmù jẹ́ tí wọ́n máa sọ pé ẹnì fẹ́ mi ṣe sampo mi ṣe fanatic mi ṣe fundamentalist gbogbo táwọn eléyàn ń sọ àwọn náà máa bi tí wọ́n ti rí ranù ìsìláàmù ni ranù yá o torí ẹ̀ ká kórìíra àti ti kèfèrí lẹ́yìn ìgbà tó lọ́n ti ṣe wá mùsùlùmí gẹ́gẹ́ bá àti ṣe ń kórìíra kí wọ́n sọ wá sínú ná tó bá di lọ́la gbẹ̀ndẹ̀ òkè yá mi nílùú lẹ́fẹ́ kà nínú ojú ọ̀nà táwọn èèyàn fi ń ṣèṣe fáwọn ọ̀bẹ̀rù àti di kèfèrí lẹ́yìn táwọn ti jẹ́ mùsùlùmí ọlọ́run ẹlẹ́dàá àkóso àánú wa. nínú ẹgbẹ́ wa kan. النبي صلى الله عليه وسلم يقول لا يجد أحد حلاوة الإيمان حتى أن يكون يريد أن يقول títí tí ó fi ṣe àwọn nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yẹn kọjá kọlọ àti ránṣẹ́ rẹ̀ lọ fẹ́ràn jù ẹlẹ́ẹ̀kejì kó fẹ́ràn ẹni tó fẹ́ràn nítorí ti Allah ẹlẹ́ẹ̀kẹta kó máa kórìíra àti padà sínú ṣe kèfèrí gẹ́gẹ́ bí ti ṣe ń kórìíra wọ́n sọ̀n sínú na wọ́n fi wọn kànàkànà kọ́ bọ́ọ̀nù náà tọ. ẹgbẹ́ mi wá látọ̀dọ̀ gbogbo eléyìí fi hàn àpò ìfẹ́ ìfẹ́ yẹn ìfẹ́ yẹn pàtàkì lẹ́rìkẹ́ náà àdéhùn iná wọ́n sọ nípa káfẹ́ràn ọlọ́run sọ̀rọ̀ gbogbo nǹkan lọ lè ṣe pàtàkì ó ṣe kókó láti fẹ́ràn gbogbo ẹni tá a bá fẹ́ràn káàsì tún jẹ́ ẹni tó ṣe pé à ń kórìíra àti padà sí kèfèrí wàláhì à ń kórìíra rẹ̀ wàláhì à ń kórìíra rẹ̀ orí ńlá lọ́lọ́run ṣe fún wa ìgbà tó ṣe wá mùsùlùmí tẹ́bárí kèfèrí kan mú wa torí rẹ̀ pé nípa tọ́lọ̀ ẹgbẹ́bù gbogbo ẹni tí wọ́n ṣe kèfèrí àsìkò tí ń ṣe kèfèrí lọ́n orí wọn pé nítorí pé wọn à ní ríran gbogbo ọ̀ràn tọ́lọ̀ fẹ́yìn rí àwọn ò ní rí inú àánú làwọn wà wọ́n rò ọlọ́run tó wá ṣàánú wa tó sì kẹ́ wa tó gbé wa sójú ọ̀nà tó tó ní ká máa jẹ́ mùsùlùmí yìí kí á la wọn fẹ́ fi gba pààrọ̀ sí ọlọ́run má ṣe tiwa láì ẹjẹ́ àdúpẹ́ lórí ìdẹ̀ra tó lọ́ọ́ fún wa ẹlẹ́dàá kọ́ má bàjẹ́. abdullahi bin abbas ọgbà ìgbà wá oni ní oní sọ ara rẹ̀ oni ní man ahabba fillah wa abghada fillah wa wala fillah wa ada fillah fa innama tunalu wilayatu allahi bidhalik ولن يجد عبدا wa الإيمان وإن كثرت صلاته وصومه حتى يكون كذلك ابن عباس oníbàwá sọ̀rọ̀ yìí torí pé àwọn sọ̀hábà tẹ̀lé yẹn lẹ́yìn ìgbà tán gbẹ́kọ̀ọ́ lẹ́nu ànábì sọ̀rọ̀ alaihi wasallam àwọn náà padà dẹni tó ṣe pé wọ́n ń sọ àwọn ọ̀rọ̀ tó ṣe pé wọn ọba ti sọ̀rọ̀ ẹ̀ tí ọba ti fà látara ẹ̀kọ́ tí wọ́n kọ́ lọ́dọ̀ ànábì sallallahu alaihi wasallam ó ní man ẹnikẹ́ni tó bá fẹ́ràn kìí ṣe nítorí nǹkan lé ayé tí wọ́n ní ká gbìyànjú ọba lówó ọba lọ́lá ọba nípò ọba jẹ́nìkan ẹ dákun ẹ dákun ẹ gbàgbé lẹ́yìn torí gbogbo nǹkan ayé lásán ni o sì lè fẹ́ràn ẹnìkan torí àwọn nǹkan lé ayé nǹkan mọ̀ mọ́ lẹ́rú yọ rẹ̀ kì rẹ̀ náà ni tó àmọ́ kọ fẹ́ràn ẹni tó bá fẹ́ràn torí tọ́lọ́ torí pé mọ́mìnì ni ẹ ní jà nítorí tí ò nídìí tó bá jẹ́ pé torí nǹkan ayé tó nílẹ̀ máa fi mú lọ́rẹ̀ ó rí pé tí ò tó jà lẹ́ẹ̀ wọ́n máa wọ́n fẹ́ afẹ́ ajẹmọ́fẹ́ ayọ́ ni tó bá kọ́ fẹ́ràn olúwa rẹ̀ náà irúgbó wo tiẹ̀ ti pọ̀ tó yìí ọ̀nà tó gbà tó fi lówó tí kò ní fi hàn yá ni. ẹ dákun torí tọ́lọ́ ṣé eléyìí láyà bá ti torí rẹ̀ bára a sọ̀rí torí pé ìwọ náà tọ́lọ́ wọn bá sí náà fún ọ nídìí ẹ̀ tó bá pé ìwọ náà lọ wà ń po rẹ̀ bó náà bá ti máa bú ọ ni torí ẹ̀kọ́ fẹ́ràn yẹn torí ti Allah fẹ́ràn rẹ̀ nítorí pé múmi nìyí fẹ́ràn rẹ̀ ẹni tí ń tẹ̀lé tọlọ́run tí ń tẹ̀lé tànàbí sallallahu alaihi wasallam wa abghadu fillah kó o sì jẹ́ni tó kórìíra ẹni tó kórìíra nítorí ti Allah gẹ́gẹ́ bá a ti ń kórìíra kèfèrí wàláhà kórìíra kèfèrí nítorí pé ń bá a jẹ́ Timothy àbí ń jẹ́ Ògúndọ̀yà àbí nítorí ń jẹ́ Sàgódọ̀gbà wàláhì kàlà akórìíra wọn ni nítorí pé wọ́n ṣe kèfèrí sí Allah wọ́n yìí sin Allah nǹkan mìíràn yàtọ̀ sí Allah ni wọ́n ń pè nǹkan mìíràn yàtọ̀ sí Allah ni wọ́n ń sìn kò jù bẹ́ẹ̀ lọ táwa ti torí rẹ̀ kórìíra kèfèrí nù kó o sì kórìíra àwọn mùnáfíkì nítorí pé sekúsẹ́ yà jàù làwọn òdekù pọ̀ jẹ́yẹ. sọ̀túntòsì má bàa bìkan jẹ́ méjèèjì náà ni wọ́n padà bàjẹ́ fún kó o kórìíra àwọn mùnáfíkì torí pé mùnáfíkì ausland àwọn máa ń dá àwùjọ rù ọ̀tọ̀ ni tí ń wí jáde ọ̀tọ̀ ni tó wà nù ẹ̀ bákan náà ká tún kórìíra àwọn ẹni tí ń sẹ́lọ̀ ó ń zina lélẹ́yìí á ó lè lélẹ́yìí á ó ṣẹbọ lélẹ́yìí torí ẹ̀ṣẹ̀ tó ń ṣẹ̀ èsì nítorí pé ọmọ bàbá báyìí ọmọ ìyá báyìí ọmọ àdú báyìí èdè rẹ̀ báyìí nítorí ẹ̀ṣẹ̀ tó ń ṣẹ̀ nítorí tọlọ́n kìí ṣe nítorí kẹ́nìkan lù ọ́ ẹnìkan bú ọ ẹnìkan fún ọ ní nǹkan lọ́mọ kórìíra rẹ̀ ọ ama da ọ̀rọ̀ rẹ̀ láàrin àwọn yẹn pé ẹni bú lágbájá kì ọlọ ọlọ ẹ̀yin náà yẹ kẹ́ máa béèrè ọlọ torí tó ni pé ń jẹ búrẹ́dì kò fún jẹ ní ọba dẹni ọlọ torí tó lọ ṣé ò ṣe ma àwọn èèyàn ọlọ ni àbí ọlọ tọ torí pé ọba iná ló fi máa kórìíra torí kéko kórìíra èèyàn tó sábò ti sọ ẹni tó jàǹbá rẹ eléyàn àdámánì ò lè fẹ́ràn ẹni tó sábò ti sọ àmọ́ nìsín ìkórìíra tó jẹ́ sìn ọ gbọ́dọ̀ jẹ́ tòrọ lọ. wàwá aláfilá kó o sì máa nífẹ̀ẹ́ sẹ́ni tó nífẹ̀ẹ́ sí kọ́ ọ máa jẹ́ alárànṣe alátìlẹ́yìn sẹ́ni tó bá jẹ́ pé o nífẹ̀ẹ́ sí nítorí ti Allah. wípé eléyìí ẹni tọlọ́n lòun màá wá ràn án lọ nítorí ọlọ́n wa'ada fillah kó o sì jẹ́ni tó ṣe pé ó mú lọ́tà ẹni tó bá mú lọ́tà nítorí tọlọ́n gẹ́gẹ́ àwọn kèfèrí àwọn mùnáfìkì àwọn pòkì ò lè Allah àfi pẹ̀lú gbogbo ń tà kálẹ̀ yìí o. kọjá kọ fẹ́ràn tó fẹ́ràn tó rọlọ́ ó kórìíra ẹni tó kórìíra tó rọlọ́ ó ṣe àtìlẹ́yìn àti àrànṣe fẹ́ni tó ṣàtìlẹ́yìn àti àrànṣe fún torí tọ́lọ́ ó mú lọ́tà ẹni tó mú lọ́tà nítorí tọ́lọ́ eléyìí ni máa sọ yàn di waliyullah. kìí ṣe sẹ́ o kìí ṣe sẹ́ sílẹ̀ ayé. kẹsẹ pé tó sẹnu tó fi rí sẹ ń tó sẹnu tó fi di wàlí ìtọlọ Ibn Abbas ó ní mọ́mì nìkan ò sí tí ó rí adùn gbàgbọ́ òdodo kọ́dà kọ́ máa ṣe sọ láti lọ́pọ̀lọpọ̀ kọ́ máa ṣe sùyàmù lọ́pọ̀lọpọ̀ ṣáájú kó tó máa ṣe ń dáwé tuhibbu fillah wa tubghidu fi wa tuwali fi wa tu'adi fi nǹkan mẹ́rin inú máa ń sọ̀rọ̀ di waliyullah <laughs> ọ̀rọ̀ tá a sọ lẹ́ẹ̀kan ni Ibn Abbas ni wa qad sarat عامة مؤاخاة الناس على أمر الدنيا ó ní ètò wọ́pọ̀ jù nínú múra ẹni lọ́mọ ẹ̀yà àwọn èèyàn lónìí ó ti di tí wọ́n mọ lórí nǹkan lé ayé tìgbà tí Ibn Abbas ti sọ̀rọ̀ وذلك لا يجدي على أهله شيئا kama wá fẹ́ràn ara ẹni nítorí nǹkan lé ayé kama bá ara ẹni tó nítorí nǹkan lé ayé yẹn kò lè fa dáadáa kan wá bá àwọn ẹni tó jẹ́ pé bẹ́ẹ̀ làníyàn tí wọ́n rí. Al-Imam Ibn Jarir at-Tabari òun ló gbà wá. Ibn Abbas ń kórira láyé ìgbà tiẹ̀ irú táwọn èèyàn padà wá dà tó jẹ́ pé wọ́n bára wọn ṣe òye múra wọn lọ́tà àfi nítorí nǹkan ilé ayé báwo wá lónìí òní tí gbogbo ẹ ti fọ́jú pọ̀ tó ti polúkúrú musu òní tó ṣe pé gbogbo ẹ ti dàrú èèyàn mélòó ló kù tí ń bẹ́ nìkan ṣe nítorí tọ́lọ́mọ ẹni tí a bá rí tí wọ́n fẹ́ràn rẹ torí nǹkan tó ní ni tí wọ́n bá ń kórìíra rẹ torí pé òní nǹkan tó lè fún wa ni tí wọ́n bá rí tí wọ́n láwọn fẹ́ràn ọ ṣe torí tí wọ́n padà gbà ni sábà ń dìtẹ̀ mọ́ tí wọ́n mú ọ lọ́tà nítorí tí wọn ò lè rí gbà lọ́dọ̀ rẹ ni subhanallah ara àwọn wàhálà tó gbalẹ̀ ayé ká ni ó òdodo ni abdullah ibn abbas ńlọsọ ibn abbas ni wa taqatta'at bihim asbab ó gbọ́ ọ̀nà ó gbọ́ ọ̀nà já láàrin wọn ìyẹn ni pé al ìfẹ́ ìfẹ́ tán láàrin wọn kò sífẹ̀ẹ́ tí òdodo sí ìfẹ́lẹ́ ayé lọ́wà tó bá wò ó rí i pé ẹ̀kọ́ ńlá lélẹ́yìn ó sì yẹ kí gbogbo mùsùlùmí ó gbéra rẹ̀ sórí òṣùwọ̀n nípa gbogbo ń tá a ti sọ yìí lẹ́yìn ìdánwò ńlá ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ fún gbogbo ẹni tó bá ronú nípa tó kó sínú gbogbo ẹni tó bá jánu tó ń fanu tó ń sọ pé mo gbọ́ lọ́wọ́ bá gbọ́ àbí jẹ́ ń janu bẹ́ẹ̀ pera rẹ̀ ní mùsùlùmí kó wò wò ìjà àwọn nǹkan tí wọ́n ní àfi ká ṣe ká fi jẹ́ni tó nígbàgbọ́ òdodo ìwọ́ ti ṣe tiẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ọmọ sọ fún ọ̀rọ̀ ayé sá alásàjẹ lòun ṣùgbọ́n òṣùwọ̀n tá a fi wọ́n wò gbóòótọ́ lọ sọ bí rọ́ọ̀lọ́ ń pa ọ̀nà lòṣùwọ̀n báwo ni o ti ṣe jẹ́ ẹni tó ṣe pé ọ̀ ń fẹ́ gbogbo ẹni tó ń fẹ́ nítorí ọlọ́run ò ń kórìíra ẹni tó ń kórìíra nítorí tọlọ́run ò ń ṣe àrànṣe sẹ́ni tó ń ṣàrànṣe fún torí ti Allah ó sì jẹ́ ẹni tó ṣe wípé ó mú lọ́tà àwọn ẹni tó mú lọ́tà nítorí ti Allah bí wọ́n ti jẹ́ bẹ́ẹ̀ àti pé ó nígbàgbọ́ tí ń pariwo sọ fóònù o bí ti wá jẹ́ bẹ́ẹ̀ àti pé èèyàn ń tanra rẹ̀ jẹ nù. eléyìí túmọ̀ sí pé ìfẹ́ ọ̀kan ló nínú àwọn ìjọsìn eléyìí tó jẹ́ pé a gbé lọ bẹ́ẹ̀ lómi yàtọ̀ sí Allahu Rabbul ìfẹ́ ìwò la wá gbà lérò ń bẹ́ẹ̀ òun náà ni mahabbatu al ìfẹ́ tó ti kó ní ṣe pẹ̀lú ìjọsìn fún Allahu Rabbul torí ẹ̀ ẹja láti jẹ́ni tó so yìí pé yọ́ọ́ máa ṣe ìtẹ́sìn wa tó mú wa yóò máa jìnnà sí ìtẹ́sìn wa tó kọ̀ fún wa lájẹ́ni tó so yìí pé ìfẹ́ wa yọ́ọ́ jẹ́ ìfẹ́ òdodo wọ́n má jẹ́ fẹ́ mùnáfìkì wọ́n má jẹ́ fẹ́ àwọn kèfèrí ó túmọ̀ sí pé tẹ́ bá fẹ́ràn ẹni tẹ́ fẹ́ràn ẹ má fẹ́ràn rẹ̀ nítorí bẹ́yà ìbídà yín pọ̀ lásán ìlú pa yín pọ̀ èdè sọ yín dọ̀kan àbẹ́jọ ríra yín ládùúgbò kan àbágbègbè kan ẹjọ́ jẹ́ tìlà ẹ fẹ́ràn ẹni tẹ́ fẹ́ràn nítorí ti Allah ẹ kórìíra ẹni tẹ́ kórìíra nítorí ti Allah ẹ sì jẹ́ ẹni tó ṣe é pé yóò máa ṣe àrànṣe fẹ́ni tí ń ṣe àrànṣe fún torí ti Allah ẹ sì mú ẹni tẹ́ mú lọ́tà lọ́tà nítorí ti Allah abẹ́lẹ́ wọn bẹ́ẹ̀ lẹ́dàá wa. pẹ̀lú àwọn orúkọ rẹ̀ tó dára jù àti àwọn àròyìn rẹ̀ tó ga jù kọ́dákùn jọ̀wọ́ kó wa kó fi àlékún àgbọ́yé nínú ẹ̀sìn kó fi ṣìkẹ́ wa ó sì wá lọ́kàn nínú àwọn ẹni tí gbọ́rọ̀ tí sì tẹ̀lé tó sunwọ̀n tó sunwọ̀n jù nínú wa kọ́mẹ́sì wa lọ́nà kọ́mẹ́sì wa darí kó kó fún wa láyé kó dára fún wa lọ́kùnrin yá mi kó forí àwọn kọba sèké àwọn ẹni tó ti kú nínú wa kọlọ wa kó forí di àwa náà kàtó kú kó sànù wa lẹ́yìn kú wa kó sọ wa lọ máa aljanna jẹ ọgbẹnde subhanaka allahumma wa bihamdi ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk. wọ́n bèrè pé wọ́n ní àwọn ìṣe súnà tẹ́lẹ̀ àwọn tí wọ́n bẹ̀rẹ̀ sí ní súnà báyìí wípé ìgbọ̀yàwó àwọn ó pọ̀ láti tẹ̀lé àwọn nípa pé kò ṣe súnà ìṣe ó sì wà ní ibi táwọn wá tẹ̀lé tẹ̀lé wọ́n ní bàbá wọn máa ń sọ báwọn pé káwọn náà lọ sí hajj yorùbá àwọn dẹ̀ ní àwọn ò tí lọ sí hajj pé ṣé àwọn lè sọ fún bàbá yẹn pé bàbá ìgbà wọn kọ́ lọ sí hajj náà tó ti múra yín lọ. wọ́n ní pàwọn lọ sí àwùjọ kan ní kọ́ni ṣèjúmọ̀ pàwọn á pé bọ̀ ìmáàmù yẹn pàtó ń ṣe ọ̀rọ̀ tó sọ̀rọ̀ tó ń sọ àwọn ọ̀dọ̀ abẹ́ bèrè bèrè àwọn abẹ́ bèrè bèrè ìtumọ̀ ẹ̀ báwọn yà á fojú àwọn bí ẹni tí ẹ̀sìn àwọn fi ṣe yàn pé kò ṣe kò gbọ́ ni pé káwọn bèrè ìbéèrè ní àsìkò náà máa ti túmọ̀ rọ̀. wọ́n ní ìyàwó àwọn jẹ́ nìkan tí ó ní ẹ́sì pé látara rẹ̀ ó máa ń ní àwọn nǹkan tó máa ń lò ní ẹ́sì mọ̀ ṣe ṣe táwọn bá ń ra kò sí wọ́n ti ìlú ẹ̀ àti pé tó wáyé kó náà lọ́wọ́ náà òun fúnra rẹ̀ kò sí wọ́n ní ìlú ọ̀sẹ̀ náà. wọ́n ní mú wọn ní pé ṣé táwọn mẹ́ta àtúkàrọ̀ àárọ̀ àti ìrọ̀lẹ́ àárọ̀ àti ìrọ̀lẹ́ pé ó fọnra báwọn láti bo ara wọn ní láwọn jẹ́ òkú àbíkó ní ìkáwọn wọ́n ní pé ẹnìkan wà táwọn bá ń bẹ̀ níṣẹ́ pé tó bá dẹ̀ bá wọn ṣe àwọn ọmọ yìí owó pé ṣé owó táwọn san látọ̀ tó báwọn ṣiṣẹ́ yìí ojú kan ṣe ìgbà. bí a kò ṣe pé bí a fi ọmọ bá ti wọn lọ́dọ̀ tó máa ti wá ara níṣẹ́ ọmọ fún mi. wọ́n ní ìmọ̀ọ́mù tó ń ṣe sọ́lá tó yẹ pé bí àwọn ọ̀dọ́ wà lóko rẹ̀ àbí àṣìbọ̀ tó bá di sọ́lá ẹnu rẹ̀ òkè mú kó kì í ṣàwọn ló máa lórí rẹ̀. wọ́n ní pé ṣé lóòótọ́ ni pé ní gbogbo ọjọ́ Jímọ̀ lálẹ́ ọjọ́ Jímọ̀ àwọn òkú èèyàn tó jẹ́ bàbá ibi àwọn máa wá bẹ̀yàn wò nípa ẹlẹ́jọ́ Jímọ̀. wọ́n ní bàbá àwọn tó kú lẹ́ni tí òfin ṣe súnà bóyá wọ́n wà láta àwọn àgbẹ̀ kan pé sáwọn lè máa ṣe ìlú àgbọn lẹ́yìn ìlú wọ́n ní àwọn ti gbọ́ pé àwọn ọ̀nà tí a máa ṣe pé àwọn ìlú ìdàgbọ́n náwó làwọn lè pọ̀ fáwọn òbí àwọn láti gbọ́ pé wọ́n ní pé àwọn ti sọ̀rọ̀ kárí àwọn gbọ́ wọ́n ní àdìsí kan wá sí pé ọlọ́run ti sọ pé pé tí obìnrin bá wà tó bá jẹ́ ẹni tó ń bojú pé tó bá bí ọmọ pé tó bá fọwọ́ ra ọmọ lórí látara tó ń bojú yẹn pé ó gbóró ẹ̀rọ kọ̀ọ̀kan orí yẹn pé ó mọ̀ wọ́n lára kọ̀ọ̀kan wọ́n ní pé tí òṣèlú àyẹ̀wò àdìsí yẹn tó wà lọ́wọ́ alhamdulilayi wọn wọn bọ àwọn lásọ kan aṣọ yẹn wọn á já sòkú aṣọ tán fẹẹ fi sòkú tí àwọn òsì fẹẹ wá sòkú ń ta àwọn aṣọ tán fẹẹ fi sòkú báwọn lè tà á báwọn fowó rẹ̀ sí nǹkan míì àwòkọ ọlọ́wọ́n bò gbà pé máa má sọ. So torí pé òkùnkùn nítorí pé ẹ̀sìn Islam fi hàn wá pé òkú fún yàn kan àbànújẹ́ ni ẹni tó wá kú fún yàn tí ikú rẹ̀ jẹ́ nǹkan àbànújẹ́ kí láfẹ́ máa má sọ fún nǹkan àdùnnú wò lọ ṣẹlẹ̀ tàbí fẹ́ máa sọ táàbí wá máa tàmì sí pé aṣọ tá a mú gbòkú bàbá ni aṣọ tá a mú gbòkú ìyá ni tò ọlọ́run ọba ẹlẹ́dàá wa kò gbà á ká mú aṣọ fún kókùkù bóun ni ó sì wá gbà pé ká tà nítorí páwọ̀ fẹ́ wọ̀ kọ̀tọ́kọ̀tọ̀ nà lábẹ́ òfin ọlọ́run nígbàbà tí ní gbà lólówó tálíkà láti kọ̀ má tara rẹ̀ dànù ẹni tí wọ́n bùn láṣọ òkú tó gbà tó dáa tó wọ̀ ó ti gba aṣọ òkú ó ti dá aṣọ òkú ẹni tí ò rówó rà fúnra ara rẹ̀ tí wọ́n bùn òun náà ti gba sòkù ẹni tí ọ̀wá da kọ́ wọ̀ àmọ́ títà ló ń tà tó jẹ́wó rẹ̀ òun náà ti wọ sòkù torí pé òun náà ti sàǹfààní lára sòkù gba ọ̀nà kan nínú ọ̀nà téèyàn lè gbà sàǹfààní lára rẹ̀ Islam ò wọ́n ní àwọn kìí ṣe súnà tẹ́lẹ̀ àwọn tí wọ́n á ṣe nìyí ṣùgbọ́n ìyàwó àwọn àwọn ń gbìyànjú pẹ̀lú rẹ̀ lọ́pọ̀lọpọ̀ láti pé kó náà máa ṣe súnà ṣùgbọ́n fàákì kọrí ó ní ní táwọn ń ṣe tẹ́lẹ̀ ló wọ́n máa ṣe wọ́n gbàgbé láti ṣàlàyé tí wọ́n ń ṣe tẹ́lẹ̀. ok wọn ládàáda alẹ táwọn lè ti torí rẹ̀ kọyàwó àwọn ẹ gbìyànjú pẹ̀lú rẹ̀ láti pè wá sídi súnà gba gbogbo oríṣiríṣi ọ̀nà tí wọ́n fi gbìyànjú tó bá wá fàákì kọrí tó ní bídíà ló ń nítorí pé kò sí bá a ti lè ya islam àti sunna islam ni sunna sunna ni al-islam kẹsì máa wo àwọn èèyàn máa ń ṣàbòsí sí al-islam àti sunna irú ètí wọn kì í ṣe sí al-kufru wa shirk nítorí tóbi nìkan tó bá jẹ́ pé ọmọ mùsùlùmí ni wọ́n wá lọ fẹ́ kèfèrí lọ́kọ tẹ́bá bá kóun náà ti ń ṣẹbọ sọ́lọ̀ òun ti ń ṣe kèfèrí sọ́lọ̀ òun náà ti ń lọ ṣọ́ọ̀ṣì òun náà ti ń bá wọn lọ sídìí òòṣà. sẹ́yìn bá wọn sọ pé níjọ́ lọ́wọ́ á ti dàkúdà báyìí níjọ́ lọ́wọ́ á ti kó fi Islam sílẹ̀ wọ́n sọ pé àyè má bínú wọ́n ti sọ pé ọ̀lẹ́sìn ẹ̀sìn ọkọ náà ni ìyàwó òsè. wọ́n ṣe kí wọ́n á lóde ńgbà tọkọ tiẹ̀ torí àwọn máa ń jàǹbá islam àti sunna láwọn àjàǹbá tí wọn kì í ṣe fún kófóró àti shirk kọlọ ń sọ àmì wa. wọn ní bàbá àwọn wọn máa ń tọrọ lọ́dọ̀ àwọn kíkọ àwọn ọ̀rọ̀ àwọn sá lọ sí hajj sáá ìgbà tó sì jẹ́ pé àwọn tí wọ́n ń tọrọ lọ́dọ̀ àwọn káwọn ọ̀rọ̀ àwọn lọ sí hajj àwọn gan ò tíì ṣe é kò sí tó so méjèèjì pọ̀. ìgbà tí èsì pé wọ́n fẹ́ lọ bá bàbá rẹ̀ ṣe hajj bàbá rẹ̀ náà ni ó dá lọ fúnra ara rẹ̀ kò síbi tó fi ọlọ́run ti sọ yìí pé o lè sanwó hajj fẹ́ni tó ṣe wípé yọ lọ ṣe hajj nígbà tí wọ́n ò tí ì jẹni tó ṣe o lè sanwó rẹ̀ kó wọn lọ ṣe ó tilẹ̀ jẹ́ pé nítorí ọ̀dà nítorí pé lábẹ́ òfin ọlọ́run ìgbà tó lọ́sọ̀ pé walillahi 'ala an-nasi hijjal bayti man istata'a ilayhi sabila ọlọ́run ti hajj lọ́rọ̀ yẹn lórí àwọn èèyàn ní àwọn mùsùlùmí ẹni tó bá ní ìkápá ojú ọ̀nà àti débẹ̀ ìwọ ní ìsìn oníkápá rẹ̀ fúnra rẹ̀ bàbá rẹ̀ ò lè dẹ́ni tí ó lè lọ àfi pẹ̀lú ìnáwó tiẹ̀ òfin ṣẹ̀ríà sì sọ fún wa pé bíbá ti lè lọ́ọ́ yìí la yakunu al-mar'u mustati'a tó bá pẹ́ lómi ní ọ̀bọ̀ náwó tó fi lè débi tó ti ṣe hajj wọn ò ní sọ pé wọ́n lọ lágbára rẹ̀ hajj wọn ò ní jọ́ràn yàn lórí rẹ̀ sọ ẹni tó lágbára rẹ̀ ló yẹ kọ́kọ́kọ́ lọ ṣe tiẹ̀ nítorí pé ìtọ́dọ́gba jù nínú ọ̀rọ̀ àwọn olùmọ̀ òun náà ní pé fardiyatul hajj ala al-fawriyya ṣíṣe hajj lọ́ràn yẹn ní í ṣe pẹ̀lú kíákíá tọ́lọ́mù bá ti fún ọ lágbára rẹ̀ má lọ́la. كما النبي صلى الله عليه وسلم سكت تعجلوا بالحج والعمرة فإن أحدكم لا يدري ما يحدث له ẹtẹtẹ máa kájú lọ sí hajj àti umra nígbà torí wọn lọ ẹkọ kọkọ lọ náà màtí èsì pé olówó tí ẹ̀yin méjèèjì fi lè lọ lẹ́ẹ̀kan náà torí tí wọn bá lọ kú á sọ pé ọ lágbára láti ṣe hajj ṣùgbọ́n ọkọ láti ṣe títí tó fi kú ilé ìjọba òun tó wá ń fowó rẹ̀ òun tó fi lọ rẹ lómi. wọn náà lọ ti sọ láti jùmọ̀ ní mọ́ṣáláṣí jùmọ̀ kan ìmáàmù wa ń sọ àwọn ọ̀rọ̀ kan tó pè fún béèrè àwọn afẹ́ ṣèbéèrè làwọn anáwọ́ gbogbo yẹn wá tẹjú mọ́ àwọn sẹńtà náà ń ṣe ọ̀dà ọ̀dà nítorí tí wọ́n máa ń sọ kútùbà lọ ìyẹn sọ̀rọ̀ ìyẹn ṣe béèrè ẹ jẹ́ kí wọ́n parí kútùbà kẹ́ parí sọ̀látù jùmọ̀ màtẹ́ bá parí sọ̀látù jùmọ̀ ẹ wá súnmọ́ ìmáàmù ẹ wá ṣe béèrè nípa nǹkan tí ẹ fẹ́ béèrè tó bá sì jẹ́ pé ìsọkúsọ kábàkábà kóbókóbó ni ìmáàmù sọ táwọn èèyàn gbé àgbọ́yé kágbọ́yé lọ tó ń fẹ́ kí ìbéèrè rẹ̀ kọjá ìlanilọ́yẹ̀ fáwọn èèyàn tó ti gbọ́pọ̀ kúgbọ̀ kí wọ́n má bàa gbégbé kúgbé lọ wàá ṣe lọ́nà tí gbogbo èèyàn fi gbọ́ bàbá imam mo ní ìbéèrè kan tí mo fẹ́ ṣe nínú tẹ́ ṣe ní kútúbà pẹ̀lú ìjẹ́bù sí àmọ́ ńgbà tó ń ṣe kútúbà lọ́mọ ànáwọ́ kò sí tọ́jọ́ bẹ́ẹ̀. wọ́n ní ìyàwó àwọn ó máa ń bùkátà láti lo oògùn lọ́pọ̀lọpọ̀ láti látàrí àárẹ̀ tí ń ṣe é títí wáá pé àwọn làwọn bá ń rógùn yìí fún yóò máa gbalá àwọn máa gbalá dógùn táwọn ń rà fún tó bá jẹ́ pé ìyàwó náà ní ra fún ara rẹ̀ tí yóò máa gbalá dó owó tí ń ná láti fi rògùn àkọ́kọ́ ọ̀rọ̀ pé ìyàwó ní náwó lórí ara rẹ̀ tí yóò gbalada tí ò ní gbalada ó ní í ṣe pẹ̀lú àníyàn bá dàníyàn kó wọ́n lọ wọ́n fọwọ́ yìí ra oògùn tí mò ń rà láti fi tọ́jú ara mi kí ara mi ó lè bá a mú fún kó lágbára láti jọ́sìn fún ọlọ́run ọba bó ti ṣe tọ́ àti bó ti ṣe yẹ yọ gbàládẹ. ṣùgbọ́n ìwọ ọdọ jọkọ tó bá ra oògùn fún ìyàwó rẹ lórí àárẹ̀ tí ń ṣe pẹ̀lú àníyàn yìí pé ó ń ṣe bẹ́ẹ̀ láti fi tọ́jú ìyàwó rẹ ó lè bá lálàáfíà ó lè bá láǹfààní àti jọ́sìn fọlọ́ ọgbàládá ń tiẹ̀ náà náà gbalada alimami ibn Qudama rahimahullah nínú tíra àwọn al-Mughni wọn làwọn olùmọ̀ ẹ̀sìn islam ọ̀rọ̀ wọn pín sí méjì nípa pé yàtọ̀ sí kájẹ ká mu ibùgbé àtàṣọ táwọ̀ sọ́rùn fóbìnrin ṣé ọ̀ràn yẹn náà lọ jẹ́ lórí ọkọ fífi kọ́kọ́ máa jẹ́ kó ní ọmọ gbé náwó tọ́jú obìnrin tí máa ń sàárẹ̀ so àwọn kan sọ pé kì í sọ̀rọ̀ àyàn lórí ẹ̀ ẹni kí tára ìyàwó ọba ti yá yọọ mọ̀nà tí ó fi lọ wá oògùn sí ti máa ń ṣe ìgbà táwọn kan sì sọ pé ah bóun ló ti máa bá gbé ẹ ẹ ń jọ ń gbé ọ̀ ń gbádùn rẹ̀ ẹ ń jọ ń gbé ẹ ń pè ń yáwó rẹ̀ tí wọ́n bá ti wá sáré ọ wá lè ránṣẹ́ sílé bàbá rẹ̀ irú wa ó nu inṣàlá ètò dáa jù ni pé inṣàlá inṣàlá wọn náà lọ tọ́jú rẹ̀ wọn náà lọ tọ́jú rẹ̀ ẹ bóun ni ọba ṣe rùn tó nìsín ọmọ ti lọ lé ọkọ láti rí ọdún márùn wọn sì ṣe dáadáa tó wọn á sọ pé ibà kan yọ lẹ́nu àbí òye wa ọkọ wa wọn ọmọ tó lọba bàbá yẹ wọn bọ tọtọ bá ti gbádùn ọmọ padà bọ àá ní sàlẹ tó tọtọ bá wà jù bẹ́ẹ̀ lọkọ Islam ọfarama alọgọnumu bẹlgọrùn. wọ́n tó ń jẹ gbádùn ìyàwó rẹ̀ wọ́n náà ló gbé wàhálà rẹ̀ wọ́n náà ló gbé wàhálà rẹ̀ torí di eléyìí kí wọ́n ní wọ́n fẹ́ fi ìyàwó rẹ̀ lẹ̀ sí tó ní tọ́jú rẹ̀ wọ́n tọ́jú rẹ̀ ní pápá jùlọ tó bá lágbára ọ̀nà tó gbà tó fi tọ́jú rẹ̀ o sì ní wà bó ti jẹ́ pé nísìnyí ebi ń pa ìyàwó rẹ̀ oní sọ pé mo ń ṣe tí mo lágbára etí sì lágbára ewu lọ lágbára tó ọkọ ìyàwó ṣe kí lọ pé ìyàwó ṣe kó o tó bá bá ọmọ ṣe ọ̀rọ̀ ṣe so bẹ́ẹ̀ náà lọ́tọ́jú rẹ̀ tí máa ń sáré ọrụ. ọlọ lọ. wọ́n ní táwọn máa ń ṣe àfikárù sọ́bà àti màsà àfikárù tààrọ̀ àti rọ̀lẹ́ ṣé àwọn bùkátà káwọn ò tún bóra àwọn ni òhò náà ní bóyá pé sáwọn hijab ẹ sá ti rí pé ẹ bu ara yín ẹ má bọ̀ sí wòwò àmọ́ pé dandan dandan bẹ́ẹ̀ ṣe máa múra tẹ́bà ṣe sọ láti láìsí àká rárá eléyìí jẹba wọn lọ́ọ́ máa ti ń gbọ́dọ̀ àwọn tó wá jẹ́ pé gbogbo ìgbà táwọn bá ti rán ní nǹkan pé kọ́ lọ ra nǹkan wá kọ́ lọ gba nǹkan wá àwọn ó bùn lówó ṣé ní táwọn ṣe ń da àbí ọ̀dà kò sí tó burú bẹ́ẹ̀ kò sí tó burú bẹ́ẹ̀ lópin ìgbà tó bá ṣe pé ẹ̀kan bùn lówó lásán ẹ̀ ń ṣàkíyèsí bí ṣe ń ná nítorí pé àti bunni lówó kọ́ ló túmọ̀ sí kò ṣe dáadáa sí yàn àfi kò wo orúta ni mò ń bùn lówó irú owó wo mò ń se ń bùn ṣé mò ń ṣe ṣàkíyèsí bí ṣe ń ná nítorí pé nísìnyí ọmọ kékeré ni ẹ̀ ń kówó fún ẹ̀ ń bùn lówó ribiribi níjọ́ tí ọba rí ẹ ti sánà kọ́ máa jalè nígbà tí ẹ sì fún lówó ẹ gbọ́dọ̀ máa mọ́nítọ̀ kí ni fowó yìí ṣe nítorí pé àìjẹ́ bẹ́ẹ̀ ẹ mọ̀ kówó tọ́mọdé bá kọ́ bá tọ́mọdé bá kọ́ rí ìdí àkàrà ní òmù rè tọ́mọ bá tún tí ọ̀dọ̀ ẹni tí ń tàkàrà ẹ rí i pé àkàrà ni wọ́n dín lákàrà ńláńlá bí àkàrà péńgbé yìí ọmọ òkú wọn ọ̀fẹ́ ìwọ wà lọ́n fẹ́ ẹ̀rún ẹ̀rún àkàrà lọ́mọ òkú ó lé ní ẹ bá ń tẹ ẹ̀rún àkàrà three hundred pé ó ní ra àkàrà gidi tọ́lá pé tó o bá fi lè ó ti yóńjọ ń yóò wá ní ẹ̀rún lónìí kọ́ bò tà wọ́n bá tẹ ẹ̀rún sínú pépà àbá yóò sẹ́nu bí pẹ̀lú <laughs> ọmọ ayé tá à jẹ ayé náà nù. torí di eléyìí kò tó kékeré bu ọmọdé kékeré lówó láì jẹ́ pé kíyèsí ni mo gùn kí ni ń sìn fẹ́ kó fowó ǹjẹ́ ń lò sí lé ìjẹba wọn. wọ́n ní ìmáàmù àwọn àwọn kíyèsí o tí wọ́n ti sọ láti fún àwọn lọ́sùn ìgbéraka kẹta ìsẹkẹrin nínú àwọn sọlá láti tá à ń ti ń ké ó jákè ìmáàmù ọkàn ṣe Allahu Akbar bíi Allahu Akbar ní ohun bí tó ti ẹkọ ká kí ó ahọ́n èémì ètè èémì sẹ́rù lè má mú lè má ṣe sọ láti lẹ́yìn rẹ̀ bó lẹ́yìn ṣe mà rẹ̀ nìyí. bó lẹ́sìn mọ̀ pé àwọn ẹ̀yìn rẹ̀ lẹ́sìn téèyàn máa ríran gbà pàkọ́ ni àbí èèyàn lè rí ìran èèyàn lè rí wájú èèyàn gba ìpàkọ́ tiẹ̀ kọ́rọ́ sàmú tó báyìí pé ìmáàmù ti sọrí èmi máa dúró ní ahọ́n àdúgbò sọlọ gbogbo ọ̀ma bẹ́ẹ̀ ti lè tò lẹ́yìn ìmáàmù. sẹ́yìn tuntun mọ̀ pé kèmí ahán kèmí etí àfi tó bá yẹ pé ń bá sọ̀ láti lẹ́ wá lọ dún wájú rẹ̀ lẹ́ wá kẹ́yìn ó tó lọ darapọ̀ mẹ́jọ máa pé bàbá o tó ti jẹ́ bẹ́ẹ̀ ti tí ahán ó ka ni eléyìí ò ka kí ó ọ̀ka kankan tara rẹ̀ dànù eléyìí ọ̀yẹ́ lè máa mú ma Islam ẹni tí ma Islam kò yẹ ní lè máa wọ́n ní sóòótọ́ ni nítorí wọ́n ti dòru jùmọ̀ àwọn fámìlì wa àwọn bàbá wa àwọn màmá wa tí wọ́n ti kú wọ́n máa bẹ léwò ẹnuka ẹyin náà ti ẹkẹ ẹsìn wọn lálejò bí ẹmí lò tó bá kí wọn máa bẹ léwò ìjọ tẹ gúnyá ìjọ tẹ ro sẹmó ìjọ tẹ ro kà gbogbo eléyìí alọ lásán ni kò ní ìtumọ̀ kankan ẹni tó ti kú ti kú bẹ léwò báwo ṣé nǹkan ń bá níbi tó wà lọ ọgbà pípa máa bẹ léwu kí ni bẹ́ẹ̀ lé mọ́ kí ló fẹ́ fi lé sí. ẹ̀gbọ́n táwọn Ànábì sallallahu alaihi wasallam sọ ni ana awwalu man tanshaqqu anhu al-ardu yawm al-qiyamah èmi là ń kókó ẹni tí lọ́wọ́ kọ́ lanu fún tó bá di jọ́gbìn dàlùkìyàmá amma qabla yawm al-qiyamah láti kó tó di jọ́gbìn dàlùkìyàmá ẹnì kan ní kó tó jáde nù sàréè mọ́ bẹ́ẹ̀ bá ti gbà pé wọ́n máa wálé àjẹpákúdà ayá wà nù torí bí yorùbá ṣe é ṣe nù ike ńgbà tí wọ́n tẹ́ bá ti gbà pé ẹ̀yin náà ni wọ́n máa wálé àríwá ẹ̀kọ́ nù àjẹpákúdà ayá wà kò sí tọ́jọ́ bẹ́ẹ̀ wálé wá ṣe kí ni bóun bàbá rẹ̀ ó ṣe wálé wọ́n tó sunkún sunkún pé bàbá kú tó ní jẹ́ kí bàbá ojókòó ń pàlọ́ fẹ́ discourse pé lẹ́yìn ìgbà tẹ lọ bó lọ rí so ẹ rí i pé gbogbo ẹ náà irọ́ náà ni lásán ilé ìjẹ́bù wọ́n ní bàbá àwọn kú kò sì jẹ́ ẹni tó kú lórí súnà sáà lè máa ṣàdúrà fún á gbé wọn lórí òṣùwọ̀n ni tábà rí wọn pé nítorí ṣe kú kò sọ wọn di kèfèrí wọn lè jẹ́ pòkì àpòkì yìí bá kú pòkì kò kí ká má ṣàdúrà fún mọ́tàbá ti rí tá a ti mọ̀ dájú pé bàbá yìí kú lẹ́ni tó jẹ́ kèfèrí ni pẹ̀lú ń tá a ló ṣe kú yìí a lè ṣàdúrà fún kẹsẹ̀ ṣe ìbẹ̀lẹ̀ ti wò wò tó bá jẹ́ pé nítorí ṣe kú pòkì lásán lọ sọ́dà kò pé ká má ṣàdúrà eléyìí jẹba. wọ́n láwọn àwọn àwọn àwọn ti kọ́ ẹgbẹ́ àwọn máa ń ṣẹgbẹ́ tẹ́lẹ̀ ṣùgbọ́n nù àwọn fámìlì àwọn á ò mú wọn lómi díẹ̀ pọ̀lọpọ̀ sàṣàlẹ́ tí ọ̀ máa ṣe tàtàlẹ́ tí ọ̀ máa ṣe ẹgbẹ́ tàtàlẹ́ tí ọ̀ máa ṣẹgbẹ́ bóòlù àwọn ti wá lè ṣe táwọn lè pè wọn ẹ bẹ́ẹ̀ lọ kọ́ lọ́wọ́ bọ́ fọ́nà mà wọn ẹ tún wá pè wọn lọ sí di pé ẹ̀sìn lọ́lọ́run fi rán nàbì Muhammad sallallahu alaihi wasallam tọ́lọ́run fẹ́ ká máa ṣe èyí ṣẹgbẹ́ èyí ṣẹgbẹ́ àdánù ẹgbẹ́ ìranu ẹgbẹ́ òfò kan tẹ́ ń se ká tó yẹ pé ẹ wàá gbé kárí yọ wá jẹ kó ń lo ti dínkù ẹ̀sìn lọ́dọ̀ tìyín tuwaluna alayhi wa tuaduna alayhi ìbéèrè rẹ̀ ṣe déédéé ẹ̀kọ́ tá a kọ́ lónìí yìí báyìí ẹ̀rí pé nínú tá a ni kọ fẹràn ẹni tó fẹ́ràn torí ti Allah kó kórìíra ẹni tó kórìíra torí ti Allah kó máa sàrànsí fẹ́ni tó ń sàrànsí fún torí ti ọlọ. kó o sì mú ẹni tó mú lọ́tà lọ́tà nítorí ti àwọn ẹni tó ń ṣẹgbẹ́ yẹn àwọn kì í gbogbo ẹni torí ti Allah o wàá fẹ́ràn ẹni tó fẹ́ràn torí pé ọmọ ẹgbẹ́ yìí wàá kórìíra ẹni tó kórìíra torí pé ọkọ̀ láti di mẹ́mbà wàá máa ràn ṣe pé ara yìí ni gbogbo ẹni tí ò lọ́tà máa ń tẹ̀mí lé gbogbo nǹkan yìí náà ni wọ́n ẹni bọ́dì tí máa ń pé àwọn jọ wà papọ̀ ni. kò sì ní fẹ́ gbọ́n kankan lẹ́nu ẹni bọ́dì ju wípé tí wọn náà wá darapọ̀ mẹ́gbẹ́ lọ. wọ́n máa dẹ́dẹ́ rẹ gẹ́gẹ́ bá ń ṣe ń dẹ́dẹ́ káfíìrì pé kó di mùsùlùmí bẹ́ẹ̀ ni wọ́n máa dẹ́dẹ́ tiẹ̀ náà ká pé a ó tiẹ̀ kí wọ́n náà di mẹ́mbà náà gbogbo àdúgbò yìí nearly everybody àbẹ́rẹ́ rí nǹkan mẹ́ nearly everybody both men and females gbogbo wọn ní sẹ́gbẹ́ wa yìí. ẹ ẹ ẹ ẹ fẹ́ sọ pé sáà ti ọ̀dà àbálùsúnà lẹ́yìn náà yẹn ká àlùsúnà àlùsúnà ò ní tẹgbẹ ẹ wọ àlùsúnà ní tẹgbẹ tẹgbẹ ẹ̀yin náà ṣe bá àlùsúnà làánà àbẹ ẹ̀gbọ́n kan bẹ ṣe bá àlùsúnà làánà kó lẹ́yìn tó ajá àlùsúnà tẹtùn tẹgbẹ òfò tẹtẹ bá dé àlùsúnà ausland ẹ ní rí tẹgbẹ òfò rò kò sí tẹfẹ fi ṣe wọn máa dẹdẹ kálukú ká gẹ́gẹ́ bá à ń ṣe sọdẹ kèfèrí pé tí mùsùlùmí asilim tẹpìlà làwọn náà sọ pé wẹgbẹ kò lè bá àrọ́nà lọ. so ẹlẹ́kejì ẹ̀rí fún tí sẹgbẹ́ yẹn gbogbo ndị bá ti sẹgbẹ́ wọ́n mú lọ́tà ni àjàjà kò tiẹ̀ ti máa sẹgbẹ́ tẹ́lẹ̀ kọ́ ọmọ ti ma ọgbà kátó wọn bọ́ báyìí wọn náà bọ́ báyìí ẹ wá jọ pàdé lọ́nà yóò wú ọtí kàtẹ́gbin ni pé kí ni olórí bú kó kú kọ́ ọba ah, ah. pé ni wọ́n ń nínú ẹ̀mí rẹ̀ tó sì ń sẹgbẹ́ adẹ́pọ̀ sẹ̀sẹ̀ fẹ́ gba tíkẹ́ẹ̀tì àti wọ ẹgbẹ́ ni ò ti wọ̀ gbogbo ẹni tó bá ti wà nú ẹgbẹ́ bẹ́ẹ̀ sì máa ń rònú wọ́n máa wò ó pé ńgbà tí ìwọ tó màmá tó fẹgbẹ́ lẹ̀ àbí wọ ọkọ̀ láti wọ ẹgbẹ́ lẹ́yìn gbogbo òpolongo táwọn ti ṣe adẹ́pẹ́ kù palẹ̀ mọ́ torí pé orí ibú rẹ ti ó ti hàn tí ó bá jẹ́ bẹ́ẹ̀ kí ló dé tẹ̀ ń lé wọn ká pé wọ́n gbọ́dọ̀ wá sẹgbẹ́ sí i tí ó bá jẹ́ pé ti gbàgbọ́ pé ibẹ̀ nìkan lórí ilé wà bákan náà ẹ̀rí kí wọ́n máa rọra wọn ṣe etí máa ń ṣiṣẹ́ nínú wa yọ tó máa ń wáyà tí wọ́n kún tí iṣẹ́ yìí ó fi lọ síwájú wọ́n nìkan máa wọ́ọ̀rì in as much we are all the same wọ́n kó àwọn èèyàn wá fún tí wọ́n wà ràn lọ. tó bá sì jẹ́ pé ń wá sẹ́ni nínú ẹgbẹ́ ibẹ̀ ló sì rí sẹ́ni ẹ kó sí ẹ kó sí di yín wá ṣé iṣẹ́ ti federal ẹ̀ ń sẹ́ni àbí state àbí tàwọn aládàáni sẹ́ńbọ́ lálùsùn náà ti lè wáyò fún ọ wọ́n tún máa fa lálùsùn náà ṣe yẹ̀yẹ́ sọ asọ tẹ́lẹ̀ ẹlẹ́fẹ̀ẹ́ sẹ́gbẹ́ àwọn ará wọn benefit wà bẹ́ẹ̀ nìyẹn ok ẹ sọ nípa disadvantages so ẹ rí i pé ẹni tí o bá ti sí ọ̀tá wọn ni ẹni tí ò bá ti sẹ́gbẹ́ yẹn ọ̀tá wọn ni tí ọba wa tó ìwọ sọ pọ̀ sẹ́gbẹ́ mọ́ gbogbo sẹ́tàn bọ̀ wà wọ́n blọ̀kì tó bá jẹ́ pé àwọn ni wọ́n pèrò wá sídìí ọjà tó ń tà wọ́n tún búlọ́ọ̀kì wọn pé ẹ má rajà lọ́dọ̀ rẹ̀ máa ilé ẹ̀ tètè rí dá o ó fi Islam lẹ̀ so ara ti máa ṣẹlẹ̀ nínú àwọn ẹgbẹ́ jáde wọ́n ti gbé sí ipò fóun gangan ní Islam síbẹ̀ yìí náà rí ẹgbẹ́ làwọn kan ṣe ní ìsìn wọ́n á sọ pé gbogbo obìnrin tó bá ti wà nú ẹgbẹ́ kò gbọ́dọ̀ lọ́kọ lódì ẹgbẹ́ gbogbo wọn sì gbọ́dọ̀ mú profile wọn wá kó fi lé ẹgbẹ́ lọ́wọ́ àti àwọn contact numbers so o sì gbọ́dọ̀ wá broda kan nínú ẹgbẹ́ a gbọ́dọ̀ wá látòdì ẹgbẹ́ so nítorí délé wọ́n ti kó wọn sínú cage dandan ó gbọ́dọ̀ jẹ́ pé bí ẹ brothers náà nínú àwọn sisters lẹ gbọ́dọ̀ ti máa nìkan so ẹgbẹ́ tún máa débi pé àmírù ẹgbẹ́ wọ́n kà fún àmírù mọ̀mìnì lẹ́pẹ́ àṣẹ tó bá pa náà wọ́n tẹ̀lé ẹnìkan gbọ́dọ̀ takò àmírù ẹgbẹ́ ó tún máa fọ ọmọ ọlọ́mọ lọ́kọ̀ kọ́dọ̀ ọmọbìnrin ó tún máa sọ fún yín pé ẹ tẹ́bá ní tàbá lọ bá bàbá rẹ̀ kọ́yá bàbá rẹ̀ lè gbà ọ́ nà gbígbà tí bàbá mi just primary level ewu á ní final level pé tí àmírù wá gbà ah, ah, kí ló dé ah, ó ní àyè tí àmírù wà ó kọjá ti dájú mi abẹ́rẹ́ nǹkan bẹ́ẹ̀ lánìí káha illa bi wàlíyẹ illa bi ìmára níbi àmírù. <laughs> àdáwò ńlá wọ́n wá ní ẹgbẹ́ tẹ̀sí ọ̀dá ẹgbẹ́ tẹ̀sí ìranu ẹ wá ń bínú ẹ wá kọ́ akíkọ́rí ṣé ọjọ́ ń pa nàbì lọ́ọ́ da alẹ̀ abẹ́ẹ̀kọ́ tí ọba já nàbì lọ́ọ́ da alẹ̀ kí lẹ́ ń bínú sí kí wọ́n á bẹnu àtẹ́lu ẹgbẹ́ yín wọ́n sọ gbẹgbẹ́ yín ọ̀dà ayàwó lọ́wọ́ atọ́ta kọ ẹgbẹ́ tí wọ́n ti ta wíìlì rẹ̀ àdìsí wo lọ́wọ́ atọ́ta kọ ẹgbẹ́ tí wọ́n ti ta wíìlì rẹ̀ tó ń torí kékẹ́gbẹ́ ó sá sẹ́kù ibẹ̀ ni àǹfààní tí wọ́n wà kí ló dé tó fi jẹ́ pé gbogbo ìyànjú tá à ń gbà o gbogbo ṣùṣubú títí dé tá à ń ṣe lórí kẹgbẹ́ ọmọ fọ̀ à ń ṣe lórí sunna anabi Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ẹnì pé nísìnyí báyìí tó máa ń ṣe ìdánilẹ́kọ̀ọ́ lórúkọ ẹgbẹ́ wọ́n máa wojú àwọn tó wà nílẹ̀ àárín brọ́dá lágbájá àárín sísá lágbájá àárín bẹ́ẹ̀ kọ́ tí stranger kan bá wá tó bá di pé ẹ fẹ́ jáde ẹ rí i pé wọ́n introduce ẹ pé ah, ah, eh, masha allah la kò tẹ̀lé látàtì ẹ̀rẹ́ yìí náà inú wa dùn eh, broda kínní ẹ wá fún wa ní àbíòye <laughs> àwọn profile àwọn form tí wọ́n tí wọ́n lò tí wọ́n tí wọ́n táwọn náà fill afẹ́kẹ́ ti full member. a'udhu billahi minash shaitani rajim. táwọn ọmọ tí wọ́n bá lọ kẹ́kọ̀ọ́ nbìkan tí wọ́n bùkátà láti gba hostel àwọn ẹgbẹ́ ò tún try láti rí i pé àwọn mẹ́mbẹ̀gbẹ̀ tàwọn àwọn gba special hotel fún wa àwọn ò fẹ́ kẹ́lòmí ọwọ́ àná wa. wọ́n tún máa dictate fún wa pé ẹ máa rú ìdánilẹ́kọ̀ọ́ tẹ́ máa lọ ọ́ àti ò bá jẹ́ ìdánilẹ́kọ̀ọ́ tá a wá organize fún yín àbáwọn àfa báyìí báyìí báyìí tọ́jú mẹ́mbà wa ẹ gbọ́dọ̀ lọ gbọ́ o wọ́n á sì yín lọ́nà ni o kọ́lọ̀ lọ́ kọ́lọ̀ rọ̀sùlù ṣé máa sì yàn lọ́nà. wàlá àdánwò wà nílé ayé wa yìí kọ́lọ̀ ń sànù wa wọ́n á ní kẹ́ ẹ má ṣẹgbẹ́ máa. ẹ máa tẹ̀lé tọ́lọ́ ẹ máa tẹ̀lé tà nàbì sallallahu alaihi wasallam ẹ wá ń bínú ẹ wá ń bínú pé ẹgbẹ́ tó rè wá ẹgbẹ́ tó yẹ pé bẹ́ẹ̀ láti mànà àárọ̀ náà tẹ̀ mànà torí ọ̀nà tó ọmọ tó mú ọmọ fẹ́ gbà pé tànàbì sallallahu alaihi wasallam lọ́yẹ kọ́ gbárùkù ọ̀nà ó wà ní sọ́nà pe àbí sínà ọlọ́run dé obìnrin tí ń tó wá fọwọ́ pa irun ọmọdé kékeré tó fi kírímù pa orí rẹ̀. lórí irun kọ̀ọ̀kan wọ́n ní tí wọ́n á fi ìparí tí ń fi ń pa orí ọmọ róńdò bí tí fi ń pa lórí òun ọlá tó gojú obìnrin ọmọ gba ládà kọ̀ọ̀kan lórí irun kọ̀ọ̀kan nínú orí ọmọ ah! Ah! <laughs> fabrication land <laughs> so fabrication land so nítorí de eléyìí ẹni tí ń bójú kọ́ máa bójú ẹ̀sìn ni àmọ́ kò nídìí pé ká máa parọ́ ká fi máa wá ládà túláàsì lórí nǹkan tá à ń ṣe nítorí pé àwa àwa ń tẹ̀lé kìtàbù ọ̀ṣun náà lórí àgbọ́yé àwọn sọ̀hábà ṣùgbọ́n súnà tá à ń tẹ̀lé náà gbọ́dọ̀ fẹsẹ̀ rinlẹ̀ kéésì kéésì gbogbo tó láti pè ládìs iná lápá àdìs torí pé àdìs wà tọ́jọ́ kọ́ńdẹ̀ àdìs wà tọ́jọ́ pé àfọkọ́lọ́ gbé kalẹ̀ torí ẹ̀ à ń tẹ̀lé kìtàbù ọ̀sùnà á rí i pé súnà yẹn fẹsẹ̀ rinlẹ̀ àwọn wa ní ti àgbọ́yé tiwa tó rágbọ́yé wò tó nǹkan lẹ́gbẹ̀ẹ́ àgbọ́yé àwọn aṣíwájú wa rere á wò fáwọn aṣíwájú yẹn ti gbọ́yé torí pé ntí

wọ́n á ní pé tó tọ́ ló ń jẹ pé nọ́mbà kì í pé ọlọ́run tí mo gbà tó ń jẹ pé ẹlẹ́ ọ̀kan tó kúrò máa kọ̀ sí pé pé ẹ̀lọ́ kí ni èlò onílé ẹ̀rìn láti jẹ́ pé. oúnjẹ ti bẹ̀rẹ̀ pé nígbà tí wọ́n fẹ́ gba ìgbà kébẹ̀ ẹni kí ẹ wọ̀ ẹ̀ báyìí kó lè bẹ̀rẹ̀ ìtajà òwò ẹ̀ ẹlẹ́ẹ̀kejì ni pé wọ́n bẹ̀rẹ̀ pé wọ́n ní ìjọba fẹ́ pé gọ́ọ̀mẹ̀ntì Some students also interest. wọ́n ní pé àwọn ní oko fámàlà pé àwọn máa ti ẹran tó pọ̀ rárá pé tí kan náà máa ń bá pé àwọn lè ṣí awọ ẹran yẹn irun rẹ̀ káwọn fi ṣàǹfààní àti pé àwọn ní odò ẹja táwọn lè fi ẹran yẹn sínú odò ẹja wọn láti jẹ́ kó má wo sí. tó uh, ìbéèrè tí wọ́n ṣe nípa pé ẹni tí ń ṣe sọ̀rẹ́ ń rákà mẹ́rin tó á só ń rákà ẹlẹ́kẹta ó wá ló ń sálámà ẹ̀yìn ìgbà náà lòun á lọ tún àlọ́ aláṣẹ lọ́wọ́ fi rákà kan kùn un wọn á takò wọn á ní tó jẹ náà ló ń ti sèwọn oníbèrè wọn sọ pé ń bọ ló ti lè rẹ́ẹ̀rì ní tí wọ́n ṣe yìí àwọn á sọ pé ẹni tó ṣe lọ́yẹ kún wọn bì kìí sẹlómi lọ́yẹ kún wọn bì nítorí pé ẹni tó ṣe tó sì ní tó yẹ lòún ti ṣe yun wọ́n mọ̀ ju ẹlòmíì tẹ́fẹ́ bì lọ nípa ẹ̀rí wo ló ń rí nínú orí lọ́bẹ̀ tó ń fi wá ru ọwọ́ so lẹ́yìn àlàyé rẹ̀ ti wá nu tí ra wà Bughatul Falah bi idahi ahkami masail fi salah so àgbọ́yé yẹn ò ṣe déédéé àgbọ́yé tó ṣe déédéé òun náà ni pé tẹ́ǹbà ń bá sọ láti lọ tẹ́ bá ti so sọ láti yẹn ti bàjẹ́ ó ti bàjẹ́ pátápátá tọ́ ọ bá wá lọ tún àlùwàlá sí wàá tún sọ láti yẹn bẹ̀rẹ̀ ni eléyìí ni ń tọ́ dọ́gba ntòun ṣe yẹn kò sẹ́rì kan fún kò sẹ́rì kan fún tó náà bá sì ronú jinlẹ̀ tí ọba tiẹ̀ mà nípa ẹ̀rí ọ̀nà ọmọ yìí pé kò ṣe déédéé oníraka mẹ́ta tó ṣe nígbà tó sọ sálámà ṣé sálámà ló síwájú sọ ni àbí sọ ló síwájú sálámà tó ń bo lọ́lọ́run ti wá sọ wípé kó o ṣe rákà mẹ́rin fún kó o ṣe mẹ́ta lọ́tọ̀ kó sálámà fún kó a tún ṣẹ̀ṣẹ̀ ṣe kan fún kó o tún sálámà tí wọ́n wá dàpọ̀ yóò di mẹ́rin ọ̀dà nǹkan kan mọ́ nítorí pé sọ láti rákà mẹ́rin wàá ṣe tẹ̀léra wọn ni títí tó fi parí ntí ò sì ntí ó bá jọun là á fi wé òun ntí ò jọun ni wọ́n fi wé òun sẹ́ni tó sọ bá ń fi sọ bẹ́ẹ̀ ọ̀rọ̀ rẹ̀ ṣe déédé nítorí pé tó wà nù sẹ̀rí àárín ọ̀rọ̀ àmúhun àmúhun tí máa ń sẹ́ni mú ó wá nínú ẹgbà wá pé ọ̀kan nínú àwọn sọ̀hábà wọ́n jẹ́ ni tó ṣe pé wọ́n lánàá fi sallallahu alaihi wasallam ó ní tí àmúhun bá sẹ́ mú wípé ká jáde ká lọ fọ ẹ̀jẹ̀ yẹn ká wá tún àlùwàlá ṣe ká wá padà wá máa sọ láti tó kù lórí ètò ti síwájú àmúrin ẹsẹ so tẹ bá wá gbé lórí pé ẹ̀jẹ̀ yẹn gbà tó ti pọ̀ kó ti ba sọ láti jẹ eléyìí nǹkan àyàpọ ẹnu ni kódà bíi ti so torí Umar radiyallahu anhu nígbà tá ń sa lọ́gbẹ́ tọ́ba bẹ́ẹ̀ kú Umar ò ti torí rẹ̀ já sọ̀láàtì wọ́n bá sọ̀láàtì lọ wọ́n sì ní jáàyàn lọ́gbẹ́ kọjá wípé nùnù ni ó máa jáde lára ẹ̀jẹ̀ náà ni ó máa jáde lára gẹ́jẹ̀ títí ń jáde tó Umar ò ti torí rẹ̀ kọjá sọ̀láàtì rẹ̀ dúró torí ọ̀rọ̀ pẹ́jẹ jáde ẹ̀jẹ̀ pọ̀ ńlọba sọ̀láàtì jẹ́ gẹ́gẹ́ bí iṣó gẹ́gẹ́ bí ìgbẹ́ kọjọ́ra wọn eléyìí túmọ̀ sí wípé ẹnikẹ́ni tó bá ti só sọ̀láàtì rẹ̀ ti bàjẹ́ nínú àdìsá nàbẹ muhammed sallallahu alayhi wa sallam oní inna allaha la yaqbalu salata ahadikum idha ahdatha hatta yatawadda ọlọ́run ní gba sọláàtì ẹnìkan yín tó bá so àyàfi tó bá tuntun àlùwàlá ṣe ní òtútù sọláàtì yẹn bẹ̀rẹ̀ sọ eléyìí ni nǹkan tó dọ́gba nínú ọ̀rọ̀ àwọn olùmọ̀ sọ eléyìí jẹ́ pé ẹnikẹ́ni tó bá ti dánrú ẹ̀wọ̀ bá sọláàtì rẹ̀ jẹ́ wàá san padà wàá san padà títí láéláé eléyìí nù ẹni táwọn wa mú pẹ̀lú májẹ̀mú méjì kò gbọ́dọ̀ kọ̀yìn sálùkébìlà tí ó fi lè tí ó fi lè máa sọ láti tó kù lórí ètò ti síwájú kò gbọ́dọ̀ kọ̀yìn sálùkébìlà títí tí ó fi lọ tún àlọ́ àláṣẹ tí ó fi padà táwọn kí wọ́n máa fẹ̀yìn lọ ni tó bá débi tó ti ẹ̀kọ́ kọ́nà yóò tún kọ́nà lẹ́ni tí ń wo àlùkébìlà kò sì gbọ́dọ̀ sọ̀rọ̀ torí ẹni máa Malik tún sọ nípa eléyìí pé kókó dàkún kó sọ̀rọ̀ kí sọ láti wọn bàjẹ́ pátákó rogodo kó lè bá a tún omi bẹ̀rẹ̀ torí wàhálà tí ó ṣe kó tó padà ó ju sọláàtì tó fẹ́ mẹ̀ntẹ́nì pé òun tó fẹ́ malé lórí lọ kátó apẹ̀ntọ́ bá so ẹ manú tí máa bá sọláàtì jẹ ni iṣu iṣu nù àwọn ọ̀gá nù tó bá ń ti so sọláàtì bàjẹ́ pátákó rogodo. tí wá á nìkan nínú àwọn èèyàn ní sọ̀rọ̀ eléyìí fún wa kọ́ parẹ́ o ẹ̀rù ń bà wá tí kọjá pé wọ́n lọ sí sábà bíi tẹ́sí àwọn èèyàn fi bàjẹ́ lágbọ́n bì kan sòtọ́ àdéjọ́ gbẹ̀ndà òkè yá àmà táwọn èèyàn kan ti gbọ́rú rẹ̀ tí wọ́n ń lò tó ní wí kan wí fún tó bá mọ lórí ẹsẹ̀ tiwa nìkan bá àkọlọ̀ ah, ń dákun kọ́ sànù wa. tọ́ wọ́n ní mùsùlùmí tuntun tọ́ràn àyàn ní kọ́ wẹ̀ ní tó bá jẹ́ ọ̀ràn àyàn ta ni ọ̀ma wẹ̀ ọ̀ràn àyàn ní kọ́ wẹ̀ nítorí pé anábìá Muhammad sallallahu alayhi wa sallam ó wá nù àwọn àdéhìí tó fẹsẹ̀ rìn lẹ̀ wípé àwọn ẹni tó gba Islam anábì pa wọn láṣẹ fún ọ lọ wẹ̀ ọ̀pọ̀ àwọn aláṣẹ fún ọ lọ́wọ́ eléyìí à ń pè ní ìwé àti di mùsùlùmí ìwé àti di mùsùlùmí ọ̀ràn yẹn ni wọn á níta ní ọ̀wẹ́ wọn náà ní ọ̀wẹ́ ra rẹ̀ á wà áwẹ́ kékin nù àbẹ́rẹ́ rí nǹkan mẹ́ tó o sẹ́wọ́n pé ńgbà táwọn èèyàn gbẹ́sìn Islam yé ni wọ́n máa ń ṣe irú rẹ̀ tẹ́nìkan bá wá tó nù fẹ́ gba Islam wọ́n ní baba làdáni ẹ lọ yí wọn ká fún tó wọ́n á gbé wọlé wẹ̀ wọ́n á bọ ẹni ẹlẹ́ni wò wọ́n máa yí omi dà sí lórí kọ̀tọ́ lábẹ́ òfin ọlọ́ torí pé kọ̀tọ́ kẹ́ máa wo ìhòhò oníhòhò nǹkan tẹ́yìn ọkàn ṣe nípa láyé lẹ́sẹ̀ fún ẹ sàlàyé fún un àwọn àlàyé ẹ̀fọ́ sí wẹ́wẹ́ yẹn ó lè má wúlò fún lónìí sọ ẹ̀yin ó sọ fún pé kọ́dà ní ẹ̀pọ́n fẹ́ wẹ́wẹ́ àti ti mùsùlùmí ó wá da mi sí gbogbo ara rẹ̀ lọ́nà tó mi ò ní sáláì dé gbogbo pàlàpàlà ara rẹ̀ tó bá ti ṣe báyẹn ó ti wẹ̀wẹ́ àti di mùsùlùmí nù. wọ́n ní orílẹ̀-èdè kan wà tó yẹ kí téèyàn bá lọ kẹ́kọ̀ọ́ ń bẹ̀ wọ́n máa ń yá àyàn lówó gẹ́gẹ́ bí akẹ́kọ̀ọ́ èlé tó wá yẹ kó gùn torí pé àwọn òyìnbó kò sí tọ́ka wọn gbogbo owó tí wọ́n bá yá yàn náà èlé ni ẹ̀sùn rí kí wọ́n ti pín káàkiri gbogbo ilé ayé náà ní. tó wọ́n á ní èlé ẹni tí wọ́n yá lówó kò ní san ìjọba ní ọ̀bà san ṣùgbọ́n wọ́n ya tẹ̀lé-tẹ̀lé ni ìdí tó fi ya tẹ̀lé-tẹ̀lé wọn náà ni pé one thousand naira tó fẹ́ yá yìí one thousand fifty naira láti san gbogbo bí processing àti yáwó yẹn ti ṣe lọ kò ní pamọ́ sí wọn náà ìwọ ló sì mọ kọ́bọ̀ wí kọ́ ya pẹ̀lú interest tí ó gorí ẹ̀ bọ́tó ti mà tẹ́lẹ̀ náà pé ìjọba ní ọ̀bọ̀ san ajẹ́pọ̀wó ńtọ́ ọba ya rìbá lọ ya tó ń ti pé wò ní san ju ńtọ́ ya lọ àmọ́ ti mà pẹ́lú mi ọ̀bọ̀ san èlé orí ẹ̀ ìwọ náà ti san rìbá láyè rẹ̀ nù anábì sallallahu alaihi sọ pé la'ana Allahu akila riba wa mukilahu وكاتبه وشاهديه وقال هم سواء ọlọ́run lánàá ti ń jẹ́wọ́ rìbá àtẹni tó fún wa jẹ àtẹni tó kọ ati rẹ̀ àtàwọn ẹlẹ́rìí méjèèjì anábì wa sọ pé gbogbo àwọn gbogbo wọn. wọ́n jẹ́ bó ti ṣé àwọn lè àwọn lè mú awọ ara rẹ̀ kó káwọn fa irun kó lára wọn káwọn sì fa awọ yẹn ṣàǹfààní mi yàtọ̀ sí jíjẹ àti pé òkú ń bẹ ti ẹran sáwọn lè sọ sínú ibi táwọn ti ń sin àwọn ẹja àbáwọn ò lè sọ sínú àyè táwọn ti ń sin ẹja káwọn ẹja jẹ àkọ́kọ́ àwọn kan tọ́ nínú àwọn nǹkan tí a béèrè àwọn kan ọ̀tọ̀ nínú ìtọ́tọ́ òun náà ní irun irun ẹranko tọ́jọ́ kù ń bete irun yẹn ikú ẹranko kọ̀sọ́dẹ̀gbìn kíkú rẹ̀ fúnra rẹ̀ kọ̀sọ́dẹ̀gbìn tẹmọkítà bá ti dúnbù rẹ̀ kọ̀sọ́rọ̀ kíkú rẹ̀ fúnra rẹ̀ kọ̀sọ́dẹ̀gbìn àwọn olùmọ̀sọ yìí pé èyí yòówù irun tí máa ń bẹ lára ẹranko bá ti jẹ́ orúkọ yóò wù wọn bá máa pè é tí ẹranko bá ti ka ara rẹ̀ kú tí èsì pàwọn aládùnbù rẹ̀ irun rẹ̀ ò lè dẹ̀gbin nítorí wọ́n sọ pé irun kò sí nínú nǹkan tí ẹ̀mí máa ṣiṣẹ́ lára rẹ̀ nínú èdè àwọn fòfòhà lélẹ́yìn wọ́n ní kò sí nínú tẹ́mi máa ṣiṣẹ́ lára rẹ̀ nítorí àdérò ni pé nígbà tí ẹranko yẹn wà láyé tá a bá mú kílípà àbábẹ tẹ́lẹ̀ àbí scissors tá a fẹ́ gérun yẹn kúrò lára rẹ̀ kò ní ké torí àwọn sọ pé kódà bí káfẹ́ yọ̀wò rẹ̀ kódà bí káfẹ́ yọ eyín rẹ̀ kódà bí káfẹ́ yọ egun rẹ̀ nígbà tó wà láàyè torí rẹ̀ wọ́n sọ pé lẹ́yìn ẹranko kú kò kú ẹ̀tọ́ ni irun yẹn kò lè dẹ̀gbin ẹlẹ́kejì awọ rẹ̀ tó ń ti pẹ́ràn yẹn jókòó ń nǹkan tó mọ́ làwọ̀ rẹ̀ tẹ́ ẹ bá ti lè sàyàn rẹ̀ ìgbà tí Madina tí wọ́n ń wọ́ Maimuna tí wọ́n ń wọ́ ká àgùntàn yẹn ti kú anabi sallallahu alaihi wasallam wa kọjá gbẹgbẹ wọn anabi wa ni halan tafa'tum bi ihabiha kí ló dé tẹ́ẹ̀ ní ṣàǹfààní lára awọ ẹran yìí wọ́n ní ó ti kú òkú nbẹ́tẹ́ ni ànábì ní síbẹ̀síbẹ̀ torí pé ayyuma ihaben dobẹ̀rọ faqatahu kò sí awọ náà tá a sáàyàn àyàfi kò di ntọ́mọ ó túmọ̀ sí pé tẹ́ bá ti sáàyàn òkú nbẹ́tẹ́ ẹran ó di ntọ́mọ torí ẹ̀ ti jẹ́ àwọn bàtà tẹ́ ń wọ̀ awọ bẹ́líìtì tẹ́ ń awọ ago tẹ́ máa wọ àwọn wọ́lẹ́tì àwọn pọ́ọ̀sì àwọn báàgì tí wọ́n ń fawọ́ ṣe àníjì láti máa wádìí pé ayọ̀ ah, awọ kíni eléyìí báyìí ṣé wọ́n sáyàn rẹ̀ ṣé wọ́n sáyàn rẹ̀ wọ́n ti wọ́n ti ń báàgì fún un so nǹkan tó máa nì ṣùgbọ́n ẹran yẹn tọ́jú kùn bété kọ̀tọ́ lábẹ́ òfin ọlọ́run kẹ́ ẹ fún ẹja jẹ nítorí pé níta àbá ti ní jẹ tí ọ̀tọ́ kéèyàn jẹ nítorí ìròyìn kan ti ń bẹ lára rẹ̀ ẹ gbọ́dọ̀ fi bọ́ǹtẹ̀ jẹ òkú ń bẹ́tí ẹran ẹ̀ gbọ́dọ̀ fi gbẹ́ja ẹ̀jẹ̀ ẹ̀ gbọ́dọ̀ lọ gbẹ̀jẹ̀ níbi tí wọ́n ti ń pa màálù wọ́n lọ gbẹ̀jẹ̀ sínú báfù wọ́n adẹ́jẹ̀ sínú pọ́ǹbì ẹja kọ̀tọ́ lábẹ́ òfin wọn eléyìí dẹ̀rọ ti ṣe jẹ́ subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa Allah